connect ọlọ́run. ìbínú afẹ́fẹ́ sẹ́yìn mú wọlé òkúra mi ìrìnà mi ò ní sẹ́yìn múnú yá. torí níjọ́ dání ni Jésù gbé wá o tàdàbà sọ̀kalẹ̀ tó bá lé lórí. àti wẹ́rẹ́ o. àwọn púpà kò bá yẹ. òkè ló ní ọgbọ̀n tó bí a ti máa pa ilé ìlágbára jùlọ nìyẹn. playing voice notes this morning, another voice note, and uh, I want to analyze. Um, before I play the voice note, the reason why I want to play this, and after playing this, I won't answer anybody any longer. If anybody want to gang up, if anybody want to grow, I mean, crew together, they can do it. If anybody want to abuse me, you can abuse me continuously, but let me tell you, you're going to pay for it. If I've done offended you, if I've not done you evil, and you are doing evil against me, simply because you want to defend evil people, the Lord will pay you back for it, okay? So, I want to do this for this morning. The remaining voice notes, not the remaining, I want to play just two out of it. I will play two out of it. I'm not going to play the long one. I'm going to play like uh, maybe one in 15 minutes, another one maybe. I'll play Lord just like less than 30 minutes okay so and reason why i want to play it again because i tell you i play it, um because of people they want to be smart and they want to be trying to mock i'm not saying people should not mock me okay and i'm not saying you should not continue to lie against me or abuse me all right but know that whatever you do to me if it's good you pay, god will pay you back if it's evil you pay back god will pay you back also So choose out of the two, okay? I want to try to connect it. I was trying to connect with cam uh, this is to make it louder so that everybody can hear. Bluetooth device is ready to pair.

okay connection unable alright it said connection unable let us start ah uh, before I play the I'm not going to play long one it's not the one we have play I played before okay I want to play this one it's a new one I told you because uh, these people they're trying to be smart and by the time you know why I want to play it because uh the on people who understand things you know the intelligent people, they will understand exactly what people are trying to do, especially that girl. And if I feel like mentioning the name of the people who send them, also I will mention them. If people play game around me, that's why I used to warn people, if you are evil, you cannot play game around me. Is even if they just play around, game around you, like they don't mean evil, is another thing but they mean evil their purpose coming is evil okay so and that's why you see I I I title Esabod I try to title Pagboyimika because òun náà ti bú mi dáadáa but ó ń sọ̀rọ̀ pé wọ́n fún mi sixty dollar <laughs> um, ìyá um, ìyálájé náà ìgbà tó bẹ̀rẹ̀ kò bẹ̀rẹ̀ dáadáa ó kàn handwell ni nígbà tó bẹ̀rẹ̀ ṣáàt mi ni mo sọ she bring that out to bully me if I did do anything tó bá tí ẹ bá gag up against me ní tẹ́ máa fi sọ́ńtẹ́ ń ṣe yìí kò ní dáa kò ń ṣe tó wọ́n máa lè rà mo ti bá ọlọ́run sọ̀rọ̀ ni ohun tí wọ́n ṣe fún mi ó yẹ ẹkún tí mo sun ẹni yẹn máa sun tan seven ẹ̀ ẹ lè kàn tiẹ̀ bí eré it's not going to be a joke okay I don't lie There's no kí ni máa purọ́ fún but I don't need to convince you but ní tí ẹ bá gbọ́ ó máa convince yín ní àná mo rí tí ìyálájé ìgbà tó ń ṣe lọ́wọ́ wọn ò tag mi ìgbà tó kù díẹ̀ kò ṣe tán That's when they tag me. Because if they tag me, they know maybe it's possible I call in because a lot of people call into the show. And also, if somebody want to start to bully me, it's not going to happen. She may abuse me, I may no answer. But if I come back, I'm not, I, at this junction, I'm not afraid of anybody. And I'm not going to be intimidated by any any idiot or any group of evil. I'm not going to check your faces. I'm not, I'm not going to be care the people who back you or who support you. Because greater is he that is in me. Better than the one in the world. Okay? I'm not angry. When I tell you to be abusing me, when you pay, when you abuse me for fun, you must stop and you come. To God who made me tí mi ò bá ṣe tí máa sọ pé mo ti bẹ̀ yín mo ò dẹ̀ sí i tí mi ò bá dẹ̀ ṣe téèyàn bá sọ mọ́ mi àbí tó fẹ́ claim clever ó máa sọ pẹ̀lú ẹ̀mí àti ikú ọmọ ẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run ni mo bẹ̀ torí ẹni tí èèyàn bá ti ní agbára tí ò bá ti lè mú mọ́ èèyàn máa bẹ ọlọ́run tí wọ́n ni èmi sì mọ̀ pé pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà lórí Facebook yìí náà wọ́n á láwọn rẹ́ẹ̀dì láti fi ẹ̀mí ọmọ àti ẹ̀mí anybody di ó ti yé so ìyá ìyálájẹ́ wọ́n ti sọ pé number one wọ́n ní ẹ tó bá ti ṣoore fún ó máa bú wọn ó máa bá wọn jà ń sìn kọ́kọ́ wá gbọ́ lọ́jọ́ orí ó kéré sí mi gan-an mi ò dẹ̀ bẹ́ẹ̀ kó kọ́kọ́ gbé ṣáàtì fọ́ oye tó dẹ̀ dá fún mi ni mo sọ yẹn sixty four dollar ní pàbó yìí mi ká sẹ́ǹdì sí ni fọ́ ìgbà tó dẹ̀ máa bá mi gbowó lórí ṣáàtì ẹ mi ò bẹ́ẹ̀ rárá kó bá mi gbowó wá jẹ́ kí n wá sọ nǹkan tí mo ti ṣe lórí Facebook mi ò ní sọ tí mo ti ṣe ní ìlú Nàìjíríà kí n tó wá bí. Dorcas Ọlọ́run ò ní ba tiẹ̀ jẹ́ láéláé I love you gbogbo game tó bá wù kí anybody máa ta I no bloody bloody care táwọn èèyàn kan bá dúró máa sọ pé Auto Bola ò rí lè ní ìdòwó ṣáwọn ló ní ìdòwó tí mo sọ pé mo ní ìdòwó tán dẹ̀ mọ̀ pé wọ́n ṣèkà fún mi yàrá jẹ́ ẹ bá mi kọ̀lù ẹ̀ síbí àti ẹ sábọ̀ tí ẹ rí pé màdàmú mo fi sí i torí ọ̀wọ̀ díẹ̀ díẹ̀ ni ara ń fẹ́ tí bá ti wá sọ lónìí tí ẹ̀ bá ti gbọ́ tẹ bá kọ̀ntínú mi ní dáyín lóhùn ẹ máa ṣe ní tẹ bá ṣe lọ bọ́ bẹ́ẹ̀ bá ṣe ń jáde ni máa máa fi àdúrà àdúrà lèmi máa máa béèrè lọ́dọ̀ ọlọ́run ìdájọ́ torí ọjọ́ tí ìyálájẹ tí èmi àti ẹ sọ̀rọ̀ yẹn mo gbàdúrà fún ní ọjọ́ kejì seriously tẹ́mi bá dẹ̀ súre fún ẹ̀ mi ò béèrè owó lọ́wọ́ ìyálájẹ o gbogbo àwọn tó wá gbé ṣáàtì jáde àtọmọ burúkú yìí náà tó gbé ṣáàtì jáde gbogbo ní tẹ̀mọ̀ lónìí máa tú mo máa tú àṣírí ọmọ yẹn ẹ wò mí o tí bá dákẹ́ gentility of a tiger kò mí pé the tiger is ìkàwọ́ tí bá ti dákẹ́ mi jẹ́jẹ́ àbí tí bá kàn rẹ́rìn gbà mí tí bá jáde tí bá ń gbàdúrà mi tí bá ń rẹ́rìn kò ṣe pé bóyá mi ò ní nǹkan tó ń dùn mí o but tẹ bá wá rí mi tẹ kàn wà lé mi simply because ẹnìkan kàn tara important tó ṣèkà fún mi tí ẹ wá rò pé ẹ̀yin jẹ́ ọlọ́run ọlọ́run ní kí n sọ fún yín pé ẹ̀ kì í ṣòun ó ti yé ẹ kì í ṣe ọlọ́run tẹ́ máa ṣèkà fáwọn èèyàn tẹ́ máa lọ́lọ́run ló ń dọ̀wọ̀ tẹ́ máa máa ṣèkà fẹ́yàn tẹ́ máa lọ́lọ́run ló ń dọ̀wọ̀ ẹ fẹ́ wò bóyá ó máa dúró ní ọlọ́run are you the word God that call me mo dúró mi ò dúró kí ló kàn yín ẹ má máa ṣèkà fáwọn èèyàn máa níṣe lẹ́ ń dọ̀wọ̀ pé ẹ fẹ́ wò bóyá ó máa dúró ní ọlọ́run are you God that send me that call me why are you kí ló dé tẹ̀ ń dán mi wò èṣù ló ń dánwò ẹni tó bá ti pè yín ó máa ń múni dúró nìyí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùdánwò tó wà ní orílẹ̀-èdè nàìjíríà yẹn wọ́n ló sọ ọ̀pọ̀lọpọ̀ di ẹni tó padà dìre tó padà di ẹni tó lọ ń tẹríba fún èṣù òun náà ṣe máa ń mú àwọn pásítọ̀ míì jáde nígbà tó bá dúró títí títí tí ò bá tọwọ́ wọn ò bá ka tí wọn ò rí nǹkan tó ń bẹ̀ tí wọ́n ń dí wọn lọ́wọ́ tó ń dí wọn lọ́rùn wọn lọ join ẹgbẹ́ òkùnkùn náà wọn lọ join ẹgbẹ́ tó ń fẹ́ kó wá join tó bá ti wá join àwọn náà ló máa gbé àṣírí wọn jáde. mi ń wọn o kì í ṣe ọlọ́run ìwọ tó ń dán mi wò ó ti yé tí bá ti sọ̀rọ̀ yìí lónìí ẹni tí ọba ti gbọ́ tó bá tún gbé ọ̀rọ̀ mi sẹ́nu àbí tẹ̀kàn rí pé ẹ fẹ́ máa fi mí pa ikú ọmọlẹ́ni náà máa fi san tó o bá bímọ ikú ọkọ àbí kú ìyàwó àbí kú boyfriend àbí kí ìwọ gangan fún kú àìtọ́jọ́ fáwọn tó ní ẹ ní tó máa fi san nìyẹn o sórí ẹ̀mí nísìnyẹn tó ekulé kó gbọ́ kó sọ fún tòkù bẹ́ẹ̀ ṣe rí mi tí n bá wá yẹn lórí Facebook yẹn mo dẹ̀ máa wá títí ọdún máa fi parí títí ọdún tó ń bọ̀ bẹ́ẹ̀ ni mo dẹ̀ máa wá mo dẹ̀ máa bá àwọn èèyàn mo dẹ̀ máa lu àyájọ́ Ọlọ́run lójoojúmọ́ bí mo dẹ̀ ṣe ń sọ ní kọ̀rọ̀ ni mo máa sọ ní gbangba torí bẹ́ẹ̀ ní tí o bá ti fẹ́ ṣọ̀fọ̀ mọ́ yá fi mí lẹ̀ torí pé mi bí mo ṣe wà mi ò ṣẹ̀yàn mi ò dẹ̀ bá ẹnikẹ́ni wí mi ò bá ẹnikẹ́ni jà màá ṣàlàyé mo wọ́n bọ̀ ara mi ẹ̀sìn tẹ́ fi mí ṣe ó tó gẹ́rẹ́ o ṣùgbọ́n tẹ́ bá ní kò tó ẹ ṣe ẹ̀sìn yẹn ẹ̀yin lẹ kó dání jẹ́ pọ̀ pọ̀ mílẹ̀ yẹn yẹn fún yín ṣùgbọ́n ẹ máa fi kú ọmọ sán àbí kú ọkọ ẹ ṣáà máa san gbèsè kú. so tó bá ti fẹ́ ṣe burúkú yẹn ṣe dáadáa kẹ́mi sọ tòótọ́ ọ̀rọ̀ kẹ́ máa sọ pé rọ́ọ̀ ni kẹ́ rí òótọ́ lẹ̀ kẹ́ máa yí padà kò ní lè jọmọ́ kò ní jọ lákè kò ní jọ lóko mo fẹ́ sọ èyí náà number one kí tó play ọ̀rọ̀ ẹ̀ díẹ̀ mi ì nílè wò because tí màá tí mo wo ti latina lánàá òun máa máa bú èmi ìwọ ti dán ọlọ́run ló máa máa gbèjà MC yẹn torí pé ìwọ ti jẹ ọlọ́run MC ìwọ òun ṣe ọlọ́run mi ìwọ àti MC tí bá bẹ ọlọ́run tìyàn ọlọ́run á ṣe yín mọ́ṣẹ́ olóòmọ máa speak fún wàsíù àti gbogbo àwọn tí n bá ti bú tí n bá gbé ọlọ́run tiẹ̀ àti gbogbo yín ọlọ́run á ṣe gbogbo yín mọ́ṣẹ́ àní jọ́sán tá a dẹ̀ wà yí kẹ̀dẹ̀ rí ọlọ́run ò sí lẹ́yìn alábòsí àdàbí tó yẹ pé irọ́ ni mo pa ó ti yé sọ́rí pé láti mi ò fi tiẹ̀ sí torí àmọ́ ni ẹ ò wára ẹran àwọn tí mo fi sí náà mo kàn fẹ́ àdírẹ́sì mo torí pé mo ti àdírẹ́sì bẹ́ẹ̀ mi ṣe máa àdírẹ́sì ọ̀tọ̀ ni kò sí nǹkan tó lè mọ́ ṣe wọ́n máa investigate ẹ ní orílẹ̀-èdè nàìjíríà yẹn ní tó sọ ò ti sọ o ti sọ ò dẹ̀ play game ṣọmọ pé wọ́n tàn ẹ́ àwọn kan tàn ẹ́ tó ń bá MC ṣe àwọn tẹ́mi sí gbé sórí Facebook náà ra àwọn ọmọ ta wọ́n sọ fún ẹ pé ẹ kò jáde kó wá sọ báyìí kó wá ṣe báyìí ẹ onífraka ló wá bá sọ́tọ̀ èmi àti ẹjọ́ jẹ́gbẹ́ ni MC kan tó ń dọ̀bálẹ̀ fún yàtọ̀ sí pé wọ́n kàn sórí burúkú ní orílẹ̀-èdè Nàìjíríà tó gbé wọn síbì kan tó ń ṣe bí wèrè èmi àti ẹ̀ ò sínú ẹgbẹ́ ó ti yé èmi àti ẹ̀ ò sínú ẹgbẹ́ tí ẹgbẹ́ ajábádẹ̀ ń sábà ẹ̀kọ́ ẹ̀kú máa ń sábà já ni lọ́jọ́ orí àti ní ìgboro gan ìgbà tó ti wà wọ́n lè ti jalè wọ́n lè ti máa wọ́n ṣe ṣe ní oníṣẹ́gbẹ́ wọn ó ti yẹ yín mẹ́yẹn so téèyàn bá dákẹ́ àbí tó bá ṣe pé òun ò léèyàn tí bá ti mì léèyàn tí bá ní mo lọ́lọ́run ìyẹn mi pé gbogbo èèyàn tí bá mọ̀ nínú ayé mo ò gbẹ́kẹ̀lé ènìyàn torí bíbélì sọ bẹ́ẹ̀ fún mi mo dẹ̀ gbẹ́kẹ̀lé ọlọ́run ọlọ́run tí mo wá gbẹ́kẹ̀lé yẹn ó wá lágbára gbogbo èèyàn lọ so ẹnikẹ́ni tó bá lòun daga nínú ayé àbí tó bá lòun ní agbára kan tó wá rí ọlọ́run náà fín ọlọ́run á wá ṣe mọ́ṣẹ́ kò sẹ́ni tọ́lọ́run ò lè mú so ọmọ pé ó níbi tẹ́ mu sílẹ̀ dé tó gba àwọn tẹ́ ń bá sọ̀rọ̀ ó lẹ́ni tí wọ́n lè yájú sí ní àgbáyé tó bá jẹ́ pé wọ́n ní agbára ní orílẹ̀-èdè nàìjíríà ní àgbáyé wọn ò lè yájú sí gbogbo àgbáyé gbọ̀gbọ́gbọ́ nǹkan tẹ́ ń ṣe yẹ ti ń yájú sí àgbáyé ó ti yẹ yín mẹ́rin mo lè máa jẹ́ kí màá já yín o bí bá ṣe ń sọ̀rọ̀ náà màá já ẹ̀yin kankan tẹ́ ẹ̀ bá dẹ̀ já tẹ́ bá tún padà sórí ọ̀rọ̀ mi torí pé ẹ fẹ́ jẹun oúnjẹ tẹ́ bá gba owó tẹ́ bá gbà lórí mi ẹni tó sanwó àti ẹni tó gbowó láti gbé ogun tìmí máa ṣòfò ọmọ tí n bá gbàdúrà fọmọ ẹ̀rí ọmọ náà máa padà kú mọ́ lọ́wọ́ so má gbowó láti gbógun tìmí àdàbí tí n bá gbógun tìyàn mi ò ṣí ogun tọmọ mo ní ọmọ tó wà involve nínú bí tọmọtọmọ lẹ gbógun tì mí ẹ dẹ̀ pa bàbá ọmọ mi ẹ gbowó lọ́wọ́ mi ẹ jà lólè number one kí n tó wá máa lọ ìyálájé fún àwọn ọ̀rọ̀ tó sọ lánàá tó insult me. is too much for you mi ò bẹ́ẹ̀ number one kó bá mi gbowó four hundred and six. ló bá mi gbà kò ní dáa fún four hundred kò ní dáa fún four hundred tó bá mi gbà jẹ́ kókó àsọ̀ nǹkan tí mo ṣe lórí Facebook kí n tó wá máa sọ èyí tí mo ṣe ní Nàìjíríà ní orí Facebook yìí ẹ mi ò lówó ṣùgbọ́n nígbà tí mo dé owó tí mo kọ́kọ́ pa ní ìlú Canada àwọn èèyàn ra mọ́tò lọ́wọ́ mi mo ṣe ń ṣe jọ́ńbí tí mo ṣe jọ́ńbí tí mo lọ bí iṣẹ́ Ọlọ́run bá mi sọ̀rọ̀ ó ní kí n lọ tí n bá fẹ́ padà sí òwò mọ́tò mi ó ní kí n fi mọ́tò tọrẹ mo fi mọ́tò tọrẹ ní orí Facebook kò ní dá afẹ́ tó purọ́ mo fi mọ́tò tọrẹ ní orí Facebook yìí ìyálà jẹ́ ṣẹ́ four hundred ni wọ́n ń ta mọ́tò náà tí gbogbo yín wá ń sọ simply because ẹ̀ẹ́rọ orúkọ mi bàjẹ́ pé mo tọrọ owó lọ́wọ́ ẹnìkankan yín ẹ wá jáde just to rope mi pé ìwọ ló ló fẹ́ bá mi gbọ́ oúnjẹ ọ̀nà ṣe pé ó fẹ́ bú mi ni ìyálájẹ́ lẹ́yìn náà mọ́tò mo kọ́kọ́ sọ̀rọ̀ pé mo gbé mọ́tò nínú àwọn spíkà tó ń sọ̀rọ̀ lórí Facebook yìí àtàwọn èèyàn mìíràn tó máa ní kán dáwó fún tí ẹ̀ nímọ̀ pé mi mo da mo máa ń dáwó síbẹ̀ tí wọ́n nímọ̀ jẹ́ wá sọ fún ẹ Tóyìn Adégbìtẹ́ ọjọ́ tó ń pé owó kò tọrọ owó lọ́wọ́ mi mo kó owó fún kó bá mi fún àwọn ìyá arúgbó èló ni bèrè owó tí mo fún níjọ́ náà lọ́hùn-ún apart from that ó ní ọmọ kan mi ò mọ́rí ní orí facebook yìí mo máa ń kọ́wọ́ fún kó bá mi pín ni ṣé kí n kàyé mílíọ̀nù tí mo ti ná ní orí facebook yìí fún ẹ tí máa gba owó mi láti nàìjíríà tó bá rẹ̀ǹtì ilé látọjọ́ tí mo ti kúrò nàìjíríà owó yẹn máa ní kán pín fún àwọn èèyàn ní nàìjíríà ni kí ló tẹ ẹ̀yin aláìmoore náà wọ́n máa sọ pé wọ́n fi mi sọre gbogbo yẹn máa gapá èpè ní má èpè wò ó ilẹ̀ nílẹ̀ ló máa ń pọ̀ rẹ o tí mi bá ṣe dáadáa fún èèyàn tí mi ò ṣe nǹkan tó tẹ̀kọ̀ rẹ pé ẹni agbára láti máa sọ̀rọ̀ tèmi ẹni tẹ́ ń sọ̀rọ̀ fún máa kú ẹni tẹ́ ń sọ̀rọ̀ máa kú ẹ má ṣòfò ọmọ ẹ̀jìmílẹ̀ bí mi ṣe wà yìí ọlọ́run tó wà nínú mi ti bínú tán ṣé ẹ mọ̀ pé mo sọ́njẹ̀ mo níṣẹ̀bẹ̀ ń fi mí ṣẹ̀sín ẹ máa ṣe lọ gbogbo àgbáyé rì í you think na joke ẹni tó bá bẹ̀ yín ní ẹ̀sìn yẹn tí n bá ṣe ẹ̀sìn mẹ́wàá ẹni yẹn á ṣe ẹ̀sìn one million mẹ́wàá mélòó náà máa rí nínú one million ṣé mo kó jura wọn lọ ó ti yé kẹlẹ̀ mọ́ pé ọlọ́run tó wà lẹ́yìn tèmi ó ju ọlọ́run ó ju ènìyàn lọ ó ti yé yín ẹ bá kóra yín papọ̀ ó ní tòótọ́ ẹ kóra yín papọ̀ torí kò kì í ṣe nípa ọlọ́run ó ní a ó fọ ó ń gbọ́ ìyá alájẹ́ náà bá wà mí ò owó lọ́wọ́ ẹ lọ́jọ́ náà mo rí pé wọ́n ti ń pèsè olóòdò wọ́n ti fẹ́ máa mú lọ́sìn wọ́n ti fẹ́ máa bú mi ọmọ ewé dẹ̀ ní èmi àti olè èmi Bọ́lá Fọláṣadé mi ò lè submit ẹ sábàdù òtó ẹni tí mo lè submit fún àwọn pásọ̀ kan mi ò fi ṣe ìgbéraga mi ò lè tẹ́rì mi sábẹ́ wọn talkless of ẹ sábàdù ẹlẹ́mi òkùnkùn tán máa ní ẹlẹ́dàá ẹ̀ kan tẹ́ máa máa play game káàkiri ayé mi ò bú o mo kọ́kọ́ sọ fún ni káírú kọ́kọ́ lọ mọ rẹ̀ lẹ́rú kí ìwọ̀fà lọ mọ rẹ̀ ní ìwọ̀fà kí ìjòyè yín yé ṣe bí ọba mọ́ ẹ má ṣe bí ọlọ́run fún mi mọ́ tẹ́ni tí ò bá fẹ́ kú kú òjijì tọmọtọmọ ẹ ẹgbọ́n abẹ́ ìdáhùn nígbà tí mo wá tó ó gbé mi sí hánu ni tó ń bú mi mi sì bínú mo pè wọlé láti jẹ́ kó mọ nǹkan tí ò yẹ ó dẹ̀ yí ẹ bọ̀ tí ni kò wá ṣe ló ṣe ìyálájẹ ó wá dá four hundred ó gba owó níjọ́ náà lọ́hùn four hundred mọ́tò tí mo fi tan ẹ lákọ̀ọ́kọ́ ìlónìí owó tí mo fún ọ tọ́yìn adégbìtẹ́ ṣé kò ju four hundred dollar lọ mọ́tò tí mo fi tọrẹ ṣé owó mọ́tò gbogbo tán ti ta fún mi lórí Facebook yìí dẹ́ wá sọ kankan fún ẹ ọba ìlú mi ó mọyé ìgbà ọ̀tọ̀ọ̀tọ̀ tí máa sẹ́ẹ̀dì owó sí wọn tí máa ní kán bá mi fi ìyàwó wọn tí máa ní kán bá mi fún àwọn aláìní ní oúnjẹ àti àwọn àgbègbè bòmíràn nígbà tí mo wà nílùú Canada àwọn owó tí mo rí àwọn nǹkan tí mo bá rí bí mo bá ṣiṣẹ́ tẹ́ wá sọ pé you don work gbogbo yẹn kan máa yọnu sẹ́mi lára èmi tí mo ti ṣe dáadáa fún ènìyàn nínú ayé tí mo ṣe dáadáa fún ọmọdé àti àgbà mi ò mọ babaláwo mi ò ń lọlé babaláwo mi ò pọ́n babaláwo lẹ́bọ̀ tí mo ibi tí mo ṣọrẹ dé mo gbé mọ́tò èèyàn sọ pé mi ò mọ̀ pé ó ń ṣiṣẹ́ gan mo gbé mọ́tò fún àáfàá kan wà ní ọ̀nà kí lorúkọ ẹ̀ mi ọ̀nà mọ́ríkà símẹ̀ àbáyà mọ́tò ó wà mọ́tò moto sójú tó sì dì nígbà léyà kújọ mélòó kan mo gbé mọ́tò òdìdí fún ọmọ tó fún two fifty thousand ni mo sẹ́ǹtì wọn lẹ́sẹ̀kẹ́ pé kán lọ fi gbà ṣọ́wọ́ náà ti tó nígbà yẹn two fifty thousand dàbí two thousand five hundred dollar ni nígbà náà lọ́hùn ló dàbí ọmọye mọ́tò tí mo ti fi tọrẹ ni tí mo bèrè owó lọ́wọ́ yín ẹ wá sọ ọ wá gbé sórí ibẹ̀ yẹn wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí tutọ́ ẹnu sí mi yálàjẹ́ mo ti gbàdúrà fún yín kọ̀ọ̀kan mo dẹ̀ rí pé mo ti ń pè ó ti ń dá mi sí kọ̀ tó bá ara yájú sí mi ọ̀gá ẹ̀ jẹ gba ọ̀nà ìyẹn mà tí n bá dákẹ́ mo dákẹ́ ni torí ìlú tí mo wà kì í ṣe tó torí ìlú tí mo dẹ̀ wà wọ́n lè ní kí n má defend ara mi if they are not defending me I will defend myself for the whole world people to know those people who love the truth to actually know exactly what is happening okay ẹ fi mí ṣẹ̀ sí okay now lórí Facebook nìyẹn ní ọ̀dọ̀ kí lórúkọ ẹ̀ Bísí Abọ́rajẹ̀bí ojoojúmọ́ ló ń bú mi mo ti fún lọ́wọ́ rí kò fún mi kọ́bọ̀ rí tí mo ní kó ra nǹkan fọmọ ẹ̀ ta ló fọmọ mi mo ń fún àwọn èèyàn lówó lórí Facebook yìí láìsí kinní kí ló dé ṣé mo wá tọrọ owó lọ́wọ́ ẹ̀ ní ìyálájẹ́ four hundred dollar ẹ So, ra aṣọ tó wà lọ́rùn mi almost two thousand four hundred dollar ni mo rà nígbà tí mo rà ní jọ́nà lọ́hùn ṣó mọ̀ pé olówó ló máa ń ra aṣọ tó bá tó two thousand plus kòtò náà ń ṣe lónìí òun gbọ́dọ̀ mi so fún mi four hundred dollar lẹ́ẹ̀jẹ́ kí n rí mú mi ṣé mo pé ńgbà mi ti bá wá sórí Facebook máa kàn wá mo lè wọ anything wọ́n máa ṣe lé wọ́n máa ṣe lé ẹ̀ máa ṣe kí ló ṣẹlẹ̀ gangan ṣẹ́yìn lẹ dá mi ni kí ló tẹ̀ jẹ́ ń rí mú mi kí ló tẹ̀ fẹ́ràn òkùnkùn jù mọ́lẹ̀ lọ bẹ́ẹ̀ ṣe ń ṣe ayé nàìjíríà kì í ṣe ayé nàìjíríà lórí da ayé ẹ̀yin tẹ́ bá ń ba nàìjíríà jẹ́ tẹ́ fẹ́ràn òkú jùmọ́lẹ̀ lọ tẹ́ láìkì irọ́ gan tẹ́ fẹ́ máa ń ba ayé èèyàn jẹ́ ayé yín ni ò ní da tọmọtọmọ mi ò sọ pé wọ̀ o orílẹ̀-èdè nàìjíríà ọ̀run máa gbálẹ̀ lọ́wọ́ àwọn abínú àwọn ìkà tó máa ń pe dúdú ní funfun tó máa rí funfun gangan tó máa fẹ́ máa fi èédú mi ń lo bí mo ṣe rí bẹ́ẹ̀ ṣe gbógun tì mí yẹn kì í ṣe fítà ni mo lò bí mo ṣe rí gangan rèé ṣé four hundred dollar yín lè ra ohun tí mo tó ń jáde lẹ́nu mi ṣé four hundred dollar yín lè ra flesh tí mo lò yìí ṣé gbogbo òṣì orí burúkú tẹ̀ ń ṣe yẹn ṣé ó lè ṣe tí gbogbo yín jáde kò nídìí owó kò nídìí owó kò nídìí owó kí ló dé tẹ̀ ń ṣe ìlara kí ló dé tẹ̀ ń níkà tẹ́ bá ba tèèyàn jẹ́ tẹ́ máa jókòó tì í ẹ máa tún ní kò ní dìde ìwọ́dẹ̀ bí ọmọ náà ìyá wo lọ tẹríba sí anyway mi lè advise ẹ because you are not a baby but bó ṣe drag me ti tó if you drag me any further i won you like yourself anybody ni mo sọ if you drag me if I, if I respect you if you drag me further you won't find it funny okay because of your fucking four hundred dollar if i go to work yẹn tán bá fún mi níṣẹ́ tí ò bá jẹ́ pé wọ́n fẹ́ máa fún mi ní house arrest ta ni mo ṣe tí wọ́n bá fún mi níṣẹ́ tí mo lọ bí iṣẹ́ yẹn ṣé mo máa máa tọrọ àbí oní ṣé oníbàárà ni mí ni àbí kí lẹ try láti gbé gbogbo ń tẹ́ fẹ́ kí n dà láyé lọ́mọ yín máa dà gbogbo ń tẹ́ fẹ́ kó tẹ́ ṣe fún mi lọ́lọ́ ń tẹ́ ṣe fún mi lọ́lọ́ máa ṣe fún gbogbo ọmọ yín po ó ya àwọn èèyàn tí mo ti ṣe nǹkan fún lórí Facebook yìí ni nígbà tí mo dé Canada yìí ó mọyì àwọn nǹkan tèmi tèmi ti tà tí mo ti ṣe nǹkan fún àwọn personal personal people. wọ́n máa fi star wọ́n máa kó fún yín torí pé they want to humble me under ẹ̀sà but God forbid God forbid ó ń irritate me that woman mi èèyàn ò kí ń irritate mi but ó ń irritate mi. because téèyàn bá wà devilish torí omi jẹ́ lọ́jọ́ tó wà wicked I hate them with passion wicked people and not me alone God hate them. Esabod wá pè wọlé níbi chat tí mo kàn wò wẹ́rẹ́ yẹn ó wá ní ẹ torí ẹ ló ṣe lọ ń kówó fún Auto Bola kí Auto Bola balẹ̀ máa bú ọjọ́ tí Esabod ti ń bú mi ọjọ́ tí mo ti mọ ọmọ yẹn ríṣẹ́ mo ti lanu mi sọ̀rọ̀ Esabod ọmọ yẹn tó yẹ pé ṣe bó bú Esabod ní ẹ̀yìn ẹni òun wá sójú mi kòrókòrò ó ń bú mi ọmọ náà ń wá sójú mi kòrókòrò ó kúrò lẹ́yìn tí mi ò tọrọ owó lọ́wọ́ ẹ̀ kí simply kó ba post mi sórí ibẹ̀ yẹn ṣé owó tí bàbá ẹ̀ let me tell you tẹ́ ẹ̀ bá mọ̀ kẹwàá lo bí ọmọ yẹn ọmọ ẹ̀ tí mo sọ pé ó challenges tí mo ní mi ò fi bú o ṣùgbọ́n tí ọmọ tí ó bá ti sọ wípé òun ò bá ní èpo lójú màá júwe fún màá ṣàlàyé fún òun ni mo kọ́kọ́ sọ pé kó lọ gbé ìyá ẹ̀ jáde ìyá ẹ̀ tó bí fún kẹwàá kó gbé jáde kájọ ṣe challenges òun atomo mi lẹ́gbẹ́ moreover tí aṣáájú bá pààyàn rí kí ló kàn mí pẹ̀lú ẹ̀ kí ló dé tó tẹ́ pé òkúta tí ráìsì bá pa òkúta ṣẹ́nu oníbàárà ló yẹ kán ti gbọ́ ni kí ló kàn mí pẹ̀lú wọn mi ò mọ gbogbo òṣì oríburúkú tó ń ṣe ìgbà tí mo mọ Wàsíù Àyìndé ni gbogbo ó dẹ̀ júwe ara ẹ̀ náà ni bọ́ gbogbo nítorí pé ẹ ti wá sẹ ẹ ń máa sọ̀rọ̀ Àjàlẹ̀ ṣé kò sí Nàìjíríà ṣájàlẹ̀ wà Nàìjíríà bí kò sí gbogbo yín tẹ́ bá lè ń preach if anybody tẹ́ ló fẹ́ ẹnìkan wọlé tẹ́ bá lè cover ass dirty ass yín ni majority ṣe ṣe torí bẹ́ẹ̀ neutral person tó hate ìwà burúkú ọlọ́run máa fún wa we have seen all of you that gbogbo wọn tán bá jẹ eléyìí tó gbogbo tó support eléyìí torí pé ẹni bá débẹ̀ ó máa jalè eléyìí máa máa máa lè gba àyè lọ́wọ́ ẹ̀ eléyìí tó bá débẹ̀ máa lè ṣe kíni máa lè máa lè cover àdọ̀tí mi kò ní jẹ́ kọ́lọ́pàá mú mi. ìgbà tí Professor Yemi Ọ̀ṣínbàjò máa jẹ́ vice president ní òní bí ipò yẹn ṣe wá rí tí gbogbo APC rí ṣé wọ́n mọ̀ nígbà tí wọ́n lọ nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ní first time gbà tí wọ́n wọlé second time kan ṣé wọ́n mọ̀ pé bó ṣe máa rí lélẹ̀ ṣé wọ́n mọ̀ so tí wọ́n bá wọlé anybody bá wọlé náà agbára lè pààrọ̀ ara wọn tá a bá bá Ọlọ́run sọ̀rọ̀ o gbọ́ ni tá a sọ pé confusion ńlá kó ṣe kíni kó sọ̀kalẹ̀ sáà ní gbogbo ọ̀tá ẹni bá lóun máa ba orílẹ̀ tó ń ba nǹkan jẹ́ simply because people want to be covering their dirty ass killing other people, destroying other people, taking other people's life for fun is a taboo. Kí n tó play voice notes. Kí ló dé tó máa jẹ́ ọmọ kéwọ̀ ló gbé gbogbo ọ̀rọ̀ jáde? Tí ìyẹn wá sọ pé òun play game ni òun play game ni. Kí ló dé tó máa jẹ́ ọmọ If you don't know gbogbo nǹkan tẹ́ ẹ̀ mọ̀ ṣé kí n máa sọ fún yín ní àárọ̀ yìí. Kéwọ̀n ló bí ọmọ yẹn ó rò bóyá òun smart ni kò mọ̀ pé n tó ń bá sọ̀rọ̀ yìí èmi ò ní criminal brain but ọpọlọ ẹ̀mí mímọ́ tèmi ó supersede gbogbo criminal brain àti wọ́nranwọ̀nran tó ń ṣe ẹ máa gbọ́ gbogbo èpè tó ń ṣe fúnra ẹ̀ ó ti lọ bú ṣé èmi ọjọ́ tí ẹ sábọ̀dù tó jáde tó ti yan àlẹ̀ mọ́ mi ẹ Auto Bola ẹ torí ẹ ló ti lọ ń fún ọjọ́ kí ọtọ kó ba lè wá sọ́dọ̀ ẹ kó ba lè wá sọ pé kó máa fún ṣebí Wàsíù kówó fún wa ṣebó kówó fún Wàsíù kówó fún fún ẹ sábọ̀dù dáadáa náà gbogbo àwọn èèyàn tó bá ń ṣe bíi pé òun lòún kówó yẹn fún wọn Wàsíù ló ń kó sílẹ̀ ibi tẹ́ ẹ̀ bá mọ̀ lónìí Wàsíù ló ń kó sílẹ̀ ọmọ tọmọ yẹn náà ná Wàsíù ló kó sílẹ̀ ọmọ Wàsíù ni. àwọn tó mọ̀ mọ́ ìgbà tó dẹ̀ wá sọ́dọ̀ mi ó wá play game mi ò mọ̀ rí mi ò mọ̀ yá rí bàbá ẹ̀ tí mo mọ̀ kò dẹ̀ rí tójú ìsẹ̀mí ọ̀rẹ́ ẹ̀ ló sọ fún mi mi ìmọ̀ ìjà ẹ̀rí ló pè mí bí kò mí ò mọ ẹṣẹ́ bí wọn ó kọ́kọ́ ń bèrè ẹ lóògùn ẹ lóògùn ẹ wò ó ń sìn òun fẹ́ lọ ṣe fúnra gbogbo ojú ló ń wú gbogbo nǹkan ló ń ṣe mi ìmọ̀ bóyá wọn ti dájọ́ kú bóyá wọn ló máa tètè kú toró ló sick mi ò fẹ́ sọ̀rọ̀ yìí síta o ṣé mi ṣé mo ti mọ kéwọn kó tó di pé wọ́n ṣọ́gi mọ lẹ́sẹ̀ àbẹ́mi oníkan bí wọ́n ṣe bí bẹ́ẹ̀ ó dẹ̀ ti rí solution sáwọn kìnìyàn yẹn ọmọ yẹn ń play game ó play game tó jọjọ orí ẹ̀ lọ ó dẹ̀ ló pò fẹ́ forí ọmọ tèmi ó tún ṣe ó tún gbé píchọ ọmọ tèmi ó tún wá gbé gbogbo nǹkan tọmọ tèmi ó pa irọ́ bàǹtàbàǹtà gbogbo ohun tó ṣe gbogbo ọ̀rọ̀ tí mo ti sọ ní àlàyé yẹn kò sí kọ̀ọ̀kan tẹ rí nínú ẹ̀ tẹ́fẹ́ ṣe ẹ tẹ́yàn bá kẹ́mi bọ́ ta kẹ́mi wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ orí ẹ̀ ti bàjẹ́ ìyálájé orí ẹ̀ bàjẹ́ ọmọ ẹ̀ má máa bá mi ṣeré nínú ilé ìgbà mi ò dẹ̀ sọ pé ah, òun kúnlẹ̀ fún mi màá ní má kúnlẹ̀ má fi kúnlẹ̀ pa mi màá tún máa kúnlẹ̀ fún un ó wá kúrú ọmọ mi ìyálájẹ pé ṣe mi ń ṣépè fún mo ní gbogbo ẹni gbógun tèmi tó ń sanwó láti gbógun tèmi ṣọmọ náà ló ń gbógun tèmi ni kí ló dé tí bá ti sọ pé ẹnìkan gbógun tèmi ìwọ wá ń dàrẹ́tì ẹ̀ dàrẹ́tìlì pé ṣe ni mò ń ṣépè fọmọ náà Yala je. ẹ̀rẹ́ pé tẹ bá pọ̀ ẹ̀ lè bẹ́ mẹ́mi dúró yìí tí máa ṣe ọ̀rọ̀ kan ní máa sọ táyé yín máa fi ta ọlọ́run gbọ́ physically and spiritually ọlọ́run gbọ́ Amẹ́ríkà lẹ́wà now you are supporting terrorist team you are a terrorist ẹni tí iṣẹ́ tí Esabod ń ṣe iṣẹ́ terrorist ni àwọn tó ń ran níṣẹ́ they are terrorists you don't know and I stand on my word let me tell you tí n bá fẹ́ K1 tó bá jẹ́ pé K1 tó bá pé mo fẹ́ kó tó di pé mo discover gbogbo àwọn orí burúkú tó ń ṣe yẹn tó bá pé ó fẹ́ mi tòótọ́ mo lè kó because I hate evil mo hate kéèyàn máa pa ẹnìkan kó máa fi tó ayé tiẹ̀ ṣe bẹ́ẹ̀ ni mo sọ mo máa kó bá màá dàbí ọlọ́pàá máa kó èmi tí mo sọ̀rọ̀ ọmọ tèmi tí mo sọ̀rọ̀ ìyá mi kò sẹ́ni tó bá ṣe òṣì lẹ́gbẹ̀ẹ́ mi tó bá ti rí pé máa fẹ́ ìtàyé mi tó dẹ̀ máa kó bá mi máa kó bá before kó tó kó bá mi because eventually táṣìlẹ̀ bá tí wọ́n máa lóun àtìyàwó ẹ̀ ni ó dẹ̀ lè forí ẹ̀bi tó lọ́gbọ́n dé tó ní agbárí dé tó ti ń ṣèkàdé orí obìnrin mi ló máa fi ń di lẹ́sìn máa rí pé many things sí pé wọ́n bá ti ṣe fún obìnrin ló máa ó ti ṣe many things fóbìnrin ẹni tó ṣe many things fáwọn ọmọ ẹ̀ ìwọ tó rẹ́rìn o rò pé mo rẹ́rìn o bá máa rẹ́rìn kò sí tó kàn mí ta ló sọ mi ò lè fẹ́ god forbid kí mo fẹ́ fi ṣe ẹ yọ owó kúrò lá tó wà lọ́wọ́ ewu tó ń kó sí lọ́wọ́ kúrò kí ló kù kí ló ní kí ló jẹ́ ẹni tí ó bá ti ní ìbẹ̀rù ọlọ́run kò sí nǹkan tí ò lè ṣe. ẹ sábà tuntun fẹ́ máa múra gẹ́gẹ́gẹ́ ẹ eh, Auto Bola ẹ eh, kíni yàn olóńkówó fún tó máa fi ṣe kíní má ṣe yẹn fẹ́mi o torí tí gbogbo yín ò di nígbà tí mo sọ pé ọmọ yìí òun bú ẹ sábọ̀dù lẹ́yìn ọmọ yìí ń bú mi lójú mi kòrókòrò ó pé ó gẹ̀ẹ́sì wá dó bá bá mi mọ́lé ni á dẹ̀ tó wá dẹ̀ ṣetán á máa ní kí n máa bẹ̀ wọ́n á ní kí máa gbàdúrà fóun ẹ bí mo ṣe rí òun sì ṣe mo fẹ́ kó òun kú ni bó ṣe mọ̀ ní kí ló kàn mí pẹ̀lú kó fẹ́ kó kú ó ń béèrè kí lágbára yín ẹ lágbára ẹ̀ mọ̀ ní a máa ṣàlàyé gbogbo bóun ṣe lọ sọ́spítù gbogbo nǹkan tó ń ṣe kí ló kàn mí nígbà tó mọ̀ pé òun ṣèkà òun lọ kiri báyìí ọmọ tó ń purọ́ ó parọ́ ọ̀tọ̀ lálẹ̀ ọmọ yẹn ń pa bastard irọ́ ó wá gbé síbẹ̀ pé wọ́n fẹ́ òdù ẹ̀rá sọ ó fẹ́ sùn mí sí kóòtù ni o bó ṣe bọ́ra síwòwò rẹ̀ níwájú mi tó máa fọ ọmọ ẹ̀wọ̀n mẹ́rò bóyá èmi máa kó fóun bóyá èmi bọ́lá màá wá mú wòwò màá gbé síbẹ̀ so òkè wà náà tún lè sùn mi torí pé wọ́n tún lè sọ pé ó tún ti ṣe nǹkan míì nǹkan tó fẹ́ ṣe nìyẹn ó ní ṣadé àǹtí ṣadé kan ní kò mọ ṣíf ṣadé kan ní kò fún mi lọ ṣé tòótọ́ ni irọ́ ló pa it's just playing game ó ti ń lọ sọ́dọ̀ láti olórí olórí olórí gbèsè bí orí bí orí ẹja bí orí ẹja ẹja ẹja àkókò nìkó ó lẹ́gùnkùn lórí ẹja oníṣáwá ẹja lẹ́gùnkùn ó ti lọ síbẹ̀ for long time tó máa máa pè wọlé tó máa máa bú mi ṣé mo dá wọn lóhùn láti sọ pé èmi nǹkan mo ti sọ pé MC ló ràn òun MC kò tó ọlọ́run ń gbé sáré MC báwo MC báwo ṣé MC tó gbogbo nàìjíríà ni ṣé MC gbogbo yín tẹ́jọ́ sórí burúkú yẹn ẹ̀ tó gbogbo nàìjíríà gbogbo yín fíù níyìn tẹ̀dẹ̀ ń da gbogbo orílẹ̀-èdè yẹn rú un tó gbogbo nàìjíríà gbogbo ìṣẹ̀dá tó dẹ̀ wà ní orílẹ̀-èdè náà tó jẹ́ ìṣẹ̀dá òdodo gbogbo ló máa ṣèdájọ́ fún gbogbo ẹ̀yin ìka yẹn wọ́n máa ti rò pé wọ́n belé sí wọ́n belé sí ẹ tó bá bú mi mi ní tí n bá sọ̀rọ̀ tí bá ti ṣàlàyé lónìí tí mo play ele voice note méjì ó ìpọ̀ o ṣùgbọ́n tí bá play voice note méjì láàárọ̀ yìí tẹ́ ẹ bá ti wá padà bú mi mi ní dání lóhùn àyájọ́ ìpè burúkú ẹ̀ tí ì rí o ẹ̀ tí ì rí nǹkan kan o tó máa ní Auto Bola ń ṣe pé máa ṣe ní gbangba máa ṣe ní kọ̀kọ̀ máa ṣe lọ́sàn máa ṣe lóru máa ṣe ní ìwòwò you come to pass o torí mi ò ṣẹ̀yìn mi ò ròyìn ẹ bá wò tẹ bá tó torí àtẹnujẹ tẹ bá fi bàtẹ máa jẹ láyé jẹ tẹ fi bá kádàrà ọmọ yín jẹ tó bá bàjẹ́ fún yín ó tán nìyẹn o ayé mi ò dẹ̀ lè bàjẹ́ owó lẹ lè dílọ́kẹ́ máa dí gbogbo èèyàn lọ́wọ́ láti súnmọ́ mi kẹ́ máa bà mí jẹ́ pé ẹ ti mọ̀ pé ó ní stress ó ní depression kò ní èmi ò ní pre-depression gbogbo yín yẹn torí pé ọ̀rọ̀ ajára àti gbogbo àṣírí wọn tó tú òun ní nǹkan tó ṣẹlẹ̀ òun ló ṣẹlẹ̀ kò sí nǹkan kan tó ṣe mí pẹ́rẹ́ ara wọn lò sí wà ìyà àti orí burúkú àti wòrè orí wọn ló wà tọ́mọ yẹn ò bá sínwín torí mi ò tí ò bá sínwín kò ní máa lọ kí kó máa ṣe wérewère ṣóun nìkan gbogbo àwọn ọmọ Wàsíù Àyìndé ni wọ́n pọ̀ lábẹ́ fracas ni wọ́n lọ kiri àwọn ìyá wọn dẹ̀ ń wò wọ́n wọ́n máa wò wọ́n wọ́n máa lọ gbogbo nǹkan tí bàbá wọn dẹ̀ ṣe kò dẹ̀ da olówá owá kí ló ìwọ wá ń yí tó bá ti sọ fún yín gbogbo yín ẹ máa yí story ẹ máa yí story ẹ máa yí story ẹ máa yí story kí ló wá ṣe lọ́dọ̀ ó wá lèmi mo pé ṣé èmi mo mọ̀ rí ni mi ò mọ̀ rí wọ́n kò sọ̀rọ̀ ẹ̀ fún mi ni until later ni mo ṣe kò in fact up till now bí mo ṣe ó ti pẹ́ tí mo tara ti ń fún mi sí on the first of November ni mo mọ́mọ́ náà that is about a month and a half I mean a month and a week on the first of that November ló pè mí first time tó pè mí tí mo ní àti sanwó lébà gbogbo nǹkan bí mo ó tún wá sọ pé mo sọ pé mi ò róúnjẹ jẹ ṣé mi ò sọ lórí live chat lọ́bẹ̀ẹ́ lọ́wọ́ Google lọ́bẹ̀ẹ́ lọ́wọ́ láti orí ẹja àmì láti ṣe èwo ni láti bó mi ò kò ń ṣe solution láti olórí gbígbẹ láti ògúnfe lọ́bìnrin lọ́wọ́ ẹ̀ á sọ fún ẹ ó náà jọ ń ṣe àjálẹ̀ ni òun àtàwọn mc àtàwọn tí mo ṣe àǹkó ẹnu ẹ̀ lẹ ti gbọ́ ó tún dárúkọ tìbàdàn sí ó dárúkọ tọ̀yọ́ state àwọn nàìjíríà gọọmẹ̀ntì ẹ wọ pé mi ò ní sọ̀rọ̀ fún yẹn bá máa bú mi máa sọ pé nàìjíríà gọọmẹ̀ntì gbúdọ̀ investigate wọn ò ní investigate àdúrà ọ̀rọ̀ yẹn wọn ò investigate wetin they will investigate. ọjọ́ tí lísì náà ń sọ̀rọ̀ ó dárúkọ ti ìṣàrà wọ́n gbọ́dọ̀ investigate gbogbo ibi tí wọ́n ní sí ni wọ́n sọ yẹn mo ń bọ̀. Àwọn kan tí ń play mi lọ́wọ́lọ́wọ́ báyìí, but no wàhálà. Ẹ jẹ́ ká lọ, mo fẹ́, mo, mo ti share bèbí yẹn kí n tó play voice note yẹn. Ẹnu wọn lẹ máa ti gbọ́. Reason tí ọmọ yẹn fi ń sọ kiri pé wà, aṣíwájú ló pa àwọn èèyàn tó tún mú kiní láti Sinewa tí Esabod ti pè sórí ibẹ̀ tó ti ń sọ pé ẹ Auto Bola, tí bá ti sọ̀rọ̀ kan Auto Bola tó pé ní kó attack mi. Tó bá rí mi face to face ò lè dá mi mọ̀ ni, ẹ kó ṣì dànù sígbó. tí wọn bá ti respect wọn kàn wọn kàn máa ṣígun ti ọmọ ọlọ́mọ ṣígun ti ọmọ ọlọ́mọ ni mo ṣe yín pa ni. abẹ́rẹ́ mi bíi bébíà nínú ohun mi ò ti mọ̀ pọ́pọ́ àgbà ọ̀jẹ̀ ni mí ni tó bá rí mi nínú sọ̀rọ̀ sí mi tí bá dákẹ́ jẹ́jẹ́ tí I, will look gentle but when, when, I, when, I, when I stand up eh, you, you think you, you, you, you, you, you, you, listen mo fẹ́ kẹ́ gbọ́ díẹ̀. wọ́n dìde drop voice note lẹ́ pé alájẹ́ àwọn god bless you slash two thousand. And I want to tell you guys before we continue, I want to just play this one before I play voice note of that girl. I know what ti mi tẹ ni play ti last ti sinẹ mo fẹ́ pray tọmọ yẹn gangan yẹ yeah, tila sisnẹ mo fẹ́ mo fẹ́ pọ sẹ tila sisnẹ yìí jẹ yẹn kò lè kó defend gbogbo bó ṣe ń ṣe yamayama ẹ ń gbé fraka wa bẹ mi ni ta ni ìyá ẹ ta ni ìyá ẹ tó máa lóun gbé fraka wa fún mi tí o bá jẹ́ pọ́ ọmọ yẹn tó wọlé tó wá kí mi wọ́n mi àti nìkan kìnìkan èrò pé you think you can call me láti we call me i block ìyá ẹ̀ sọnù wọ́n máa ní kò lówó dẹ̀ ní gbéraga ò morúkọ tán pè mí kò lówó kò dẹ̀ ní gbéraga àwọn tó ń sọ pé mi ò lómi dẹ̀ ní gbéraga ṣé ìgbà tí wọ́n rí mi wọn mọ̀ bówó lọ́wọ́ mi ṣe wọ́n gbà lọ́wọ́ mi ni àwọn èèyàn dẹ̀ tún support mi pé bọ́n ṣe ń ba ayé èèyàn jẹ́ nìyẹn but ayé tèmi kò lè ṣe é bàjẹ́ àbí káyé yín parẹ́ lójú mi tọmọtọmọ. If you don't want me to block your house, just mind your business and shut up your dirty, dirty mouth, okay? Uh-huh. If you say tell me to take it easy, K, I'll block your house. We when they are showing it in another platform, you go there and watch it. Okay? So mind your business. Slash five six slash eight. Yetunde omi eh, ọgbọ́n ìyá bá mi bá mi bá mi fún wọn fún ìyá ìyá Bọ́lá ó yẹ kó mọ̀ pé bible máa mú kò yeye ó mọ bó ṣe ń ka sáàmù lórí social media ó sì mọ gbogbo èèyàn àdúrà fáyàfáyà àgbà dáadáa bí báyìí ló wá mú kó mọ̀mọ́. ṣẹgbọ́. èé o. ìyá ìyá yálàjẹ ṣọrẹ yálàjẹ ṣọrẹ yálàjẹ tó bá wọ mi wàá jẹ ìyà tí o bá wọ mi màá bá tiẹ̀ jẹ́ o èmi ò ní mi ò ní petition mi ò petition o màá tú àṣírí ẹ bó ṣe ń support àwọn terrorist ẹsìn because you are supporting terrorists and you are living in America and America hate terrorists and you are you are eating from the body yálàjẹ ṣọ́ra ẹ o ìwọ àti kí ni wọ́n pe kí ló pa gboyún mi ká ẹ ara yín o ẹ̀yin méjì tẹ́ wà lamẹ́ríkà yẹn you are very close ọmọ inú amẹ́ríkà ló wà ẹ ṣọ́ ara yín o terrorist lẹ́ ń ṣe o amẹ́ríkà yẹn terrorist with passion ẹ orí yín o because tẹ́ bá ní problem kò ṣe jọ́ mi o ṣọ́ orí ẹ tó bá ti gbé mi àwọn tó bá ti fẹ́ kó o ní problem wọ́n máa lọ gbé ẹ wọ́n á ní kó o lọ dìgbò lù ọlọ́run tó bá ti dìgbò lọ́lọ́run lára mi ọlọ́run máa fi ẹ̀ṣẹ̀ sí o kì í ṣe kó máa fi ẹ̀ṣẹ̀ sí nìkan wàá tẹ́ wàá tí àṣírí ẹ̀ wọ́n máa ní problem bẹ́ẹ̀ o ó ti yé wàá ní omi ìkúrọ́ o torí gbogbo yín tẹ́ ṣe ń ṣe tẹ́rọ́rìsì ń sìn wọ́n mọ̀ pé nàìjíríà pé tẹ́rọ́rìsì pọ̀ dáadáa ń bẹ̀ tẹ́ẹ̀dẹ̀ tún gbé lórí fẹ́sùn tẹ́tún wà lamẹ́ríkà tẹ́tún fẹ́ máa ṣe wo kò ní í o. ó yá ìmọ̀ ṣe ọ̀rọ̀ tí èmi lágbájá ọmọ lágbájá máa sọ lónìí ẹjọ́ ìlú nẹ́. àmì ìsà bíbélì lọ́wọ́ rin àti kùrán lọ́wọ́ rin ó yá fún wa pé báwo la ṣe. ẹni ṣùgbọ́n ṣe máa lẹ́tí pé tó àwọ̀ àṣe pápápá ìyá a ti máa gbé ti dorcas versus ìyá ọgbọ́n náà wá ṣùgbọ́n àmọ́ ọmọ ẹlẹ́yọ kọ̀ọ̀kan ni à ń ṣe research wa lọ́wọ́ ni bábá ti fi ń tó yín létí àmọ́ jẹ́ kẹ́ gbọ́. mo máa play ilé ìfún mo fẹ́ kọ́ fẹ́ kẹ́ gbọ́ fún tó adájọ́ sì sẹ́mi mu fún ìṣẹ́jú márùn-ún kí n tó rí zoom pa. for you to know that they are sending there they will be pressing order they will be yeye mi wọ́n máa máa bú mi wọ́n kàn máa ṣe mí yamayama ẹni tó yẹ pé mo mo ṣe ń sọ̀tọ́ ni mo mọ bí mo ṣe ń gbàdúrà fàyàfàyà yìí nígbà tí mo ń gbàdúrà fún báyìí ṣe ló ṣe àmì àmì àmì gbàdúrà fún un ni mo gbà fún àmì àmì tó bá dé tàwọn máa fi mí ṣe fàfi mí pa tó pọ́n ní kò ló fà mí pa wà á jẹ sọ́nà báyà èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ ìwọ tó wà wà lamẹ́ríkà wà lamẹ́ríkà mẹ́yẹn ọlọ́run ilé ìmọ̀ ìgbọ́ mo ṣe fẹ́ sọ̀rọ̀ ọmọ yẹn ni ọmọ yẹn mo yẹ fẹ́ sọ̀rọ̀ Yétúndé ọmọ kẹwàá tí mo ti sọ story ẹ̀ pé ó ní problem mo yẹ fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ni ó wá ìgbà tó ti lọ gbé ó mọ pé ọmọ mi ló ní PayPal account yẹn tó lọ kọ fraud sí tó dẹ̀ pé wọ́n ló pè mí olórí burúkú ni wà àti dádì ẹ̀ kí ni mo wí olórí burúkú ni wà àti pọ̀pì ẹ̀ ṣé wọn lọ onímọ onú onídàdí ẹ sì mí fùkẹ̀fùkẹ̀ olóṣì mí fùkẹ̀fùkẹ̀ ẹ máa ẹ nílé mímọ́ tó bá yá bẹ́ẹ̀ ṣe fẹ́ kó rí fún mi ló máa rí fún yín àdàbí tó fẹ́ pé bẹ́ẹ̀ ni àdàbí tó fẹ́ pé ṣẹ́dáàdì ẹ ṣe mí fùkẹ̀fùkẹ̀ ẹ jù ọ bó ṣe fẹ́ kó rí fún mi ló ṣe máa rí fún gbogbo yín bẹ́ẹ̀ ṣe fẹ́ kó rí fún ọmọ mi ló máa rí fún gbogbo yín apanilẹ́kunjayé ìka ènìyàn inú bá tiẹ̀ jẹ́ ni. àmà lórí ṣẹ̀ṣọ̀n sórí eyín padà wá after five minutes ni yóò dá fún yín tí ó pọ̀ mo ní gbogbo náà láti máa gbé gbogbo àwọn awuyewuye tó ń lọ lórí afẹ́fẹ́ lórí ìkànnì mo fẹ́ play voice note fún yín ni o ọmọ tó ń sọ̀rọ̀ ọmọ wàsíù tó ń sọ̀rọ̀ jáde tó ní gbogbo èèyàn tí wàsíù kí nípa tó ní gbogbo èèyàn tẹ́mi ẹ̀mí aṣíwájú pa àtẹ̀mísílẹ̀ oh god but mo fẹ́ kẹ́ ẹ gbọ́ rísì mo fi ṣe léyìí torí lè gbó ti sọ́ọ̀sì mo ti kìlọ̀ fún sìn tó bá tún fi mí ṣẹlẹ̀ torí tó máa ti sọ pé ọmọ bá ṣe wá sórí Facebook kán máa gbàdúrà fàyàfàyà wọ́n fẹ́ kí n má gbà mọ́ ni they want to stop me anything I do tí n bá taṣọ wọ́n stop ẹ̀ tí n bá lọ bí iṣẹ́ wọ́n stop ẹ̀ tó bá lọ máa stop mi ọdún máa ka gbogbo ọmọ ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ìwọ tó bá bìrùn ìwọ tó bá bìrùn gbogbo tó bá nílò náà máa pa ekulé àkú ẹyọ. èyí tẹ́ ti máa lọ gbogbo iná lẹ ti ń gbọ́ bó ṣe ń lọ. nígbà tí n bá gbàdúrà wọ́n ní mo mo tí mi bá gbàdúrà wọ́n ní kò wá gbàdúrà ọlọ́run má jẹ́ rí ẹni eh, tó gbàdúrà tí ó ṣe tó bá ṣe léyìn wọ́n bá lọ bí iṣẹ́ wọn gbógun tiẹ̀ ọ̀run lẹ́ máa lọ gbogbo ọmọ yín máa kú mọ́ yín lójú gbogbo ẹ̀yin tẹ́ gbógun tì tẹ́ jẹ́ ń sinmi tẹ́ ẹ̀ jẹ́ kọ́mọ mi sinmi ẹ̀ ní jèrè ọmọ. lórí ìkànnì yìí oh god bless you. tó ah. mo kọ́kọ́ fẹ́ sọ fún ìyálà ìyá gbogbo yín ẹ̀yin tẹ̀lé wá sórí facebook yàtọ̀ sí dokas dokas kò ní bàjẹ́ mi ìgbé ọmọ ra o bọ̀ tó ló ṣe thank you very much mi ì dẹ̀ wá béèrè lọ́wọ́ ẹ̀ náà nígbà tó wá ṣe kinní yẹn ó ṣe gan hmm? mi ì béèrè lọ́wọ́ ẹ̀ nígbà tó ṣe bọ̀ ti wọ́ nìkan ibi tí mo trust ọlọ́run dé lára rẹ mo trust ọlọ́run lára ẹni ibi tí mo trust ọlọ́run dé lára rẹ ni mo ṣe pè ẹ́ ní day one náà tí mo fi béèrè lọ́wọ́ ẹ̀ gbà tó wá padà ṣe lẹ́lẹ́kejì mi ì béèrè mọ́ àwọn eléyìí dẹ̀ wá náà wọ́n sọ pé kí n jáde fún kí n àtáàkì ẹ̀ bó ṣe bú mi mo ní ṣó ṣiṣẹ́ owó mo ṣiṣẹ́ owó sí lọ́wọ́ ni that's the way I reason it's not she's never my daughter biological she's not my son um, wife she's not even you know orí Facebook mo ti pàdé ẹ àwọn ọmọ mo lọ́mọ tí wọ́n mú mọ́ra tí wọ́n fi ń bá mi jà ní Nàìjíríà mẹ́yẹn mo ní ẹbí àtàrà mo ní àbúrò tí mo gbé lọ lóyìnbó mo ní gbogbo àwọn èèyàn tí mo ti ṣe dáadáa fún wọ́n ní kí n wá bàjà mo tẹ̀ tí mo pé tí n bá ti lè bá ọmọ yẹn sọ̀rọ̀ báyìí wọ́n ti sọ fún pé tẹ́sí lójú ṣé dandan ni wọ́n fẹ́ kọ́ ẹ̀kan máa jà distraction ni àwọn politician wòlé ìyẹn mo fi hate APC APC ló ń ṣe gbogbo òṣì yẹn Wàsíù Àìdédè ló wà behind it àti àwọn MC àti Zaria that is why wọn fi kún ọ qualify mo tún sọ ọ sí pé wọn qualify for that because this is what they will be doing to Nigeria they will be playing them with Nigeria look at it ẹ wò gbà tí wọ́n ní wọ́n mú amúrọ̀bà ní ìlú ìlọ ọ̀fàǹgà yẹn tán bá lọ sọ pé sàràkí ni wọ́n mú tán lọ gbé fèsì fàdà tán lọ screen tán lọ photoshop nǹkankan bẹ́yẹn that is what their leader use to teach them to blackmail people odidi sàràkí àtúwà lọ bọ́sibọ́sẹ̀ lọ́kọ́wọ́ jẹ tó àtúwà lọ bá wọn join am rọ̀bà láti lọ tún lọ yalè ní báǹkì ṣé ti gbàgbé that's why wọn qualify ṣé ní gbogbo òṣìṣẹ́ ìṣe yẹn sábà pé mo gbé aṣíwájú jáde níjọ yẹn aṣíwájú wọn lówó kó má kó má kó kàn lọ sinmi kó lọ sinmi kó má wulẹ̀ wọ́rì mọ́ wọ́n lówó náà torí gbogbo àwọn ilé wọn kò fẹ́ máa padà jẹ́ àjẹ́ wọn dẹ̀ wọ́n síbẹ̀ kọ́ lè máa wá bá wọn kọ́ sọ fún wọn pé ó yá afẹ́ lọ palẹ́ àti pẹ́lẹ́ ìwọ̀n ẹ má jẹ́ kó mú wa kọ́ tó fẹ́ máa ṣe nìyẹn Nigeria need to be self-free from that nonsense. eléyìí kàdé rèé ó ti sọ pé aṣáájú lòun wà fún aṣáájú ni ká máa sọ̀rọ̀ fún o torí pé sábọ̀dù ti gbé sókè èmi àti sábọ̀dù ò lè jọ ṣiṣẹ́ fẹ́ nìkan ẹ olótìtọ́ lèmi onírọ́ ni àṣàbí so kí wàá ní ìdàpọ̀ tí òkùnkùn àti ìmọ́lẹ̀ jọ ní papọ̀ kámọ́rí èèwọ̀ èmi gbé bàbá yẹn sókè níjọ́ náà tó mọ̀ pé ah téèyàn bá ṣí tí ò bá ti kó lè ronúkúwàdà kọ́ má bá ìbànújẹ́ kú gbà tán dẹ̀ ṣetán tí wọ́n ti rí pé àwọn èèyàn wá accept wọn tán ti wá lè wọlé ní primary wọ́n wá sọ di ipá pé a dẹ̀ máa pa ni ẹni tó bá ṣoore fún wọn làwọn máa ń pa ṣérò èèyàn bẹ́ẹ̀ lẹ fẹ́ gbé sípò ẹni tó bá ti ṣe burú rere fún wọn báyìí ọ̀nà pọ́nmọ́ fẹ́ fi tipátipá gba òkun ní nǹkan kò fó bọkùnà màmá yẹn màmá kò fó bọkùnà tó jẹ́ dẹ́bùtì wọn gbà yẹn ẹgbọ́n tó ń sọ kí bàbá yẹn kó máa gba gbogbo ọmọ ohun tó tẹ̀lé wọn lẹ́yìn kó máa fipá gba nǹkan nìkan ó tọrọ mo máa sọ ọmọ wàsíù ló wá sọ pé gbogbo ọmọ tó ń pa ṣe mọ̀ pé tí ò bá ṣojú wàsíù wàsíù náà máa ń bá wọn pààyàn náà ọmọ aṣáájú nítorí bá ti pé ọmọ èèyàn ni ó ń ba pààyàn náà so ọmọ aṣọ ọmọ wàṣíù àyíndédè ni ètò gbé ọ̀rọ̀ wá géèmù tó ń play gbogbo géèmù tẹ́ ń play yẹn àwọn kan ló lè jẹ́ ọ̀dẹ̀ bí ẹ̀yin tí ẹ jẹ́ dẹ̀dẹ̀rìn dídìrín yẹn mi ìyá mi pé mi lówó sí mo fẹ́ gbalẹ̀ mi tí ìrówó gba six thousand péré wọ́n dí mi lọ́wọ́ wọ́n dè mí lọ́nà kòkòkò ni because they want me to be suffering they want me to be just to use it to humble me ni kí n bá lè jẹ oúnjẹ tí mi ò fẹ́ jẹ mi ò mọ different between them but ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi àwọn eléyìí APC ni wọ́n ṣe gbogbo yín tẹ̀ bẹ̀ wọ́n jáde yẹn ìyẹn ló gangan ló mo dislike ṣé rí bí ẹ ṣe ń ṣe yẹn ó máa jẹ́ kọ́ lọ́ọ́ máa dislike yín ẹ wo ọjọ́ yẹn jẹ́ kọ́kọ́ ṣe sample kan mi ò ẹjọ́ mo kàn sọ ni o ẹ wo ọjọ́ tí wọ́n disgrace mi tán sọ pé mo wá tọrọ owó yẹn tán gbé káàkiri kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ kejì fún aṣíwájú wọ́n worldwide internationally òyìnbó ṣé wọ́n disgrace mi lọ́dọ̀ òyìnbó òyìnbó wọn máa rí gbogbo àwọn Canada rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí Facebook yẹn tó ń ṣe fún mi yẹn ọjọ́ kejì wọn disgrace wọn disgrace aṣáájú ọ̀gá yín olórí yín ẹ máa ṣe lọ ṣé ẹlẹ́ẹ̀mí gbọ́nà ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ kì í ṣèyàn mo sọ fẹ́lẹ̀ náà lẹ́yìn ẹ rẹ̀ pé ọlọ́run jẹ̀yàn lọ ọlọ́run bí aṣíwájú ṣe jẹ́ àkàndá bẹ́ẹ̀ ni àwọn kan jẹ́ àkàndá ẹ gbàgbé àkàndá àtiwá òkàn ṣe burúkú ni àmọ́ àbísí but gbogbo àwọn tó bá ti jẹ́ APC tí wọ́n bá ń polongo fásiwájú kí wọ́n má máa bú mi ó ti yé kí wọ́n má bú mi mo ń sọ àwọn tó ń gbé ọ̀rọ̀ wá sí bí aṣíwájú ṣe pagbá tó pa àwọn tó pa kòkò pépà ṣàṣùn ọmọ Wàsíù Àyìndé ló gbé wá ẹnu oníkànlá máa ti ń gbọ́ nǹkan àti bí MC ṣe pààyàn ṣé ká má dẹ̀ lè sọ ni ṣèbí wọn gbé bá wọn tó fẹ́ kí wọn ti ẹ bí mo ti ṣe gbé síta yẹn kò dáa wọn fẹ́ kí wọn máa fẹnu mi sọkàn balẹ̀ lọ́tọ̀ Bọ́lá ló sọ kí ló pè mí fún ṣé mo tọrọ owó lọ́wọ́ ìyálà ìyá ọmọ yẹn ni ìyálà ìyá Yétúndé ṣé mo tọrọ owó lọ́wọ́ ẹ̀ ní Yétúndé Yétúndé ṣe mo tọrọ owó lọ́wọ́ ẹ ibi tó ẹ máa gbọ́ lónìí ibi tó tó ẹ máa gbọ́ wúni wúni rẹ̀ ọmọ yẹn máa ṣépè fún ẹ lójúkorojú àmọ́ ni wọ́n bẹ̀ wọ́n bẹ̀ wọ́n irú ọkùnrin pa báyìí ni ṣé nísìnyí nígbà tí Esabod wá ń àtàkì mi lánàá tó ń sọ̀rọ̀ sí mi ṣé ní ọjọ́ tí ó ti ń bú Esabod mẹ́yẹn tó ti ń bú Esabod ọjọ́ tó ti ń bú Esabod mẹ́yẹn ṣé mo ti mọ̀ rí ṣó ti pè mí ṣebí gbà tó fẹ́ máa pè mí lójúkorojú náà ni ẹni tó dẹ̀ tún ṣiṣẹ́ fún àbíkẹ́ ló ń ṣiṣẹ́ fún ọ̀nìrìṣà dẹ̀ ni wọ́n ń gbèjà ó ti yé yín ọ̀nìrìṣà ah ó máa ga o nàìjíríà ní pírọ́blẹ̀mù kò tí yẹ kí n bẹ kò tí yẹ kí n bẹ nígbà tó máa sọ̀rọ̀ lánàá yẹn sí ó ní owó tó bọ́lá nìkan àti àti òun nìkan ló bá máa bájà tẹ́ bá ti gbowó tán máa lọ tẹ́rí síkú kí ni mo ṣe fún yín gbogbo ẹni sanwó ẹni gbowó láti gbógun tì mí láìṣẹ̀ láìrò tó gbógun tọmọ mi lẹ́yìn tẹ́ ti pa bàbá ọmọ mi tó ń jà mí lónìí tán gbowó mi tí wọ́n dẹ̀dá ó náà padà fún mi tí mi ò rí justice gbà tẹ́ni mi lára ṣọ́ gbogbo ilẹ̀ máa ṣòfò ọmọ yé gbogbo tó mànú lẹ́yìn pátá tó mi tí omi ló máa kú po bẹ́ẹ̀ ṣe fẹ́ kí n parẹ́ lè máa parẹ́ o wọ́n máa ló ń ṣe pé ìwọ tí mo gbàdúrà fún lẹ́yìn tó ṣe àmì àmì ó ń ka mi ní eléyìí eléyìí ó ń kàdúrà yẹn mi ìwọ ló wá jáde wọ́n fẹ́ bù mí number one tí bá ti kọ́kọ́ sọ̀rọ̀ fún ẹ báyìí màmá á ṣàlàyé fún amẹ́ríkà tí bá ti ṣàlàyé fún amẹ́ríkà tí ẹ báyìí ọlọ́run gbọ́ ìyálájẹ́ ìwọ àti pàbó yìí nìkan tí n bá ti lè ṣàlàyé fún amẹ́ríkà wọ́n fẹ́ kí tiyín bàjẹ́ ni ṣé o rábì kẹ́ tó lọ forí pamọ́ yẹn ó fẹ́ kí tiyín bó ṣe wà yẹn adákẹ́jà bí èṣù láyẹyẹ òun ni ó ti yé bó ṣe lọ forí pamọ́ yẹn ó fẹ́ kí tiyín bàjẹ́ ni ajẹ́kun wa kọlù mí àwa jẹ́ ṣe kí ni kó ṣe òun náà tó máa gbéṣẹ́ kan wá but thank God pé ẹ̀yin rò pé ẹ̀gbọ́n èmi sọ fún yín pé ìyálà yín ìyálà yín ẹ̀gbọ́n tọ́lọ́run ọlọ́run ló gbọ́n oh god bless you ah ah okay ó ti yé mi sà okay. on their platform listen and listen careful do you know what Ni ori platform wọn e ma rí pé wọ́n control wọn ni there always people controlling it do you ever hear anybody telling me yes sir my hair eh, mama, mo ma sir kiri kan sir nítorí wọ́n máa sọ wọ́n máa sọ fún ni for you to know that they are being paid they will pay àwọn tó lọ instigate lọ́wọ́ tó máa ní kọ́ lọ́ máa bó èèyàn kiri wọ́n pay wọn náà ni wọ́n sanwó fún Latisneh ẹni Latisneh ò ṣiṣẹ́ èmi ṣiṣẹ́ tí bá kàn ní ṣe gbogbo tó ṣẹlẹ̀ níbí báyìí you want to be knowing everything you cannot know it don't worry but lójú yín ló máa ṣe happen ẹni tó bá sọ pé kò ní ṣojú ire mi ò ní ṣojú á dẹ̀ ṣẹ̀yìn ẹ̀ ìyíntẹ̀ dẹ̀ tún fẹ́ ṣe ìyíntẹ̀ fẹ́ ṣe yẹn ọlọ́run Ẹlẹ́dùmarè ń gbọ́ the whole world is waiting for you to do your work tẹ́ ẹ̀ bá ṣègbè tẹ́ ẹ̀ ṣòfò sọ̀tọ̀ ọlọ́run ń retí kẹ́ ẹ ṣe ìtẹ́lẹ̀ fẹ́ ṣe yẹn tẹ́ ẹ̀ bá ṣòfò tilétilé tọmọtọmọ kẹ́ ẹ pé pé ọlọ́run kò sí pọ́ màlẹ̀ lọ́lọ́run. God bless you ẹnu pọ́ màlẹ̀ lọ́lọ́run bí ti ń. lórí ìkànnì yìí ọlọ́run Ẹlẹ́dùmarè àkókò ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí lórí ọ̀rọ̀ màmá Bọ́lá Auto Bọ́lá láti snẹ́ kò ní ìdí ká tún máa gègé sẹ́yìn gbogbo wa la mọ ọ̀rọ̀ tó jáde lẹ́nu Alhaji Lati Lati Snell Lati solution àwọn ọ̀rọ̀ yẹn pọ̀ gan ni ṣùgbọ́n nínú gbogbo ọ̀rọ̀ yìí. please don't tell me that I abuse anybody ṣé mo ti sọ pé orí aṣáájú burú ni àbí mo sọ pé orí wọn kò pé kí ni mo ṣe bú wọn sìn kí ni mo ṣe bú wọn mo nítorí gbogbo àwọn wúlígàn tó tẹ̀lé wọn yìí mo ní pé wọn qualify mo sọ ṣé mi as a Nigerian citizen ṣé mi ò qualify fún gbogbo nǹkan tó ti ṣe fún mi so mi ò ní right láti sọ̀rọ̀ won't I have right to talk why you telling me that I'm abusing kí ni mo ti fi bú wọn if you are here to twist things I will block you and I will mọ ìpè for you. ẹ̀kọ́ wo lẹ rí kọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ kíkàn ṣe pé kẹ́ ẹ bó sọ fún yín gbogbo ìgbà ni mo máa ń sọ lórí ètò pé ẹ má jẹ́ ká wà lórí ká máa wá sórí ìkànnì yìí ká kàn máa wo àwọn ètò tó ṣe ń lọ ká wá máa rẹ́rìn-ín ṣùgbọ́n ẹ jẹ́ ká máa mú ká máa fi ṣòdiwọ̀n ayé wa. bóyá kí n kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀yin èèyàn náà bóyá kẹ́ ẹ pè wọlé kí lẹ rí sọ̀rọ̀ tó wà nílẹ̀ láti sọ̀rọ̀ ó jábọ́ jù. ó sì yẹ ká máa wà very careful. ó ti ṣe lẹ́ǹkan pé láti jábọ́ jù pé jábọ́ ṣé láti sòótọ́ ni àbí láti purọ́ ọmọ rẹ̀ ó ló jábọ́ jù ìyẹn mi pé láti tú àṣírí tí ò yẹ kó tú. kẹ́ ẹ lè mọ̀ pé orí olódodo olódodo bí ó dẹ̀ ṣe wà yìí ó ti ṣiṣẹ́ pẹ̀lú ó sọ according to her ó lóun ṣiṣẹ́ pẹ̀lú àjùmọ̀bí kó tó kú. this lady I know baby she she's here that woman máa ń rí aṣíwájú yẹn dáadáa often and often bó she sọ fún mi tán báyìí mo tún wá sọ mo if you support aṣíwájú people don with all the atrocity and people supporting aṣíwájú nobody are interested because they have bad plan for people and they have done apart from the bad plan they have they have done evil to people a lot. I said it to her. and she said that téèyàn bá ti jẹ̀yàn ọ̀dọ́ tó bá ti ṣoore fún yàn ó máa dúpẹ́ ni wọn ò ṣoore fún mi ìbẹ̀rẹ̀ owó lọ́wọ́ wọn ọwọ́ dókàsì mo ti béèrè owó kò dẹ̀ fún mi jọ́nà ó dẹ̀ padà wàá pa mi tún gbowó lọ́jọ́ nígbà tí mi ò béèrè àtọjọ́ náà dẹ̀ ti gbé dókàsì bá mi gbowó yẹn orí ẹ sábọ́ọ̀dù kò ní sọ pé tọ́nọ́lẹ̀ orí ẹ̀ tọ́nọ́lẹ̀ systematically orí wúmà yìí gbogbo wọn lórí wọn tọ́nọ́lẹ̀ ẹ mélòó náà máa fẹ́ kí n mo dẹ̀ gbé dókàsì sórí ọ̀dọ̀ mi mo ní coin mo dẹ̀ tọ́sọ̀ náà mo ní ìyálàjẹ́ o ṣé o ó ṣàjùra wọn lọ So fẹ́ kí mi ò mọ nǹkan tó tún fẹ́ lọ́dọ̀ mi tó tún fẹ́ kí n ṣe I respect her I give her the kudos I call her name on the on the I call her out on the social media pé o ṣé o mi ì dẹ̀ béèrè kí lẹ wá ń dààmú mi fún owó tẹ fún mi gbogbo ìkọ́ntì ẹ̀dá twenty thousand fún mi mo ti fúnyàn jù bẹ́ẹ̀ lọ lórí Facebook yìí tó clear sọ yàtọ̀ sáwọn tí mo ló jalè millions omoye millions of owó tó sọnù tí wọ́n gbà lọ́wọ́ mi tí ẹ wá sọ pé olórí burúkú lẹ́yìn o ẹ wá bẹ̀rẹ̀ sí ń drag mi wọ́ mi simply because ẹ support aṣíwájú gangan I always face the truth, and you're going to see what I'm going to tell you today when I play the voice notes. Voice note ọmọ náà, ó ti gbé fèsì ẹ̀ jáde ẹ̀dẹ̀ ti mọ̀. Gbogbo ń tájọ jọjọ first day tó gbogbo ń tiẹ́ tó ti kọ́ bó ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú mi, màá fi gbogbo ẹ̀ wọ̀nyí. Owó tó fún mi, mi ò tọrọ owó lọ́wọ́ ẹ̀. Mi ò mọ́rí sẹ́ẹ̀. Ó pè mí ni, wọ́n ti ń bú mi mo neglect but wọ́n ti wò pé nísìnyí o wọn ò gbúdọ̀ mi ò gbúdọ̀ mi Bọ́lá especially mi ò gbúdọ̀ sọ̀rọ̀ ńsìn wọ́n wá bí ọmọ náà ní so that á nà kórí mi mọ́ àwọn ilé wọn máa bú mi tán bá dẹ̀ ti ń bú mi máa dá wọn lóhùn torí ẹ̀ mo sọ pé mi ì ní dá wọn lóhùn tán bá ti wá ń bú mi o èmi ò máa pe United Nations màá máa pe Nigeria gọ̀mì màá máa pe gbogbo àwọn èèyàn màá máa tú àṣírí wọn náà lọ nínú gbà nínú gbì kan dẹ̀ dúnjú kan lọ ẹ máa lọ́mọ kan wà náà ìjẹ́ fẹ́ pa àbí ìbẹ̀rẹ̀ ogun lẹ́mọ̀ ẹ̀ mọ̀ parí ẹ̀ ìbẹ̀rẹ̀ ogun lẹ́mọ ẹ̀ mọ́ parí ẹ̀. sì yẹ ká máa wà very careful ok ó ti yé mi mo ti gẹ́ẹ̀tì ẹ̀ báyẹn ó yẹ ká máa wà very careful tá a bá ń sọ̀rọ̀ nítorí ẹ̀ẹ̀mẹ́ni tó lè máa rìkọ́ọ̀dì yín. I never called these people to call me ọlọ́run gbọ́ mi ò gbé wọn pé kan mi ò mọ́ rí sẹ̀ jẹ́ ń gbé síwájú díẹ̀ ó níbi tí mo fẹ́ pè. bẹ́ẹ̀ ni ká lè wo another show we are going to painter ìyẹn kọ́ ẹ gbé wá síbẹ̀ ẹ wo ẹni tó bá ṣoore fóònù ẹ má jẹ́ ká fi ibi sún ká má fi ibi sún then bóyá èmi tó wá rí pé ókè o. Okay, oh ó ibi báyìí ibì kan péré gbogbo ọ̀rọ̀ mi. ẹni tó bá ṣoore fún ẹ má jẹ́ ká fi ibi sún ká má fi ibi sún ìkànnì yẹn ká dé sórí. ẹni tó bá ṣoore fún yàn kò yẹ ká fi ibi sún ṣé ẹ ti gbọ́ pé wàsí mo sọ pé wàsí gbalẹ̀ mi rí wọ́n ti sọ lórí cough tea wọ́n ti ṣe oríṣiríṣi ṣé ibi mo ṣe fún wọn súlẹ̀ àlámà làkà ṣé gbogbo nǹkan tí mo ṣe fún wọn ṣé ibi mo ṣe fún wọn ṣé ibi orí ibi ṣé oore kọ́ ni mo ṣe fún wọn ṣé ibi kọ́ ni wọ́n fi san Pasuma gbogbo wọn pátá porogodo ṣé oore kọ́ ni mo ṣe fún wọn ṣé ibi kọ́ ni wọ́n fi san so ẹni tó bá ti ṣoore fún ẹ̀ torí pé wọ́n fún mi ní ọmọdé yìí wá pè mí torí pé ó fẹ́ kí wọ́n máa pọ́n lé kó lè máa pè kí kó lè máa pè mí gbogbo ìgbà tó bá dẹ̀ ti ń pè mí wọ́n máa máa lu iṣẹ́ rẹ̀ ni ọlọ́ọ̀rẹ́ lè máa rí pé tó bá pè mí tán tí n bá kàn díjú mi báyìí má dẹ̀ rí gbogbo nǹkan tó ń ṣe ọlọ́ọ̀rẹ́ lè máa rí máa pè ẹ́ nǹkan tó ṣe fún bàbá ọmọ ni wọ́n máa pọ̀fọ̀ sí ẹ létí wọn ò ní jẹ́ kó o gbọ́ o bọ̀ tí ìwé kọ̀ ni o gbogbo iṣẹ́ yẹn bá ti parí iṣẹ́ yẹn tán ìgbà máa sọ pé òkè ká máa sọ̀rọ̀ létà wọ́n máa máa pè wọ́n máa sọ gbogbo àṣẹ wọ́n máa máa pa òfò sí ẹlẹ́tí wọ́n máa ṣiṣẹ́ burúkú lórí Facebook òun lọmọdé yìí ṣe pè mí gbà náà wọ́n àti wáyá ó ní àǹtí Bọ́lá ó ti try mi try mi try mi ó ní àǹtí Bọ́lá àǹtí Bọ́lá ẹni agbára kan tẹ́ ẹ lò ẹ sọ fún mi bí agbára wò mo lágbára Ọlọ́run ìyẹn mo ṣe jáde níjọ́ kan báyìí pé agbára Ọlọ́run mo lò mo wá rọmọdé yìí ẹrọ́jọ́ tí mo update mo ní wèrèwèrè mo ní anybody do you are evil please torí Ọlọ́run get away from me don't come close to me if you are evil because o máa fara jóná o máa forí komi o máa fara káṣá o máa jẹgba o máa jìyà you be exposed mo dẹ̀ ti sọ fún pé ẹ máa kà o agbára ọlọ́run alàyè nínú mẹ́lẹ̀ o máa kà tó o bá mi tó o ti jẹ́yàn burúkú wa po, wa bì ìṣáni wa po gbogbo tinú ẹ kì í ṣe ògùn o àbí ọ̀hẹ́ ṣe bí ẹ ti ṣọ́ mi ẹ ti rí mi ti máa ń pẹ́ níbọ̀dì mi ò pẹ́ níbọ̀dì pọ̀tọ́ ọlọ́run alàyè ni òun ni láti gbogbo tí láti ti ṣe ló sọ kò ń ṣe rọ tó máa wá sọ pé ọkùnrin ọmọ láti wá ní ẹ òun kàn ṣe fracas ni òun kàn ṣe nìkan tó fẹ́ cover up ìwọ tó máa investigate nítorí ti sọ wa alákọọlẹ pọ kò ń ṣe lónìí àwọn èèyàn ọmọkan tí ń bá ń darí lò lójoojúmọ́ wọn nílé investigate case do you know what when you continue talking that when tẹ́mi bá ti give points tí bá ti wá sọ̀rọ̀ kí n wá quiet Then that is ṣe á máa lọ wò <laughs> kò ṣọjọ́ kan wọ́n ní ọmọdé tó burú kò tó wá ìwọ ọjọ́ kankan lolúwerè máa ń pààyàn ìwọ lè ti gbàgbé but you pay for it all this ọ̀rọ̀ ta máa ń sọ lórí Facebook ǹjẹ́ ẹ̀yin mọ̀ gbogbo bá ṣe máa ń sọ̀rọ̀ yẹn ta máa ń sọ ta máa ń sọ máa ń sọ ṣé ẹ mọ̀ pé àwọn actions máa tẹ̀ ṣé ẹ mọ̀ pé ọlọ́run dẹ̀ ti fi wọ̀n mí pé when it is few months for Buhari to go iṣẹ́ yẹn àti Professor Yemi vice president mo níṣẹ́ yẹn máa lágbára mo ní kẹ́ lọ mo ní gbogbo ẹ̀yin olè ẹ̀yin ìkà mo ní kẹ́ lọ gbáradì mo lẹ́ máa jẹ ẹ máa jẹ breakfast kí wọ́n tó lọ I said it a year this year or last year yes ẹ máa jẹ breakfast ẹ ní jẹ gbogbo yín tẹ̀sí lọ gbowó làbújá gbogbo yín tó ti gba fóònù ọba yín dání tó ti lọ ṣẹ́ẹ̀kì ní ní tó ti gbé yín lọ sí alágbọ̀n systematically gbogbo yín pátá ni investigation lọ lórí yín you think they just give you that money you think they just give you ni everybody is under investigation you don't know anything tó bá yìí ń jó tó lọ ń dìsáínà kan tó rẹ pé wọ́n ti gbàgbé gunshot nínú ẹ nínú nínú programu ẹ Lizzy running. you go to jail àbí gbogbo nínú investigate ẹ máa jẹ́ wotowoto àti wọ́n tó gbà wọ́ọ̀dù lẹ́yìn tẹ́ gbà wọ́ọ̀dù tán ìbànújẹ́ àwọ́ọ̀dù máa padà bá yín ẹ ẹ mọ̀ pé ẹ̀yin náà ẹ máa ń tọ̀yàn ni tẹ máa tọ̀yàn ẹ máa dàgbàdo sílẹ̀ ẹ fẹ́ mu ṣíkán náà ni àwọn náà máa dàgbàdo fún yín wọ́n máa mú ẹ̀yin ṣe bẹ́ẹ̀ yín ẹni tẹ́ bá ti kọ́ lọ́gbọ́n ọgbọ́n yẹn náà ẹni tẹ́ bá ti kọ́ máa ń ní ọgbọ́n jù yín lọ you know nothing yet ẹ mọ anything ẹ mọ anything. ẹ máa gbọ́ nǹkan tó sọ ẹni tó bá ti ṣoore fún ó yẹ kó dúpẹ́ ìyẹn mi pé bí mo ṣe ṣe fún dókàsì yẹn kí n tó wá ṣe bẹ́ẹ̀ fóun dókàsì surprise mi mo ti bá sọ̀rọ̀ ẹ̀mí ọlọ́run dẹ̀ sọ fún mi níjọ́ yẹn nígbà tí ọmọ yẹn sọ pé kí n bu gbogbo wọn pè mí ẹ kí n bu ọ̀rọ̀ ọdọ káàsì yẹn náà ni wọ́n pè voice note yín kí lọ bu ní kí lọ bu ní tí mo dẹ̀ ti mọ̀ pé ọmọ dẹ́bì yẹn ti lọ darapọ̀ mọ́ wọn lókè lọ́hùn yẹn èyí kan kúkúrú kùkùté ti bẹ̀rẹ̀ náà kí wọ́n porúkọ mi ṣe iye pé torí pé kúrú o tí wọ́n pè ní sọjí ó ní kí n play voice note mi rẹ ò relevant má sọ pé mi n play voice note ìwọ iṣẹ́ ló kéré jù London ló wà London ló kọ lẹ ọba London ló control ní king bíbá iná ọlọ́run ilé ìdùnmọ̀dé gbogbo yín tẹ́ ń ṣe bí ìránú ṣúgà àti ìyá yín ìyálàyà nìyẹn ó máa lọ ẹ̀wọ̀n tí ò bá lọ kẹ́ pè mí ní bastard ó máa lọ sẹ́wọ̀n sẹ́ gbogbo òṣìṣẹ́ ẹ̀rù pé ń ṣe yẹn ẹ̀rù pé kàn máa ti ṣe ẹ̀ máa eléyìí bó ṣe ń pààyàn lórí kiri kan tẹ́lẹ̀ ìhalẹ̀ mẹ́lẹ́yìn tẹ́lẹ̀ ń ṣe léyìí tẹ́lẹ̀ ń ṣe léyìí tẹ́lẹ̀ ṣe yàmà yàmà you think so ìjọ you are just going to do it and go scoffing ṣé nàìjíríà ló ní facebook ni tó bá tiẹ̀ jẹ́ nàìjíríà ló ní control bẹ́ẹ̀ ọlọ́pàá wà bẹ́ẹ̀ detective wà bẹ́ẹ̀ monitor including me wọ́n monitor and I tell them to monitor me tí bá tí wọ́n bá fún mi nílé tí bá rẹ̀ tílé lónìí tí bá dẹ̀ kí Canada wá set camera síbẹ̀ if I rent an apartment let Canada government the police detective to come and put camera there wherever and in my car they can do it without my consent if I do anything rubbish then we know. you don't know anything ìwọ tí wọn wà lamẹ́ríkà ẹ má máa ṣe yàmàyàmà wọn bá ti fún yín kọ́bọ̀ kan máa rè pẹ́ ṣe pàápàá kò yẹ kí n bẹ yín ẹ máa jẹ sọnọba ìyà gbogbo yín tẹ ti ṣe kà àtọba o àtijọ́ yẹ o gbogbo yín tẹ ń ṣe burúkú ẹ̀yin alájàálẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ni àwọn tó ń ṣe burúkú you see them you cannot you cannot expect them pé àwọn eléyìí ló ń ṣe burúkú àwọn tẹ́ expect ló ń ṣe bí àwọn ló kọ́ àwọn ọmọ kéékèèké náà pé ọmọ kéékèèké náà gbọ́dọ̀ ṣe àwọn ni ẹ máa gbọ́ ibi tí mo fẹ́ gbọ́ pé ọ̀rọ̀ yẹn èmi náà sọ túrà bọ̀tì i want to let you just hear this one kí n tó wá play bọ́sẹ̀. láti sórí ìkànnì kíyà Auto Bola sọ fún wa pé òun gba owó pọ́bìnrin yìí fóun lówó. ok kí wàá máa sọ pé ẹ máa gbọ́ o ó ní mi ò jáde kí n sọ pọ́bìnrin fún mi lọ èwo ni kí wàá máa sọ fún ẹ pé o fún mi fún lówó àwọn tí mo fún ṣe mo sọ fún ẹ ni ọjọ́ tí mo fún Tóyìn Adégbìtẹ̀ lówó kó lọ pin àti ọjọ́ tí mo dáàṣì àwọn èèyàn lówó mi ṣé wọ́n wá mo announce fún ẹ ṣé mo pè ni kí ló kàn ẹ̀ náà tó fẹ́ máa judge mi jẹ́ gbọ́ ìyálàjẹ́ fi tiẹ̀ ṣe ti amẹ́ríkà ló wà o Canada ni wọ́n ń pè bí amẹ́ríkà ló wà ẹ mọ́tò ni wọ́n ń wọ̀ débẹ̀ bọ́dà ni o gbọ́ terrorist is not allowed in America is not allowed in in Canada be careful and put your mouth away from me be careful I tell you all of you tumbo batting me every day disturbing my life I have not done anything against all of you enough is enough of your fuckery when you are in Nigeria you are in Europe you can do that rubbish but in America there don't practice terrorism what you guys are doing is terrorism leave me alone mi sọ fún ẹ pé mo gbogbo ọjọ́ tí mo ṣe nígbà tí mo àwọn tí mo ṣoore fún tí mo ra go fún màláìka gbogbo owó tó bà lọ́wọ́ mi ṣé mo sọ fún ẹ ní who are you to be telling me pé kí n má máa sọ fún ẹ ta ni wọ́ ta ni ẹ́ tó fẹ́ sọ fún pé kí n má máa sọ fún ẹ ṣó sọ fún mi nígbà tó fún mi ní owó tó fún mi owó wo ló fún mi ṣó fún mi one thousand odidi ni ó ní kí n mú kinní wá ó fún mi ní three hundred owó ò lọ lákọ̀ọ́kọ́ nígbà tó ní kí n má wọrí gbogbo owó tó dẹ̀ ń gbà náà kó ba lè pọ̀ fọ̀ sójú kó lè bá yé mi jẹ́ nẹ̀ kó lè bá yé mi jẹ́ ni ló ń fún mi ó máa gbé mi sórí ṣáàtì ó máa lóun lọ́bi ṣáà máa wà mí kiri báyìí lórí kíní ni màá wà gbogbo àyẹ̀nà kan á wà mí wà mí wà mí wà mí wà mí màá wà lórí ṣáàtì ẹ̀rí kan tí mo play tó lọ bí two hours ọmọ ìwé ṣe máa gbé mi síbẹ̀ ni ṣe ló wá dà pé ara fún mi gbogbo ṣe ló máa gbé mi sí orí live chat kíní kò dẹ̀ ṣe pé voice o fídíò ló máa gbé mi sí fídíò ni simply because ó ti bẹ̀ mí pé wọ́n ti fẹ́ rán dókàsì sí mi pé èmi àti dókàsì àmà jọ mọ̀ ìyá ìjàngbà yẹn so that politics wọn fẹ́ ṣe nàìjíríà ní sinmi nílé sọ̀rọ̀ anybody ò lè sọ̀rọ̀ wọn máa knock orí wọn APC ló máa ń ṣe yẹn that's why I dislike APC now with passion because mo mo rò pé wọ́n máa ronú padà wọ́n ronú padà we don't need that we don't need that dirty dirty dirty game any longer dati game kọ́ máa parọ́ mọ́ àwọn èèyàn kọ́ máa distract àwọn èèyàn kọ́ máa tó pọ́n fẹ́ ṣe nǹkan burúkú ẹni tó bá ní ìpinnu rere fún ẹ kò ní ṣe bẹ́ẹ̀ Anybody that want good thing for you will not be disturbing your life. They have no good thing for Nigeria. èmi kàn fẹ́ kẹ́ mọ̀ ní wípé àwa tá a wà lórí ìkànnì ẹ nítorí ìtọ́ náà béèyàn bá ṣoore fún ẹ jẹ́ ká máa appreciate ọmọdé yìí ṣó sọ fún mi pé kí n gbé òun sórí live chat ni ọmọ tó yẹ pé ẹ má jẹ́ kí yín ọmọ òun kàn náà ń gín ọmọ tó yẹ pé ṣó sọ fún mi kò sọ wọn kò fẹ́ máa gbọ́rọ̀ lẹ́nu mi wọ́n fẹ́ máa direct ni ó wá sọ fún mi sí ẹ kí n lọ support lágbájá o Akíndélé ni kí n lọ máa support báyìí o ẹ mo tún dé mo mo tún wo kíní pé mo tún ní à ah, mo ti gbé Àtíkù Sokoto torí ẹ ẹ kíní kan ní kí n tún ṣe ó kàn fẹ́ máa divert mi wọ́n tí wọ́n dẹ̀ ti mọ̀ pé mo need owó mo pariwo pé mo nídòwó owó nígbà tí wọ́n fún mi ní token token yẹn you understand me so a máa fi correct a máa rò pé bóyá ṣe ló láìkẹ́ you understand me ìtì bíṣẹ̀ nígbà tí mo dẹ̀ sọ fún mo ní ọmọdé mo ní wọ́n ràn ẹni ó ń tó bá ràn òun kí gbogbo ọmọ òun kú etí ilẹ̀ máa fi gbọ́ kó ń ṣopó kọ́kọ́ ń kú kí gbogbo nǹkan ń bàjẹ́ kó ayé òun kó má dọ̀la kó ń kú kú tọmọ á ọmọ yẹn ló wá ń pariwo lélẹ́ ìwà sọ pé mi ń ṣépè fún yàtọ̀ sí pé mo sọ pé òun àti bàbá ẹ̀ ò ń sìn ẹ́ mo sọ pé orí òun àti pop sí ẹ̀ ò pé èpè mo ti ṣẹ́ fún ọmọ yìí máa ṣépè fúnra ẹ̀ kẹ́kẹ́. ìwọ fẹ́ attention gbogbo yín mo ń fojú kan wò i won't give you anything ó yá sọ̀rọ̀ ìyá lájẹ́ ó ní mi wá sórí facebook. ẹni tó bá ṣoore fóònù ẹ má jẹ́ ká fi bi sún ká má fi bi sún. orí yẹn náà wọ́n máa parí pé wọ́n ṣoore fún yàn àwọn tí mo ṣoore fún kọ́ ọmọye millions ọmọye millions tó wà lọ́wọ́ màláìka ọmọye gbogbo owó tó wà lọ́wọ́ bàbá àti ẹ̀gán gbogbo wọn ọmọye owó tó wà lọ́wọ́ mc òye lọ́lẹ̀ orí èwo lẹ ṣe fún mi orí èwo nípa ṣe dì ìṣòro lẹ ń mú wá ìṣòro ní ìpá ní ìdí ẹni tó lọ ní ìpá ní abẹ́ ẹ̀wọ̀n kíní ilé ọkùnrin ó ti tóbi ọ̀rẹ́dì ó ti ní bọ́ọ̀lù méjì wọ́n tún wá lọ gbé bọ́ọ̀lù ńlá bíi ti àwọn tó fi gbá rọ́bì wọ́n tún wá lẹ̀ mọ́ ó wá lóore ni ó léwo nípa ṣe ìdí that is the meaning tẹ́mi owó tó máa fún ẹ owó tó lè fi ṣe nǹkan kan ni tó o bá ti wọ́n dẹ̀ máa gbà tẹ́tẹ̀mí wọ́n dẹ̀ máa bá yí ẹ jẹ́ wọ́n ṣe ń fún ẹ lówó yẹn náà máa pè é sórí aago ó tí wọ́n máa fi pa ẹ́ dànù wọ́n máa rí pọ́n láìkẹ́ ìgbà tó bá ń sọ pé òrìṣẹ́ ṣe ń sìn ẹ kò sówó lọ́wọ́ mi o kò sówó lọ́wọ́ mi o tẹ́nìkan bá dẹ̀ pẹ́ ẹgbẹ́ jẹ́ sẹ́ni five hundred sí yín ṣé bó máa rí kó láìkẹ́ a wá gbé ẹ sórí aago ẹ má wọrí nǹkan máa wà ókè mo ní plan fún yín kílẹ̀ rí pé a tún lè ṣe wọ́n wá gbé ẹ síbẹ̀ wá máa rojọ́ rojọ́ gbogbo àtọ́ sọ̀rọ̀ yẹn ni wọ́n ń ṣiṣẹ́ ètùtù iṣẹ́ ẹbọ ni wọ́n ń ṣiṣẹ́ ẹbọ lórí ẹ mo ti rí ìrírí ẹ̀ rí ìlọ mi ìyá tó bí ẹ̀ sí mi bàbá ọmọ mi tó kú yẹn ọjọ́ tó gbé mi tó pè mí pòun fẹ́ gbé mi pòun fẹ́ pe pásítọ̀ fún mi pé kí wọ́n gbàdúrà fún mi ọjọ́ náà ni mo mọ̀ pé wọ́n máa ń pe babaláwo fúnyàn tó máa pè ní pásítọ̀ tó dẹ̀ máa máa pọ̀fọ̀ sí tiẹ̀ tó ò ní mọ̀ ó ní pásítọ̀ mi ẹ̀sìpẹ́ mo kàn fẹ́ níbẹ̀ ẹ̀kọ́ ni mò ń lọ tẹ́ ẹ lè tọ́ àwọn èèyàn máa wò bó bá mo ṣe mọ̀ ó ní àbọ́lá ẹ ẹ̀jọ́ kí n bá ti ń gbé kọ́ọ̀lù kẹ́ máa gbé kọ́ọ̀lù kí n máa jẹ́ kí n máa gbé kọ́ọ̀lù òun o kò sí jà mọ́ ní ìbáyín jà fóònù mi nìyá gbé kò mọ́ lò lọ́jọ́ náà lọ́hùn ó máa ń da kó máa ṣe rere sẹ́ màmá dẹ̀ lọ ilé pásọ̀ ń sìn ó máa ní kó máa gbàdúrà mo ní pásọ̀ ni mí mo ní ọmọ ọlọ́run ni mí ìránṣẹ́ ọlọ́run ni mí ọmọ yín náà ti di ìránṣẹ́ ọlọ́run mo ní so kò nídìí ẹ mo yẹ pásọ̀ tí mo mọ̀ ni tí mo ti rí ni mo ní kò má nídìí màmá màmá ló máa lọ pàdúrà ò pọ̀ jù ẹ̀tàn ni o tán bá ṣáájú ẹ wàá rò bóyá èèyàn ni wọ́n mo dẹ̀ lókè kò sí problem kó má dàbí pé mo ò tí mi ò tí yọnu gbàtọ́ lọ máa mú màmá irú fóònù yìí lọ́jọ́ náà lọ́yẹ̀ pé touch screen fóònù náà kò jù báyìí lọ níjọ́ náà lọ́wọ́ ìmọ̀ touch screen màmá débẹ̀ kò tí ì lọ́ọ̀kẹ́ mọ̀ pé irú àwọn touch screen kí wọ́n dẹ̀ gbúdọ̀ lọ́ọ̀kẹ́ màmá ò lọ́ọ̀kẹ́ ó ti àṣìlẹ̀ babaláwo ni màmá mà délé babaláwo ló bá ń sọ fún babaláwo kó tó di pó sọ pé ó máa pè mí tó bá ti délé pásítọ̀ wọn máa ní kó pè mí sí àgbàdua fún un ó ṣe délé babaláwo nìyẹn bó ṣe fún babaláwo ni pé òun ti lọ bẹ́ẹ̀ òun ti bẹ̀yàn kan lọ bẹ́ẹ̀ òun máa rè mọ́ra ni tóun ò bá rẹjú ẹ̀ mọ́ra òun níráyè kò ṣẹ́ tóun fẹ́ kó sí lára òun níráyè òun ni mo ti mọ̀ tó ń bá fún ẹ lówó tó ń rè ẹ mọ́ra lórí Facebook tọ́mọ yẹn fẹ́ ṣe fún mi ni ó fẹ́ pa mí ni. ó rí i pé mo ti dákẹ́ omi ò sọ̀rọ̀ mọ́ o ó wò pé kí ló ń fẹ́ lè ṣe o ọ̀rọ̀ mi kẹ̀dẹ̀ ẹ ti bá jáde ẹyọ kan báyìí gbogbo ìgboro wọn máa nọ́ọ̀sì á máa dàbí pé kò jẹ́ wọn jẹ́ nǹkan kan fún ọ̀bọ̀ tó máa máa gbé ni nígbà tó wọn ti lọ bẹ́ẹ̀ o kẹ bá lè gbá àwọn nísìnyí ẹ má ẹ má ṣe ni kẹ bá ń pa ṣe ni kẹ bá ń pa lórí fóònù ni o kò mọ̀ pé mo ti gbé fóònù yẹn wá ríǹgì gbà tó débẹ̀ tọ́lọ̀ máa mú fóònù wá ríǹgì ṣe mọ̀ pé ó gbé fóònù sọ́wọ́ ẹ mọ̀ pé kí ẹ gbé fóònù sọ́wọ́ báyìí kò mọ̀ pé òun ti tẹ̀ ẹ mọ̀ pé touch screen dẹ̀ ni ó ti wá pè mí mí èmi ò dẹ̀ ń gbé fóònù wọn tẹ́lẹ̀ tẹ̀ bọ̀t tó pé wọ́n ti bẹ̀ mí yẹn tó dẹ̀ pé mi náà ni mo ra fóònù yẹn fún wọn ọjọ́ ìmọ̀ ọjọ́ ìmọ̀ sẹ́ni fóònù yẹn sàn má ní n bá gbé n bá ṣe ẹ̀lò wọn ò bá dáhùn wọn ẹ̀lò wọn dá ẹ̀lò wọn dáhùn nígbà tó dẹ̀ máa yá mo kàn fi ṣe sample fún yín ni o ọ̀rọ̀ wọn là ń bọ̀ o voice note la fẹ́ play o nígbà tó dẹ̀ máa yá tó ti tán náà ni kẹ bá ń pa ni o pípa ni kẹ bá ń pa o torí ẹni tó bá ti ní kéèyàn má jèrè ọmọ èèyàn máa ń pa ni mo ní ẹ mo wá gbà bí mò ń lálà mo wá gbèsè tí wọn ti lọ bẹ́ẹ̀ o wọn ti lọ bẹ́ẹ̀ o wọ́n ti rè mọ́ra wọ́n máa rè mọ́ra ni ìyẹn mi pò máa tọ̀ mí. ìyẹn mi pò máa tọ̀ mí. nígbà tó ṣe tán ó wá ní kẹ́kọ̀ọ́ nígbà tó ti ṣàlàyé fún nǹkan tó máa ṣe fún mi this time around bó ṣe wá ní kán pè mí nìyẹn bọ̀ tó máa rí pé wọ́n pè mí wá rí pé fóònù ti ń pè ló wá ní wá rí pé wọ́n ti ń pè wá ní mo wá ṣe Hello? Excuse me. Yes, darling. Yes, yes. Oh, yeah. Mo bá ní mo bá gbé mo ní mọ́mì yẹn ló bí mi ṣe bá mo ní mi kí ni mo ṣe fún yín tẹ́ni kan pa mí. Èmi kékeré iná kí ni mo rí kí lẹ rí lórí mi tẹ́ fi fẹjú mọ́ mi lórí. <laughs> Èmi ni màá rẹ́yìn ọ̀tá mi ẹni bá ní mo ń gbàdúrà èpè èpè ló máa ń pèké èpè ló ń pa ìkà àwọn abínú àwọn ìkà ènìyàn ló máa ń bẹ̀rù èpè àwọn tó máa fẹ́ pa ẹ́ tí wọ́n fẹ́ pé àwọn ló máa ń bẹ̀rù èpè tó bá ti pẹ́ pé ó mọ àdúrà èpè yẹ́sẹ̀ pè mọ́ yẹ́sẹ̀ pè mọ́ lọ́wọ́ ojú wọn dáadáa àwọn ìkà ni wọ́n nígbà ní màmá kí ló dé kí ni mo ṣe tẹni kan pa mí ṣe bí ẹ ti ní ẹ ah, lọ́ bá bẹ̀rẹ̀ kún ló bá bẹ̀rẹ̀ kún wo kì í ṣòun o àbúrò òun ni o ló bá dárúkọ ìdòwú ìdòwú ọmọ tiẹ̀ wà lamẹ́ríkà sí ọmọ ti tòun wọ́n ti pa o wọ́n ti pa títí ẹ o ẹni bá ní lọ́dọ̀ bá lò máa pọ̀ ọmọ mi ọmọ ẹ ló máa kú ẹni bá lò máa pa mí ọmọ ẹ ló máa pa pàpà ní ẹ o ti máa pa rẹ ló fẹ́ pa já ọ̀hún ṣe ìdàwọ́dá ní kò ń pa ẹ́ o tó o bá ti pa ẹ́ o máa jẹ̀rẹ̀ ọmọ òun ẹ máa gbọ́. so bó ìtọ́mọ yẹn ń ṣe nìyẹn o tọ́ bá máa pè tọ́ bá máa sa ọ̀fọ̀ sí ẹ létí báyìí mo ṣe sọ pé if you are evil people don't call me why what are you calling me for ah ah must you call kí ló dé you don't give me money you be calling me you can da o just want to be talking talking to me you want to tell me more information don't tell me information that is not money you want to give me money i need money give me money ókè tó bá ti kí mi mọ́nì tí mo ti fi ṣe ọ̀sán ó tán tó bá dẹ̀ ṣe thank you oh, god bless you adébàgbà tó bá fọ ó ti tán but pé ẹ eh, you want to be putting me on camera you want to be putting me on phone you want to be engaging me on kini wọ́n ń pèyàn pa lórí fóònù tó bá ti fún ní májèlé jẹ wọ́n ti wá pè pa bẹ́ẹ̀ ni tó ṣe fún bàbá ọmọ mi nìyẹn ọ̀bọ ló máa ń gbẹ̀gùn nu ọmọ mi tẹ́ bá ẹgbẹ́ eh, tí láti sinẹ́sẹ̀ pé kò jẹ́ kọ́ ọmọ ẹ̀ mí sì torí pé wọ́n fẹ́ change mind ọmọ mi sí mi àbí kí wọ́n rí pa wọ́n ò lè rí ṣe because mi ìbátan ọmọ ọlọ́mọ jẹ́ gbogbo ọgbọ́n ni mo ti já èmi náà tún gbàdúrà ọgbọ́n ọlọ́run wà nù mí ẹ̀yin lẹ́ máa kú ẹni bẹ́ẹ̀ fi ń kú tó fẹ́ kọ́ mọ̀ mí kú ẹni máa ṣòfò tọmọtọmọ ṣòfò tọmọtọmọ gbogbo ẹni fẹ́ kí n kú àdúrà mi jẹ́ àdúrà mi rè o wọ́n máa gbàdúrà wọ́n máa gbàdúrà olórí burúkú yàrá jẹ́ wọ́n yàrá jẹ́ má wá fún mi o tó bá wá fún mi wà kọ àbùkù wà kàn nílùú tó ń gbé wà kàn lẹ́ni wíẹ̀ wà kàn lọ́dọ̀ ọlọ́run ó ń gbàbọ̀ dáhùn ìrẹyẹmí so o lè máa rí bóyá àwọn ìlú kan láìkì mi wọ́n fẹ́ láìkì mi pa ni ìgbà méjì wọn bá ní kí n lọ bí iṣẹ́ torí pé wọ́n mọ̀ pé ẹ máa máa target nígbà míì tẹ́ bá wà nílùú òyìnbó ẹ tí àwọn èèyàn bá ti wà nílùú òyìnbó tó ń rí pé àwọn kan ìwà nílùú òyìnbó wọ́n máa ní kí n jókòó sílé ni tẹ́ bá ẹgbẹ́ àbẹ́ ìdáhùn kò bẹ́ẹ̀ gidi tó tún like me they won't protect me àwọn tó bá yájú sí mi gan bí iṣẹ́ wọn lé wọn dànù you get me so God bless Canada God bless Canada God bless their everything about Canada God bless it mo kàn já yín ni wọ́n máa gbé wọn wá lẹ́jọ́ sí gbogbo èèyàn ló ti retí pé máa dé ìwé mi ló dé ẹ̀yin báwo ọlọ́run èmi ti ṣe rere ibi ò ní bá mi ire ni mo ṣe mi ò dẹ̀ ṣèkà fẹ́nikẹ́ni but mo wá ṣe eré tán ẹ̀yin wá lẹ́yìn yàkà ìkà máa kú ni olódodo kan ò ní kú sípò kà ewọ́ torí mi ò compromise faith mi mi ò fẹ́ play ọ̀rọ̀ ọlọmọdé yìí mọ́ màá delete ẹ lórí ọ̀dọ̀ mi sẹ́ni lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ ó bú mi throughout ni ó fẹ́ engage mi alábòsí ni ẹ ìyálájé four hundred tó ló fún mi yẹn lọ́bẹ̀rẹ̀ Ronke Oṣòdì Òkè ọjọ́ tó wá sínú ilé mi ọmọye tí mo ná fún ọmọye tó gbà lọ gbogbo ọmọ ṣe máa wá lé mi gbogbo èèyàn tó máa wá lé mi ti máa ṣe dáadáa fún un èmi á ṣe dáadáa fẹ́yìn tó yẹn máa lẹ́ fẹ́ ṣèkà fún mi ọlọ́run máa ní kọ́lọ́run bá mi pa yín lọ́mọ tẹ́ bá rẹ́yìn lé máa sunkún lọ́la àfi tẹ́ bá ronú kùwàdà àfi tẹ́ bá bẹ̀mẹ̀ àbí tẹ́ bá bẹ̀ mí àti oúnjẹ tẹ́ bá jẹ lọ́wọ́ mi kẹ́ dá padà ṣùgbọ́n ẹ̀dá padà ẹ̀ tí wọ́n á pàdé lọ àwọn tó fi mí ṣẹ̀sín ẹ máa ọmọ okú ọmọ ikú ọmọ lẹ́ máa fi sán. ìyá ìyá tó bí bàbá ọmọ mi yẹn a máa ní kó pa mí kí ló fẹ́ pa mí fún ṣé ọmọ ẹ̀wọ̀n rẹ̀ wá ti sọ́wọ́ ikú fún ó wáyé sí because tí ìyá mi gan bá ní kó pa mí kò lè rí ṣe torí mi ò trust anybody I trust God ó sùn kò ṣe nǹkan tó hide is it is, a is everywhere ẹ̀yin ikọ̀ wá dìde lórí Facebook ẹ máa lẹ fẹ́ gbé ẹ máa kọlu ẹ máa strike ẹ máa gbọ́ lọ́hùn jà ọlọ́run máa payín lọ́mọ ṣe fẹ́ fẹ́ forí gbóògùn ológun ni àwọn tó bẹ̀rẹ̀ lánàá ẹ máa kú dànù ni kò sí kọ̀ọ̀kan bí iṣẹ́ bẹ́ẹ̀ lè sọ fún kí n má ṣàdàgbàdúrà ìpè mo ti ń gbà ti pẹ́ hey mo ti máa ti pẹ́ tó o bá ti fẹ́ kúkú yà tí mi ò gbógun tiẹ̀ tí o tó o ló fóore tó o ló fẹ́ràn lọ́wọ́ mo ṣe fún ẹ nígbà ìpọ́njú màá dúró tì ẹ̀yìn tẹ́ ẹ bá ṣe tán ẹ máa lè fẹ́ tẹ̀mí rí ojú mi lè máa ṣe wọlé bẹ́ẹ̀ ni ìbàbá ọmọ mi tí mò ń sunkún fún lójoojúmọ́ tí mò ń gbàdúrà fún yẹn because of ọmọ mi nì torí pé lọ́run náà lòun fẹ́ kó lẹ́sẹ̀ bí òṣèré pé ronú pàtó ẹ̀yìn lórí burúkú ṣé sábọ̀dù rẹ kí n speak fọjọ́ tán náà gbowó ẹ̀ lọ́wọ́ jẹjọ́ ẹ̀ irú o irú kí lorúkọ ẹ̀ ó lè ọmọ yìnbọn yìnbọn tó ń pè ní kí lorúkọ ẹ̀ Lizzy ṣé ó yẹ kí n support ẹ òun wọn máa rí pé ẹ máa rí pé ẹ ṣàpapọ̀ pé gàpá sí tálẹ́fẹ́ gàpá sí tálẹ́fẹ́ máa ṣakọ sí yálà ìyá yín ọlọ́run ìlédùn màrí gbọ́ ẹ kéré sí nọ́mbà yẹn tẹ́ ẹ bá gbọ́ pé ẹ kéré sí nọ́mbà yẹn ẹ kéré sí nọ́mbà ọlọ́run ẹ kéré sí nọ́mbà ẹ̀yin ọmọdé wọ̀n ẹ kéré sí nọ́mbà yẹn ẹ kéré sí nọ́mbà ọlọ́run mi ò fi agbára ayé bò sọ agbára ọlọ́run àlàyé ni àdúrà mi olúwa gbà mí mi ì máì láti sunkún níta gbangba tí n bá sunkún níta gbangba ẹni tí n bá tòtò orí sunkún níta gbangba wàá sún ẹ̀jẹ̀ wàá ṣe kí ni wàá ṣẹ̀jẹ̀ wàá yẹ̀jẹ̀ <laughs> wàá gbẹ̀jẹ̀ tí n bá sunkún torí ẹ tó o bá tètè ronúkúwàdà kó o bẹ̀ mí kó o ṣe àtúnṣe wàá sun ẹ̀jẹ̀ wàá pọ̀ ẹ̀jẹ̀ wàá sun ẹ̀jẹ̀ wàá ẹ̀jẹ̀ á bù ẹ́ you think na small God na your mate you think say na God God na your mate ọ̀rọ̀ yẹn pọ̀. wọ́n rí i pé ókè o mo ní voice tone wọ́n bẹ̀ mí mi ò ní gbà máa gbé jáde máa gbé jáde màmá. ẹ gbọ́. ó dàbí pé ìtírẹ́tì wọn ni. ṣe gbọ́ ṣe gbọ́ èmi ni mo níjọ́ yẹn bí mo ṣe ń ṣe ṣáàtì yìí mo sọ fọmọdé mi ní a ah, kí ló wá ń bá mi fún abúmi lójú mi kòrókòró bóun ṣe ń bú ẹ sábọ̀dù kiri yẹn ojú tèmi ló ṣe máa bú mi ojú tèmi á máa bú mi báyìí gbogbo ohun tó bá fi bú mi á sẹ̀dẹ̀ sí mi mo wá ní a ah, kí ni mo ṣe fún ẹ mo ní nígbà tó bẹ̀ mí sí pé kí n má sọ̀rọ̀ lánàá tó bú mi lọ mo ló tu tán ó tún ti dé ní ó tún ti bẹ̀rẹ̀ sí mi mo ní máa play ẹ̀ lẹ́ni o mo ní mi ìnígbà ó ní má play ẹ̀ ẹ má jáde ẹ má dáná ẹ jáde ó máa bú yín lọ ha mo ní o máa dọwọ́ mi mú fún àwọn èèyàn kó máa nà mí mo ní máa play ẹ̀ ìyẹn ni mo ń sọ eléyìí wá sọ ń sìn pé mo wá fi voice note ìtẹ́tì wọn kò dẹ̀ ní dáa fún ẹ̀yà alájẹ kò ní yí ẹ́ ó fún mi four hundred kó sí lọ ó fún mi four hundred four hundred yẹn wá jówó lọ bèrè àwọn tí mo ti fún lówó òun gbọ́dọ̀ mi lọ bèrè four hundred ṣojówó. o gbọ́ nǹkan tó sọ ìwọ sọ pé ìyá alájẹ́ don't mean offended ìyá alájẹ́ said i'm trying to threaten them because nígbà tí wọ́n ní kí n máa play voice note yẹn mo wá ń threaten yẹn pé màá play ẹ̀ màá play ẹ̀ màá play ẹ̀ báwo ló ṣe máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ kán balẹ̀ sọ pé ṣé ẹ ti rí ìyálẹ́jẹ́ náà ṣeré fún wa ókè mi ò fẹ́ oore yín mọ́ ẹ wá mọ̀ kó tó ṣẹlẹ̀ àwọn tó jẹ mí lówó àwọn tó gba ìrù lọ́wọ́ mi ẹ sọ fún mc at least ẹni kí gbogbo wọn kàn dá twenty twenty thousand us dollar papọ̀ màá manage ẹ̀ kàn dá gbogbo wọn yẹn tí mo dárúkọ ẹni kàn dá twenty twenty us twenty twenty thousand us dollar péré kàn gbogbo wọn dá papọ̀ kàn kó fún mi mi màá yọ̀ǹda wọn ẹ má fún mi lówó ẹ má dáwó fún mi ìṣòro níbàárà àwọn tó jà mí lólè ẹ sọ fún wọn pé gbogbo owó tí wọ́n gbà lọ́wọ́ mi ẹ dá twenty twenty thousand mi ṣàmì tẹ́ mo sọ pé kí Wàsíù kó fún mi ní two hundred million jọ sí but ń sìn yẹn ní kọ́ńdá twenty twenty thousand papọ̀ lásán kán kó fún mi màá yọ̀ǹda wọn yẹn wọ́n máa fún mi ní one fifty dollar twenty dollar ẹ máa sọ pé ẹ fún lóko ní dá fún gbogbo yín yálàjẹ́ kọ́ba lè sọ pé wọ́n ṣe eré fún ti bíbí sanfẹ́ four hundred kò dẹ̀ ní dá fún four hundred dollar lórí Facebook mo ti fún yàn mọ́tò kókó ṣì dànù ẹ̀ẹ́dọ́kàsì ìwọ nìkan lèèyàn nísìnyí omi ní kó má bù mí lọ́la o ò bá àti ẹ̀ bú mi bọ̀tì wọ́n jẹ́ lọ́sẹ̀ ẹ̀ pa kò ní bàjẹ́ fún ẹ mo dẹ̀ gbé ẹ síbẹ̀ mo ní kún ìní ẹ kò ní bàjẹ́ fún ẹ kò ní dáa fún four hundred. Excuse me. Who is speaking? Hello, sir. Okay. mi mọ̀ pé mo ní I have old woman in my house àwọn talẹ̀ kí lórúkọ ẹ̀ àwọn ambulance excuse me ẹ jẹ́ n play voice no me ní time púpọ̀ ẹ rí bẹ́ẹ̀ náà gbogbo wọn ti mú mi so ẹ sábọ̀dù náà mo bá ti dé time sí àgbè excuse me excuse me. so òun náà máa gbé tiẹ̀ wọ́n bọ́ wọ́n á dàbò mí tẹ́ bá dàbò mí gbogbo ṣẹ́ rí ibi tí wọ́lọ́pọ̀ yín ibẹ̀ ni máa mú máa lọ báyìí ó máa bẹ́ sí mi lọ́wọ́ ẹ máa rí gbogbo yín lẹ níbi tá a máa dì mú ó máa bẹ́ sọ́wọ́ mi mo fẹ́ play voice note yẹn kì í ṣe bó ṣe rí ló sọ o mo fẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ yín sìn ọmọ yẹn nísìn mo fẹ́ sáré lọ sórí ọ̀rọ̀ ẹ̀ mo kàn máa play voice note ẹ̀ nísìn ẹ máa tún gbọ́ ẹ gbọ́ ọmọ yẹn ó pè mí on the first of November nígbà mo ṣe ṣáàtì tán ní ọjọ́ yẹn àti ọjọ́ yẹn náà ni ọ̀rọ̀ Dorkas tó ṣẹlẹ̀ bí wọ́n ṣe play voice note nígbà tó ń play voice note ṣó ti yé nígbà tó dẹ̀ pè mí yẹn bó ṣe ń sọ̀rọ̀ nípa ẹ rí èmi wá ṣe ṣáàtì dáadáa fún Dorkas wọ́n ti wọ́n wọ́n expect mi pé kí n ṣe kinní ó ṣáà pè mí níkan kí n pe òun bí mo ṣe ní mi iṣẹ́ yẹn ó máa bá mi ríṣẹ́ nísinsìnyí ó dẹ̀ máa fún help mi ó máa rí mi owó kí nǹkan nǹkan tí bá nídìí ṣé ó tó sọ̀rọ̀ èmi náà wá wò ó tí mi ò fojú pààyàn rẹ ó ní kí n wo òun àti bọ́lá kí n wo fèsì òun kó má dàbí kínní but ọjọ́ kejì mo rí pé lọ gbé góòlù sọ́rùn ṣé mo pé mo dẹ̀ ti sọ́njẹ́ pé gbogbo nǹkan tó wà ní. Hmm? yes outside yes arúgbó yes maybe the person sick yeah me too i saw it now quickly. I'm coming. Again now. You can change. If you don't return the money, you are the greatest bastard. Ali Baba. Olóṣì. Lọ́gbà lọ́wọ́ Wàsíù Àìní, lọ́gbà lọ́wọ́ MC Olúọmọ. Owó tó ń fún yín tí Wàsíù ń kó fún yín ẹ̀ náà. Ẹ lọ ara ẹ̀ náà ni ó sọ nìyẹn olórí burúkú. Olórí burúkú ṣówó ni. Ó ń ṣe owó but Dorcas thank you for you ẹ máa sọ pé tán bá ti ṣe yín lóore mo ń bọ̀ ń sìn ẹ má sọ̀rọ̀ owó yẹn ẹ jẹ́ ká treat àwọn apààyàn nítọ́mọ yẹn sọ kọ́ ọmọ yẹn dáadáa ẹni tó bi tí ò bá ń ṣe Wàsíù kọ́ mu dáadáa bí tó ti gbọ́ àti ọmọ láti sinẹ́ gbogbo èyí tó wá sọ tó wá ń ṣe kinní kọ́ káàkiri yẹn. láì mọ̀rọ̀ kẹ́sìlá ṣé mc more ni àbí sáré àmore àbí Pasuma More àbí Wàsíù More gbogbo wọn yẹn ṣe More ni àti Màláìka ṣe More ni kó sì lọ kó sì lọ bó ṣe omi gan fún wọn ládùúgbò ṣe wọn More ni kí ni wọn ṣe fún mi wọn ní tó bá ti ṣòro fáwọn aláìní yèmí ńgbà tí mo ṣòro fún àwọn tóyìn tóyìn tí mo kó fún kó bá mi pín àtàwọn ọmọ kan ọmọ ó ní bàbá kan lórí Facebook máa kó fún kó lọ́wọ́ bá mi pín àtàwọn ó lọ ó dìdí lọ Ìbàdàn ló àwọn èèyàn tó síkì ọjọ́ mélòó mo sọ pé kó wá máa dúpẹ́ kó máa dúpẹ́ kó máa dúpẹ́ ṣé wọ́n dúpẹ́ lọ́wọ́ mi owó tán lọ kó wọ́n kó mọ́dà two million lọ sí àwọn ibìkan tán lọ fi ṣe oúnjẹ fáwọn tán lọ fi oúnjẹ fún yàn nígbà tá a bá dẹ́mi èèyàn mélòó ló dúpẹ́ lọ́wọ́ mi ní kí wọ́n máa dúpẹ́ máa dúpẹ́ wọn máa mòrè tó pé ẹ fẹ́ kí n máa kúnlẹ̀ kò dẹ̀ ní dáa fún yín mi ní kó mi ní tó bá ti máa ṣe mí ní wàhálà lórí nǹkan tó bá máa fún mi lówó ẹni tó máa fún mi lówó tí ò ní yọ mí lẹ́nu òun ni tọ́lọ́hùn ò dẹ̀ ní yọ ẹ lẹ́nu ọlọ́run máa bùkún ẹ because owó wo nìyẹn wàá máa sọ fún mi pé wọ́n bù mí bìkan kí lọ wò wọ́n máa ní kí lọ wo bí wọ́n bú mi bẹ́ẹ̀ wọ́n máa òun dẹ̀ ló á tún ní kí n wo á bú mi màá tún ní mo ti gbọ́ wọ́n ló tún bú mi nì ẹ má bínú ẹ má bínú a máa bú mi a máa ní kí n má bínú kò ní yẹ ẹ́. èmi ò ṣáà fún anyway àti ẹ̀ ní láti sọ yìí I want to play the voice note jẹ́ n kọ́kọ́ play ilé náà dúró. ló ṣẹlẹ̀? ọmọ please come friendship. irọ́ lè ṣùpá. okay jẹ́ n kọ́kọ́ fún mi. náà yẹ ká ló yétúndé màmá yétúndé o. lọ́wọ́ ti rẹ kọ́ ya pé Ah, mo ti ń pè yín látàárọ̀. mo ti wà nípa. ká jẹ́ bí. náà yẹ ká ìjà gbélé mi ó pọ̀. iṣẹ́ tí mo apply fún ẹ gbé fún wọn. ok um, hmm? I know you are you are going to work. ok. lóòrùn yẹn tàn sí mi lójú. ok. bí mo ṣe wà yìí. ẹnìkan sọ pé don't fight again so your way will be open you understand don't eh, okay don't bá sọ don't talk again am I fighting now i'm not fighting anybody nobody should lie against me nobody should bring crazy game tó bá sọ pé kéèyàn má jà kó don't tell me don't come and be calling me and then after a while tó bá call me, tán kẹ́ ẹ fún mi ní one naira kẹ́ ẹ wá sọ pé wọ́n tọrọ lọ́wọ́ yín ni simply because ẹ fẹ́ yẹ̀yẹ́ mi gbogbo ilẹ̀ máa ṣòfò ọmọ mi ò jà don't tell me i fat kọ́nà mi lè ṣí kí ló ṣe Eh, eh, eh, ẹ̀yin lẹ́dí ọ̀nà mímú ni tẹ́sán pé tí wọ́n bá jà wọ́n lọ́nà máa ṣí ẹ kú sí lọ ìwọ́n don't want me to say the truth don't want people to know ni ọjọ́ tí Lizzy ń purọ́ lórí Facebook mẹ́ẹ̀ ó ń ṣàlàyé ẹnu ẹ̀ bọ́dé ń ṣàlàyé náà tó bẹ́ẹ̀ náà ló ṣé wọn ò tún fún lówó lẹ́yìn náà ṣèbí torí pé ó ń pọ́n wà sí òlé níjọ́ yẹn ọ̀rọ̀ rẹ o ọmọ nífowó ṣe gbogbo owó òṣìná wọ́n ti pa owó náà rẹ̀ ó your husband okay i want you to talk because i i have something to tell you because um ẹ mọ̀ pé i block you yesterday. ẹ block yes of course. Oh, pretend me o mọ̀ mo block ẹ wòye dáná. Ah! of course. kí lẹni tó wúlò fún mi kí anybody ma? kí ni mo block ẹ fún why will i block somebody that is good for me why will i block the person adede pè mí ó lè ní eh, Victor King sọ̀rọ̀ nbì kan ó sọ pé téèyàn bá dẹ̀ ti ṣe nǹkan báyìí náà ó ì máa sunkún last last náà ni á sẹ̀lẹ̀ sí ni òun rí mi bí mo ti fi cry emoji síbì kan ó máa sunkún last last náà ni mo ní kí ni mo ní mi ìmọ̀ Victor King mo ní mo kàn máa rí lórí Facebook ni ẹ kí n lọ wò ó mo ní mi ò wo nǹkan kan mo ní mi wo kankan a máa sẹ́ndì a máa kọ́pì a máa sẹ́ndì ẹ̀ sí mi a máa tọ̀mẹ́ẹ̀tì mi a máa bú mi kiri a dẹ̀ máa sọ fún mi pọ́ùn fún mi lóko ní dáa fógbó ẹ̀ ṣé owó tí mo sọ pé mo nígbà tó pè mí tó sọ tó fi penetrate sọ́dọ̀ mi tó fi penetrate sọ́dọ̀ mi do you know what owó tí gbà tó sọ pé òun ẹ̀ẹ́pì yẹn mo ní owó mo fẹ́ owó nǹkan tí mo fẹ́ ṣe mo dẹ̀ wá sọ fún mo rò pé èèyàn gidi ni mo ní mo fẹ́ rẹ̀ mo ní ó ní mí èlò mo ní bí n bá tẹ̀lé six thousand gan pé kó tiẹ̀ yá mi pé màá san padà mo lè máa san padà gan mo ní mo fẹ́ múùfù kúrò bí pé màá lè màá lè múùfù lọ sílé kékeré màá lè at least tí n bá gba sálárì tí n bá gba one something màá lè mọ̀ pé owó sálárì mi ó ka bá àti ẹ̀jẹun púpọ̀ mo ní màá ṣàmà ṣe bó jẹ́ pé kí n máa ti ẹ̀rán nàrà láti ká máa jẹun yín náà wọ́n wá sọ pé wọ́n fún three hundred ṣé bó ṣe rí èmi orí mi bí ẹni tí à ń jẹ nìyá lájẹ́ sórí mi bí olórí burúkú ni tó kàn fẹ́rẹ̀ pé gbogbo èèyàn kàn yọnu sí a máa yọnu sí kó sì lọ o gbà mí mo lè dákẹ́ bọ̀ nígbà mí ó lè inú mi máa ru tínú mi bá dẹ̀ ti ru sí ó lè dangerous fún ẹ ti wà wọrí fún láàárọ̀ ìgbà tí mo jí mo kàn ń sọ mo ní nítorí pé this auntie, i begin to love her mo ní ó ní àyè. owó ló fún mi ní hundred dollar ó dẹ̀ tún wá lànà náà tó wá fẹ́ máa búlì mi láti hundred dollar yẹn náà tóró obìnrin jọ́nà lọ́rùn nígbà tó fẹ́ fi hundred dollar síbẹ̀ ó ní àbọ̀ tí o ṣera kíní kan lélẹ́yìí pé ṣorúkọ bọ́lá ni ṣé bọ́lá gọ́gọ́ ló sẹ̀ǹdẹ̀ ṣé o mọ̀ pé ìwọ́n tún ti dé bíbáyìí lónìí Dig gold àbí kí ló porúkọ ẹ̀ sàn i block your house yeah i blocked you yesterday i block you finally now because you gave me hundred dollar wàá padà má dáa fún ẹ má wọrí ìwọ náà má má dáa fún ẹ lọ́jọ́ kan ó máa ṣẹlẹ̀ má dáa fún ẹ mi náà má dáa ọjọ́ tí bá má dáa fún ẹ má dáa two hundred mi ní dáa ní iye tó tó mi ní dáa ní iye tó fún mi mi ì dẹ̀ tọrọ lọ́wọ́ ẹ̀ o gbọ́ mi ì tọrọ lọ́wọ́ ẹ̀ tó bá ti fún mi ní hundred dollar má tò torí ẹ̀ wá máa torment ayé mi because mo fẹ́ san owó ilé ó ti yé ẹ ọgbọ́n náà máa ní ìdẹ̀ ó máa ṣẹlẹ̀. you are not loving me you are being sent by some people should I be truth I should yes. Ọ̀tọ̀bọ́lá. yes. tí n bá ti tí èèyàn kọ̀ọ̀kan bá rán mi inú òkun ni mo wà kí ẹ̀mí mi kó má la ọdún ìjà. tí n bá bá èèyàn kọ̀ọ̀kan sọ̀rọ̀ nípa yín ní ayé mi gbogbo ọmọ mi kí n fọwọ́ gbé wọn sí tó fi mú ọkọ mi kí n di opó káyé mi kó bàjẹ́ èmi ọlọ́run ní bayọ̀ mi jẹ́ i showed you everything about her ẹ rò bí àwọn ọmọ ìṣẹ́lẹ̀ nǹkan báyẹn mo máa ṣe expose the family mi sí yín kí n fi ọkọ ṣe rí bó ṣe ṣe ìpè fúnra ẹ̀ gan meanwhile she's being sent o because lẹ́yìn náà ó ti yé ó gbé ó ti gbé Latisneh wá ó ti òun dẹ̀ ló kọ́kọ́ sọ fún mi pé Latisneh lòun fẹ́ póun sọ póun ti ń bọ́ tọ́bọ́lá sọ sọ pé kóun gbé mi sórí aago póun fẹ́ bá mi sọ̀rọ̀ ó tún sọ̀rọ̀ kí lorúkọ ẹ̀ Victor King mo ní mo ó bá mi sọ̀rọ̀ Peter King pé àwọn tiẹ̀ sọ̀rọ̀ mi lánàá mo ní mo mo mo ní mo ti rí Peter King mo rí lórí Facebook ó sọ̀rọ̀ um, Frambalẹ̀ mo ní mi ò mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ mi ò dẹ̀ béèrè èèyàn lọ́wọ́ òde ń sọ gbogbo wọn ó sọ fún mi ó ní Frambalẹ̀ ló ń blọ́ọ̀gì mi fún Àbíkẹ́ pò ló máa ń blọ́ọ̀gì gbogbo fídíò tí máa ń rí yẹn òun àti ìyá eh, bàbá òmùgọ̀ ó lóun ló máa ń blog mi ó ṣà ń fẹ́ kí n lọ jà ó ṣàfẹ́ tì mí síta ó ṣàfẹ́ tì mí síta mo wá ní ìgbà tó tún sọ̀rọ̀ bàbá ọgbọ́n yẹn mo tún wò pé ó rò bóyá máa lọ bàjà ìgbà tí mo ti rí pé ó fẹ́ jẹ́ kí n jà mo tún lọ gbàdúrà fún yẹn lábẹ́ ọ̀dọ̀ ẹ̀ mo ní pẹ̀lẹ́ o bó ṣe ń bú mi káàkiri mo ní o ṣe lọ́jọ́ kejì yẹn bẹ̀rẹ̀ sí ń tàgì mi bó ṣe ń taṣọ bó ṣe lówó ọmọ yìí náà ọjọ́ tó kọ́kọ́ pè mí báyìí tó lóun fẹ́ help mi o ẹ máa gbọ́ o nígbà tó pè mí ẹ mọ̀ nǹkan tó ṣe lẹ́yìn náà ó bẹ̀rẹ̀ sí wá ń sọ gbogbo owó tó rí ilé tó ti kọ́ ó sẹ́ẹ̀lì tó ilé mẹ́fà fún mi tó lóun ti kọ́ gbogbo ẹ̀ ní máa pòsì sórí Facebook kẹ́rì ọmọ yẹn tọ̀ mẹ́tì mi sà ó pòsì ilé kan the same jacuzzi tí mo lò nínú ilé mi ló pòsì pòun lò nínú ilé yẹn ó rò bóyá níjọ́ yẹn tóun bá sọ bóyá inú á máa bí mi kó ba lè sọ pé àti yẹn ti ní ìlara ìlara ló ṣe é mo dẹ̀ ti mọ̀ pé rọ́ ló pa ọ́ mo wá wò pé ibo nílé yìí wà ó lẹ́kọ̀ọ́ ó ní kan àwọn kan wà ń jẹ̀bú gbó ìkan wà ń jẹ̀bú òdì báwo ló ṣe dé jẹ̀bú gbó àti jẹ̀bú òde tó kì í ṣe ọmọ tó láti lọrin tó dẹ̀ lọ sí skul tó lọ sóṣù kì ṣe oṣù ló ti ṣe tán màá kó gbogbo ẹ̀ ní máa kó sórí Facebook àtowó tó fún mi ó ti yé fún oṣù kan kéèyàn máa bá mi sọ̀rọ̀ kó máa ní ẹ tẹ lọ wálé ń tẹ bá ti rálé màá help yín tí mo béèrè six thousand kó má lè dídì kówó tó wọwọ́ mi sọ́wọ́ ẹ̀ kó má pé one thousand three tó dẹ̀ lóun fẹ́ help mi ló ṣe pè mí tẹ wá sọ pé gbà tó fún mi lówó yẹn ẹ kúkú ẹ wá jáde sọ́nbí kẹsẹ́ pé fún yín lówó ìyálájé kí wàá máa rìpọ́ọ̀tù fẹ́ pé fún mi lówó orí yín orí gbogbo yín ti dàrú kò ní yẹ ìyáláyà gbogbo yín gbogbo yín tẹ jà mí lóyè tẹ bà nǹkan mi jẹ ọmọ yín máa kú tó bá ti kú rí ó tún máa kú sí ẹ máa kú tán ẹ máa kú tìrantìran ẹ ṣẹ̀ sí wọlẹ̀. ìsun ọkún lórí àwọn ọmọ mi kí má di ọ̀la tí bá bàbá yẹn kọ́kọ́ sọ̀rọ̀ nípa yín rí nígbèsí. irọ́ dẹ̀ ló ń pa o ṣé ẹ rí ọgbọ́n burúkú tó lọ ta lọ́dọ̀ pàgbóyinmíkà náà pọ́ùn ò bú àgbàlagbà rí bó ṣe ń ṣe pèrè o tó dé lẹ́yìn ìgbà náà ó tún wá tààgì mi ní ọ̀rọ̀ gbogbo wọn ọ̀rọ̀ àwọn ọkùnrin tó wà lórí Facebook obìnrin tó wà ń bẹ̀ oríṣiríṣi kan ló máa ma ní adẹ̀ lóhùn bá wọn sọ̀rọ̀ mi rí á lóhùn bá wọn sọ̀rọ̀ mi rí mo wá wò pé àbò lọ́dẹ orí ni bọ̀kù lọ́dẹ orí bọ́kọ̀ ṣe ni kó máa ṣe nìyẹn tó máa ti ṣe tán kó máa pariwo kó máa sọ pé tó máa ṣe ẹgbẹ́ àdúrà èpè tó ṣẹ́ fúnra ẹ̀ tó dẹ̀ bẹ́ẹ̀ tó bá wá kú sọnù wọ́n wá ní Auto Bola ló pa á tó ń ṣèkà wérewère báyìí kiri bàbá ẹ̀ mọ̀ o ọmọ kẹwàá ni o tẹ́ ẹ bá gbàgbọ́ your cash that's your headache if you don't gbàgbọ́ that's your headache ó ní wọn ọ̀bẹ òun ẹ gbọ́ èpè ńláńlá tó ń gbèrè ẹ̀ṣẹ̀ wọ́n dẹ̀ bẹ́ẹ̀ ni for real tí mo mọ̀ torí tó bá tún ṣe tó bá tó bá tún ti lọ tó bá tún ti provoke mi ó bá mi sọ̀rọ̀ ní ọjọ́ kan tó bá ń gbà tóun àti láti pè mí ọjọ́ kan mo dẹ̀ ń sunkún torí wọ́n ń bú mi báyìí ni kí n tó wá máa rìkọ́ọ̀dù wèrè yìí mi record wọn láti bẹ̀rẹ̀ tó wá pé mo ti record wọn láti bẹ̀rẹ̀ máa gbọ́ bí láti ṣe lash mi systematically ni. nígbà tó dẹ̀ ṣe tán báyìí mo ń sunkún mo sunkún mọ́jú ni ẹ gbà mí ó dẹ̀ bá ní ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ha ó wá chili ní good bra fún yín ẹ má wọrí very soon bye owó ńlá kan ó máa fún yín owó tẹ̀ bèrè ọmọ yín ẹ má wọrí ẹ má wọrí yìí ṣèbí bó ṣe ń bú bó ṣe lọ sọ́dọ̀ pa bóyí nìkan nìyẹn tó bú ẹ tó ti bú ẹ sábọọdù dáadáa tẹrílẹ àgbàdùnlé tó máa pè wọlé tó máa gba ṣáàtì mọ yẹn lọ́wọ́ ṣé wọn bẹ àbí kàn bẹ ṣó tó bá jẹ́ òun ló ṣe ordinarily ṣó máa ṣe ṣé ó máa lè sọ bẹ́ẹ̀ yẹn ó ṣiṣẹ́ fún wọn bẹ́ẹ̀ ni. tí Latif Sinena sọ pé ẹ sábọọdù àti Bọ́lá ń kọ́ èmi ló ń pè Bọ́lá yẹn kò ní dáa fún ẹ kò ní dáa fáwọn àti àwọn gbogbo ẹbí ẹ tó ti kú sọ̀run kò ní dáa fún àwọn tó kù láyé àtàwọn tó kù là àtó iṣu yìí tí n bá ti ṣe ẹ̀mí mi yìí kó má kọjá ọdún yìí inú òkun ni mo wà yìí. ṣé gbọ́ gbogbo èpè tó ń ṣe fúnra ẹ̀ ṣé gbọ́. ó lóun ò bẹ́ẹ̀ níbọ̀dì sọ̀rọ̀ mi lẹ́yìn náà ló sọ pé òun bá lágbájá sọ̀rọ̀ mi o ọmọ yẹn mi ì tí ì rírú ẹ̀ rí lọ́jọ́ tí mo ti ti rìn bọ́ọ̀nù ẹ̀ máa ń sọ bẹ́ẹ̀ kó máa ṣépè fúnra wọn ní pépè yẹn ò kì í ṣe ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá gbọ́ ọ̀rọ̀ yìí ṣé toríjọ́ yẹn mo ti block ẹ̀ mo block phone ẹ̀ mo block Facebook ẹ̀ mo block everything nípa ẹ̀ ó ti yé gbà tí mo sọ pé mo block ẹ̀ ṣé ńgbà tó bá sọ̀rọ̀ tó ṣe pé báyìí ẹ̀ ní mo tún mo máa tún perplex pé ah, ó dà pé mo bóyá mo èmi mo ń ṣe mistake irọ́ mà ni á padà lọ lẹ́yìn ọjọ́ náà ni láti jáde tó ń ṣépè fún mi tó ń bú mi dáadáa tọmọdé ìpè wọlé tó sọ pé tí láti sọ pé òun ti yí lórí tọmọ iná dẹ̀ sọ pé confam pé ìgbà tẹ́ ti mọ̀ bẹ́ẹ̀ yẹn ó yẹ kẹ́ fi wúmà yìí lẹ̀ tó dẹ̀ ń bú mi. ẹ ẹ gbọ́ ìpè tó ṣẹ́ o èpè tó ṣẹ́ yẹn ló lọ fi sísẹ̀mù sọ fún ìyálájẹ́ náà máa sọ pé kémi wá jáde ká máa wẹ̀ kí wọ́n máa ṣàdúrà fún pẹ̀lú gbogbo tọ́ṣọ̀ tó ti tọ́ṣọ̀ mi. voice tó mò ń bọ̀ o àá continue ó ní nǹkan tí mo fẹ́ play níbi tí ó ti tó ti sọ̀rọ̀ aṣíwájú ọ̀rọ̀ aṣíwájú ni àti gbogbo àwọn tó ti pa ló máa ń sọ. mẹ́sẹ̀gì tí mẹ́sẹ̀gì tí mẹ́sẹ̀gì tí ehm, ehm, Tony King yẹn wọ́n ṣùgbọ́n orúkọ mi ò sí ń bẹ̀ orúkọ mi ò sí ń bẹ̀ mi kọ́mẹ̀tì sí i mi ò mọ bí táàgì ṣe ń wọ̀. kò sí ní tọ́ba tag mi if anybody tag me it's going to show to me. tó bá ti jí làárọ̀ á ní kí n lọ wo bìkan máa ní kí ni wọ́n tún ṣe ń bẹ̀ á ní kí n ṣàlọ́wọ́ máa ní kí ló dé kí n tó wá kọ̀ pé mi ní lọ́bì kankan lọ́wọ́ nǹkan kan mọ́ ní tán ti ń bú mi ló máa sọ. ọmọ yìí á ní kí n lọ wo Victor King ti ó update kan báyìí ẹ wá kọ́mẹ̀tì sí ẹ wá ń sunkún mo lé mi mo lé mi sunkún ní ọ́ndà kọ́mẹ́ǹtì ní ọ́ndà nkankan tí Tony King ṣe mo ní mo rí Tony King ń gbà kún mi ò ń wo chat Tony King ó ti ṣe show fún Olúkọ̀yà tó ń support Olúkọ̀yà ń gbà yẹn mo ní mi ò mọ anything ó dẹ̀ lọ share ó dẹ̀ jù sí mi ṣé ọ̀rọ̀ tí mò ń sọ ń ṣiṣẹ́ ìjà ni ṣé ọ̀rọ̀ tí mò ń sọ ń ṣiṣẹ́ sọ pé má jà mọ́ kọ́lọ́run lè ṣe ọ̀nà am I fighting now I'm just telling you for people torí sí ó lè sọ pé bóyá ó ń lọ ẹ́sàbọ̀ tó ní ó wá ń kówó fún mi kémi balẹ̀ máa bá bu pé mò ń gba owó láti búyàn nítorí pé wọ́n ti sọ pé àwọn kan wà lórí Facebook tí wọ́n ní wọ́n gbowó láti máa bá yànjà láti bójú èèyàn jẹ́ wọn ò rórúkọ mi kà mọ́ wọn wọ́n fẹ́ fi sísẹ̀mù play game eléyìí so that wọ́n lè ka orúkọ mi mọ́ wọn pé mi náà máa ń wà nínú wọn pé mò ń gbómi sínú fracas orí yín burú Lizzy Anjorin màá gbé ṣáàtì ẹ sókè mo máa ṣe ṣáàtì fún ìwọ kò sí bí ajá ṣe pẹ́ láyé tọ́ ẹran ògùn ló máa ṣe in tó try láti ṣe ni torí wọ́n gbé gbogbo Lizzy wọn jáde òun ló wá jáde nǹkan tóun fi wá nìyẹn Lizzy wà nù géèmù yẹn tọ́jọ́ tó kọ́kọ́ dé báyìí ó ní à abẹ́ ẹ̀ rí wọ́n ṣe báyé Lizzy jẹ́ adúrú ah, kiri yẹn wọ́n dẹ̀ ọmọ Lizzy mo ní ṣé òòrí ojú ẹ̀ fọ́ ni òòrí pé Lizzy búlẹ̀ ọmọ ìyọ̀hún yọ ni mo lóò rí pé ó búlì ọmọ mi ni ẹ ṣé búlì ọmọ yín ò rí o mi tí mo ti kọ́kọ́ máa fọ torí pé lisi náà kẹdẹrẹ ó ti ń praise ó ti ń praise Wàsíù Àyìndé ọ̀rọ̀ rẹ ọmọ anífowó ṣe ló máa ma place orí ọ̀dọ̀ ẹ̀ ló máa ma place ọ̀dọ̀ ẹ̀ ọ̀rọ̀ all this thing Don't think gbé mi mọ̀ ni ó ti yé ní tó ń fẹ́ ṣe nìyẹn ẹ tí yàn bá ti ṣoore fún yàn kó jáde wá kó wá sọ oore tèmi ti ṣe lórí platform mélòó yàn mélòó ni mo drag ọjọ́ tí mo fún ọmọ ọmọ yẹn ní more than hundred dollar lówó yẹn náà ńgbà tí mo fún lówó ńgbà yẹn four something náà ń ṣe owó tí mo fún ọmọ mo fún fifty thousand àwọn tí mo fún fifty thousand ńjọ́ yẹn they are more than seven yàtọ̀ sówó tí mo tún wá ní pé kí Tóyìn Adéwìtẹ́ kó bá mi kó bá mi ṣí ẹ̀ èèyàn mélòó ló wá dúpẹ́ lọ́wọ́ mi tó bá dúpẹ́ kò máa ní kí wọ́n má wọ̀ọ́rì èèyàn mélòó Bísí mo fún fifty thousand ńjọ́ yẹn ó bú mi mo ní kó fún mi lóhùn mi padà ó lóhùn ò ní fún mi ṣé mo dẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ ṣé màá tó dẹ̀ bú mi ṣé mo dá lóhùn àbí kò bú mi lẹ́nu ọjọ́ mẹ́ta Lizzy wàá jẹ ìyà ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ kì í ṣe pé máa nà ẹ́ o gbogbo kọ̀mẹ́ offence tó ti kọ̀ mí lọ sílé olóògùn ẹ̀ sí máa lọ káàkiri nílé olóògùn ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ó mọ̀ pé mi ò bẹ́ẹ̀ anybody sọ̀rọ̀ ọ̀hún sì lórí ibẹ̀ yẹn kó má sọ pé àdàbí òṣì kan orí yín kan kẹ́kọ̀ọ́ ọmọdé yìí ó wá fi gbogbo ara ẹ̀wọ̀n mi bó ṣe máa túra sí wòwò ni ó fi gbogbo ẹbí ẹ̀wọ̀n mi ó rò bóyá tó bá ti ń ṣe wọ́n wọ̀ràn sí mi bó ṣe ti fi gbogbo ẹbí ẹ̀wọ̀n mi yẹn tó túra ẹ̀ sí wòwò yẹn bó ṣe ṣe operation ẹsẹ̀ tí bó ṣe ó ń lo crushes tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò fi yẹ̀yẹ́ o mi ò fi yẹ̀yẹ́ o mi ò yẹ̀yẹ́ o ó ṣí gbogbo ara ibi tó ti ṣe operation yẹn ìgbà tó wáyá bí mo ṣe wá bẹ̀rẹ̀ sí ìwé pọ́ mọ́ tí kéwọ́n ń sọ lélẹ́yìn náà torí kò kọ́kọ́ dárúkọ muslim tó bá kọ́kọ́ dárúkọ muslim ẹ̀ fún mi tẹ́lẹ̀ wọ́n máa rò pé ok ọ̀tọ̀ orúkọ yétúndé yétúndé yétúndé mo dẹ̀ wá rò pé ta ni yétúndé ó lè jẹ́ family ìyá ìlú fúngbà tó ń bì you understand me nígbà tó wá ń sọ story sọ story sọ story mo wá rí pé irú story tí kéwọn ń sọ fún mi gangan ló ń sọ are you getting what i'm saying ó ṣe gbogbo ara ẹ̀ fún mi ó fẹ́ kèmí ya fọ́tò yẹn kí wọ́n á gbé sórí bẹ̀yìn pé ọmọ tó yọ mí lẹ́nu rẹ o bó ṣe é ṣe fún mi tó ń fún mi tẹ́tẹ́ náírà tó ń fún mi tẹ́tẹ́ kọ̀ọ̀bọ̀ yẹn ó wá ń tọ́ṣọ̀ mi ó wá ń tọ́ṣọ̀ mi ó wá ń tọ́ṣọ̀ mi ó wá ń tọ́ṣọ̀ mi ó wá ń tọ́ṣọ̀ mi. ó wá rò bóyá màá wá gbé píchọ̀ ẹ̀ máa sọ pé ẹ gbà mí lọ́wọ́ ọmọdé yìí o bàbá ẹ̀ àwọn tó wá gbé mi lọ sí kóòtù wá tún tẹ̀ pé ẹni ilé ìṣòro o bí mo ṣe ń ṣe ọlọ́run tá a bá ṣépè fún ẹ ń sìn ṣé o ti ṣépè fúnra ẹ ń sìn ìyẹn ní gbogbo èpè tó ṣe fúnra ẹ tó dẹ̀ mí pò ń purọ́ òun ló lọ dọ́gbọ́n sọ fún ìyá alájẹ pé ó yẹ téèyàn bá ti ṣe oore fún yẹn ó yẹ kó gbàdúrà fún yẹn àbí èmi tó wá dọ́gbọ́n ṣépè fún ẹ mo tó wá máa ṣépè ìyá alájẹ gbogbo ọpọlọ tẹ̀ ń ta yẹn gbogbo yín ẹ gan náà ọlọ́run gbọ́ ẹ gan ọlọ́run ẹbí ti ẹ̀bí lò. i didn't see it. èmi gbogbo mi ò wá padà rí kinní yẹn lórí péjì mọ́ ọ̀gá tí mi ò rí kinní àbí àbí òun lára. láwùjọ tí mo sunkún mọ́jú láàárọ̀ kùtù tó bá ti gbẹ̀mí báyìí á tún gbé nǹkan mi wá á tún gbé nǹkan mi wá mo kàn play mo kàn share nǹkan kan mo dẹ̀ ṣe ẹkún sórí ẹ̀ wọ́n tún ti wò pé ó ti tún sunkún nulẹ̀ inú wọn máa ń dùn ní pé ti máa sunkún ìyẹn máa fi ń jáde gbogbo ẹni tó ń dunú sí ẹkún mi tó ń pa mẹ́lẹ́kún kó ṣòfò lórí ọmọ kó sunkún ayérayé kéwọ̀n ó pa bàbá ọmọ mi kí ló dé tó ń yọ ọmọ mi lẹ́nu gbogbo yín àti anyway facebook kò ń ṣe popular page wọn péèjì kan tó máa fi ń ṣe wọn máa fi ń sọ̀rọ̀ nípa. a máa lóun ò sí lórí facebook o gbogbo page mi ò mọ tí mi ò mọ tó ní king rí gbogbo àwọn tó ń dárúkọ látọdún karùnún tí mo ti wà lórí facebook mi ò dá wọn mọ̀ ọmọdé yìí kò blog kò gbójú síta gbogbo èèyàn ni òun wa kì í ṣe popular page wọn kéwìn wa lọ máa wá yẹn kiri ẹ wò mí ẹ gbà mí lẹ. ẹ ìgbà tí mo fẹ́ ṣẹ̀jẹ̀ ewé náà tó di afẹ́sẹ̀dẹ̀ ìwé pàtó ti wá di pé ó gbé mi sọ́dílì akọ̀tún ti gbé mi sọ́wọ́ sọ́kọ́ fẹ́ gbé mi sọ́wọ́ Tony King ni àná òun ti ẹ̀bá Tony King sọ̀rọ̀ ìyàwó Tony King ti sá kúrò lé ha wọ́n dẹ̀ ń ṣe dáadáa wọ́n ti kọ́lé sí Nàìjíríà ó fẹ́ máa dé ọkùnrin tí mo ní wèrè lọ́mọdé yìí kò sí nǹkan tí ò tí ì ṣe fún mi tán ọmọ tí ẹ ń ọmọ ọmọ ọmọ òṣì yìí kò sí nǹkan tí ò tí ì dánwò lára fún mi tí n bá búlọ̀kì ẹ̀ dànù òun dẹ̀ ní good intention o táyé òun kọ́yé òun parẹ́ o mo kàn sọ fún yín ìkan ní ara èpè tó ń ṣẹ̀rẹ̀ o èpè ńlá látẹ̀rí tó ń ṣẹ́ ó fọmọ ẹ̀ṣẹ́ pé ó fi ọkọ ẹ̀ṣẹ́ pé ó ní kò ń dopó ó ní káwọn ọmọ ń kú ó ní kóun náà má di ọdún tó bọ̀ kí gbogbo nǹkan ṣe ń lórí ọ̀rọ̀ pé kó kàn fẹ́ sọ̀rọ̀ pé kí n kàn jáde lọ búlì àmì kí n lọ kéèmì àtẹnìkan máa jà káwọn kan máa búlì mi kọ́kọ́ lè búlì mi fún wọn simply because mo sọ̀rọ̀ bàbá ẹ̀ mo dẹ̀ sọ̀rọ̀ àwọn pàṣọ àti gbogbo wọn nǹkan tó ń ṣe fún mi ẹ gbà mí ẹ gbà mí o mo ń bọ̀ o ẹ jẹ́ ká complain lè mí ní time púpọ̀. ẹni drug wọn máa fi sọ̀rọ̀ nípa keeping our children away from drug ibẹ̀ náà ṣe é kí. ṣe tún gbọ́ ó tún sọ̀rọ̀ débi pé drug ń kọ́ ẹnìkan gbé drug fóun lamẹ́ríkà ọmọdé yìí god wọn ò kúrò o gbogbo ohun tó ṣe in fact tí n bá play gbogbo nǹkan tí ọmọ yìí ṣe tó sọ. So wọ́n wá sọ pé ẹ mo ṣèkà bí mo ṣe rìkọ́dù wọn ṣé ó wá sọ́dọ̀ mi mi ò mọ̀ rí ó ló máa ẹ̀bùn iṣẹ́ tí wọ́n bá fẹ́ ẹ̀bùn èèyàn níjọ́ yẹn ókè o mi ò dẹ̀ lè ṣe oúnjẹ màá sẹ́ni mẹ́sẹ̀ tó sẹ́ni pé àǹtí ọkọ òun kọ̀ pé kò sí owó yẹn pọ̀ wọ́n lè ṣe mo dẹ̀ ní òkè kò sí problem wọ́n rí pé mi ní bá ń sọ mọ́ ó wá rí pé mo bá ń sọ lọ́jọ́ kejì ó ní àǹtí báwo ni ṣé wọ́n kì í mú ní mo ọkẹ́ ọtí bọ́lá kíkan mi ìbínú bó ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú mi nìyẹn àbọ́jọ́ tó bèrè tó bá yẹ pé bí mo ṣe bèrè owó yẹn náà tí n bá gbójú fún tí mo lejú á lè sọ pé Auto Bola bèrè ó yìí máa wá bá mi jà agbẹjọ́ mi lọ fún èèyàn kan bá blog mi á nítorí owó ni mo tọrọ lọ́wọ́ òun o tóun lẹ́kọ̀ọ́ tí mo bẹ̀rẹ̀ sí bú un wọ́n ṣàfẹ́ kí n sọ̀rọ̀ ní ọmọ yìí a nídìí láti ṣe pé fún ṣe gbé pè tó ṣe fúnra ẹ̀ ṣe gbọ́ àbẹ́ gbọ́ ọmọ tí à ń sọ yìí òun ni ọmọ kẹwàá ní o tó ló ní challenges nígbà yẹn lẹ́sẹ̀ méjèèjì tó lo crushing ọlọ́run dẹ̀ tí wàá bá ṣe amẹ́ríkà ti wá ba tú gbogbo ẹsẹ̀ ṣe o ọmọ yìí ó ti ń rìn bọ́tí ẹ mọ̀ pé ojú àpá òjà bójú ara wọ́n ti wá bá a kó gbogbo nǹkan sínú ẹsẹ̀ yẹn o wọ́n ti bá a ṣe lamẹ́ríkà dáadáa o. ó ní problem many problem apart from that o ọmọdé yìí o kó sunkún kò lẹ́gàá híì híì híì ó ní problem lójú o ẹkún ni a máa kúrú àdè máa sunkún a máa kúrú àdè máa ṣe pé ìyẹn náà máa fi ń wò pé tí èmi bá sunkún nígbà míì àbí tí n bá sọ̀rọ̀ nígbà míì wọ́n máa rò bóyá ṣe lè yàn ń mi ò kí ń purọ́ ń tèmi ní tí n bá sọ confam ni ẹgbẹ́ ìpè tọmọ yẹn ṣe fúnra ẹ̀ tó pọ̀ kàn fẹ́ purọ́ tó ọmọ abẹ́ni bọ̀dì sọ̀rọ̀ mi ẹni ẹ Tony King àwọn sọ̀rọ̀ lánàá a máa fọ oúnjẹ búlé òun ó tiẹ̀ sọ jẹ̀lọ́ọ̀fù kan a máa fi búlé òun ẹ̀ ń búlé òun ní o ẹ̀ oúnjẹ yẹn ẹ̀ ń búlì ní o ẹ̀ ń búlì ní o nígbà tó ní olóbèrè lọ́wọ́ mi kí lẹ̀ ń ṣe má ló ń jẹ ni mò ń sè tó bá ń bà mí sọ báyìí mi ní fẹ́ já kúrò àní kí ni wọn kí lẹ̀ ń ṣe mo ń jẹ ni mò ń sè àní kí n jẹ́ kó mo dẹ̀ tún fi sí àní mo tún búlì òun ní o ah, mo ní mo ti gbọ́ màá tún gbé kúrò màá ní kó má bínú ó ṣà ń ṣe mí yànmàyànmá ẹ jẹ́ máa gbọ́ lọ ṣé ó máa ṣe dáadáa fún mi ni ó máa sọ fún mi ní pé ni máa lọ búlọ̀kù ẹ̀ dànù téèyàn bá ti fún mi lóúnjẹ tó bá fògùn yàgbẹ́ sí mi ò jẹ́ o tó bá fi poison sí oúnjẹ torí pé mi ń pa mí sì kó wá fún mi lóúnjẹ kó da poison sí kó ní kí n jẹ́ ọlọ́run ní jẹ́njẹ́ poison tó o bá mọ̀ ọ̀tọ̀ ni bọ̀ tó mọ̀ ọmọ ìyá máa bú mi kòrókòrò lójú mi kòrókòrò ó sọ̀rọ̀ Lizzy ah oh God oh God ń bọ̀. bóyá ẹnu kíkọ́ mi ìtẹ́ bá ń wo nǹkan ìmí máa ń wà lábẹ́ bóyá nǹkan tí mo fi wò ọkọ̀ tó bọ́lá ẹ jẹ́ sọ kọ́kọ́ fún yín please ẹ má jẹ́ kí èèyàn àtẹ̀yìn àtẹ̀mí ẹ má jẹ́ kí nǹkan kan kó yíra wa kó lẹ́gbẹ̀ẹ́ ara wa because there is more we can do kò séyàn kankan tẹ bá rò lẹ́mìí yín please nobody i repeat. ó ń rin tọdún sọkùnrin oríṣiríṣi sí mi ọlọ́run gbọ́ ẹn ọkùnrin ló sọ̀rọ̀ báyìí o ọkùnrin ló sọ̀rọ̀ báyìí ó ṣàfẹ́ kí n jáde ẹn ìyá ìsábọ̀dù yẹn ẹn àwọn máa ń di ọwọ́ mẹ́ta ló ti di ọwọ́ ọwọ́ láti sí ẹ́ mú fún tó máa ìyẹn ni ìsábọ̀dù ṣe bú mi lẹ́nu ọjọ́ mẹ́ta ló bú mi ṣeré ẹ ilé yẹn kò ń ṣe tiẹ̀ jẹ́lé lónìí ẹ sábọ̀dù mo fún yín wọ́n nìsín o ṣe pé with respect mo sọ fún yín tó ń bá tún ní kẹ́ ẹ lọ bú mi tẹ́ ẹ bá tún bú mi ẹ máa jẹ ẹ máa jẹwé yá o ẹ gbọ́ ẹ máa jẹwé yá o gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ni mo mọ̀ gbogbo géèmù yẹn ni mo mọ̀ ẹ máa ní pé mo wá ní òkè kí ló dé tó lè dọwọ́ ẹ sábọ̀dù mú fáwọn èèyàn tó yẹ pé ọwọ́ ẹ sábọ̀dù because they want to make her powerful kan máa believe pé wọ́n ń bẹ̀rù ẹ̀ nǹkan tó bá ti sọ ní àṣẹ she is a useless person ó bú mi á máa sọ ọ́ máa dá sọ̀rọ̀ ilé mi pé ilé mi ń kọ́ ọmọ mi ń kọ́ i mean ilé mi ń kọ́ bàbá ọmọ mi ló ní délé ló ní lẹ́kì yé mi ṣé mo bímọ fún ẹ̀yin ò ṣe jẹ́ kí àwọn Gaddafi àti Ogunbanwo kan ní kán kọ́lé instead of kán légbè kán ní dementia kán ní stroke. kí ni wọ́n sọ ma but how will you know sure that this woman was the K1 or Lizzy part of ìṣèbí mi mo dé kò mo mo dọ́yọ̀ mo tọ̀yọ̀ bọ̀ so tí n bá ti sọ fún ẹ tó bá gbà mí ní láti ṣàlàyé fún ẹ mọ́ kó lọ jókòó síbì kan so i'm not ready to entertain your question go and ìwọ o ti rí picture go lọ wádìí o lè wọ plane lọ america kó lọ bèrè kó dẹni kó lọ ṣe dna test wọn àti k1 tó bá jẹ́ rọ́ni a sọ̀rọ̀ a sọ̀rọ̀ lísìn bí náà so mi ráyè ẹjọ́ lísìn wà ń pa tí bá sọ̀rọ̀ confam mi. Hmm, bó ti ṣe Ọ̀tọ̀bọ́lá kí mi ìṣá nígbàdúrà kí n fojú sunkún àwọn ọmọ tí n bá ti ṣe Ọ̀tọ̀bọ́lá ṣé mo kúrò tẹ́ ń sọ fún mi nípa pé kí n jẹ́ káwọn ọmọ mi wá kàwé ní Canada you think he you know I was actually considering it. ó ní amẹ́ríkà tó di pé a sọ̀rọ̀ torí ẹ̀ mo ṣe sọ pé a lot of voice note wọ̀ ní voice note kan wà tó yẹ pé ó ní àwọn ọmọ máa ń ṣùtì gan lamẹ́ríkà ọmọ ń lọ jà ọmọ ń burú gan níjọ́ tó wá sọ̀rọ̀ pé ọmọ ń burú gan pé ọmọ máa ń ju ẹ̀ṣẹ́ báyìí pé ọmọ nǹkan ó yóò burú ó ṣe kiri kan mọ́ à ó ní ẹ̀ máa ń ṣùtì gan ní amẹ́ríkà àti mọ̀nà àwọn ọmọ yẹn ti dàgbọ́ pé ó lè kó wọn sí amẹ́ríkà but i mean ó lè kó wọn wá sí canada kan wá school pé but ìwọ ó lè má ṣiṣẹ́ ẹ̀ tó bá pa amẹ́ríkà ló ti ń ṣiṣẹ́ ó lóun pé amẹ́ríkà mo ní actually mo ní mo lè guide mo ní mo lè máa guide àwọn ọmọ yẹn fún ẹ ó dẹ̀ ń bèèrè lọ́wọ́ lọ́jọ́ yẹn kankan bẹ́ẹ̀ you understand me ó ní you can see that ó sọ pé òun dẹ̀ tiẹ̀ wá ń consider ẹ̀ mo ní mo ẹ̀ tún gbọ́ ibi tí mo sọ̀rọ̀ dé ṣé èmi yẹn ṣó òun yẹn torí àwọn kan sọ pé ẹ̀mí ìjáde wá kí wọ́n sọ pé mo gbowó lọ́wọ́ ẹ̀ ṣé èmi sọ pé ó fún mi lówó pé nígbà tó kọ́kọ́ wá pé ṣe ló sọ pé òun fẹ́ help mi mí sọ tí alájẹ wá ń blame mi kúrukúrukúrukú ṣé bá ti wo ọmọdé ẹ̀ tí mọ̀ pé nǹkan kan ò right pẹ̀lú ẹ̀ ó ń dẹ̀ ránṣẹ́ ni. ọkọ mi pé I think I can trust this sister with my children ó ní ìwọ náà lè rú gbogbo èèyàn mọ́ I swear on my life and on you ẹ sí bẹ́ẹ̀. it's even dangerous for me to even when i get to work that day you know the day i was talking about the child. bí mo ṣe ń bá ọmọ yìí sọ̀rọ̀ níjẹ́ tó lọ́mọ ń burú ìgbà tó máa fún mi lọ́mọ níjẹ́ kí n lè mọ̀ pé ń correspond ó ń bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ tó bá ti bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ báyìí ẹni yẹn máa bá wọn tó ń bá sọ̀rọ̀ wọn máa bá wọn sọ̀rọ̀ so ọmọ tó wá fún mi ní iṣẹ́ níjọ́ náà lọ́hùn ọmọ tí mo wá lọ bá ṣiṣẹ́ ọmọ ọdún mẹ́ta péré ni three years péré ọmọ yẹn ọmọ yẹn fi ojú mi wọn màá mo kàn ń rẹ́rìn báyìí nígbà yẹn torí tí nǹkan bá ti pin mí lẹ́mìí tí n bá ti sunkún máa rẹ́rìn ni máa kàn máa gbàdúrà Olúwa jọ̀ọ́ gbà mí jáde kí n ṣe ẹ̀kọ́ délé láyọ̀ bó ṣe bá mi sọ̀rọ̀ pọ̀ mọ́ bó ṣe bá mi sọ̀rọ̀ ní alẹ́ báyìí ní ọjọ́ náà ó bá mi sọ̀rọ̀ títí di òru ni ní ọjọ́ náà lọ́hùn kì í ṣe léyìí o kì í ṣe nínú ṣáàtì ilé kì í ṣe nínú voice note ilé bó ṣe bá mi sọ̀rọ̀ lóru títí ìdájọ́ ọjọ́ náà bó ṣe pè mí nìyẹn kí n wá lọ ṣiṣẹ́ mi ò sùn mọ́jú bọ̀ mo máa lọ bí mo dẹ̀ ṣe débẹ̀ bó ṣe ṣàlàyé pọ́mọ òun kan ń ṣe pọ́mọ òun yẹn stọ́bọ̀ ọmọ òun yẹn wà restless ọmọ òun yẹn burú irú ọmọ gangan ọmọ kékeré ni wọ́n wá gbé fún mi bọ̀dọ̀ irú ọmọ ẹ̀ gangan ni wọ́n wá gbé fún mi irú ọmọ ẹ̀ gangan ni wọ́n wá gbé fún mi ara wọn fún mi pé ah n ti bá sọ pẹ̀lú ọmọdé yìí màá rí i pé wọ́n pòsì ẹ̀ náà ó lè jẹ́ ẹ̀kan nínú àwọn olórí wa nílùú yìí nǹkan ló máa pòsì eh, mọ́ when i notice things when i know things at times i be looking pé why this person is doing this Madam, I show ìfẹ́ sí ẹni yẹn má máa why tó fi ń ṣe show wicked ni àbókan bìlí kò kàn lè ride ni àbókan bìlí kò fẹ́ ṣìkà fún mi tó bá wọn kàn ṣe àmọ́ àwọn mi ìpúrọ̀ ọ̀rọ̀ tí mo sọ ní tó bá purọ́ kò mi ní láti ṣe pé èpè báwo kí ni mo fẹ́ sọ nínú rọ́ tó stubborn when you are telling me about your first born that is very stubborn when I get to work a three years old baby was. you are you are making me listen your. mo kò tún sọ fún pé ara ń fún mi pé wọ́n ń rán ẹ wá pàtó lọ́mọ ẹ̀kan stubborn pàtí máa dé ibi iṣẹ́ ń jọ yẹn tó máa ń ọ̀dẹ̀ fún mi níṣẹ́ yẹn sọ́dílé lọ́kọ̀ pè ní ọmọ tó wá stubborn ó ti yé bẹ́ẹ̀ yẹn mo wá ń tàyè láti sọ pé ara nǹkan kan ń ṣẹlẹ̀ ó ní kò sí kankan tó ṣẹlẹ̀ wú orí wọ́sọ̀pù dẹ̀ ni àti sọ̀rọ̀ kan má bàa sọ pé ṣe ni wọ́n ń hàkì ẹ̀ yorùbá dẹ̀ la sọ kì í dẹ̀ ṣe nǹkan tó wà tó kì í ṣe criminal thing ó ti gbọ́ so mò ń sọ fún mò ń sọ fún pé ara ń fún mi sí ẹ kì í ṣe àkọ́kọ́ tí màá kọ́kọ́ sọ fún mi a ní àǹtí ẹ má máa dáhùn sí mi mọ́ adédébùsẹ́kùn ẹ má máa mi ọ̀dọ́mọlá ẹ má máa dáhùn sí mi máa ní ẹgbà mẹ nígbà tó bá bẹ̀ tí ń sọ̀rọ̀ bẹ́yẹn máa wà wà kú dáhùn pé à. Ah. a ní hàn àdá irọ́ dẹ̀ ni tó bá ti parí báyìí ẹ lọ wò ó lórí Instagram ẹ máa rí pé Ṣadé ọkọ ya ń kọ́mẹ̀tì sí ọdún a tún ṣe nǹkan mi. a nǹkan mi excuse me Ah, excuse me. Three years old baby was now stubborn. I came back. I was even risking my life. Do you understand me? It's because of the way my mind is to people. And let me tell you what I've been thinking. I noticed, this is what I noticed. Like uh, when I'm talking about K1, you never talk much about K1. When I'm talking about K1. torí pé mi ò ké tí ìṣẹ̀lẹ̀ ní pé mi ní parọ́ I don't know these people bẹ́ẹ̀ ni bá online mi kí n gbọ́ àìsúrè ṣe bẹ́ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ máa rí pé tẹ bá rí pé no e no surprise me when uh, eh, Latisne but when he called me and he started talking to me the way he was talking to me me also ṣe pé Latisne again and again and again àwọn tó fún fully respect lórí Facebook tó fún ní respect lórí Facebook yẹn me also ṣe majority of them also two and you ló wait and after that day Robert he sent send message mi lórí that YouTube me yẹn he started begging causing me. ó lè jẹ́ pé torí pé ẹni sùúrù ikú tí mo rò because I was thinking ó lè jẹ́ pé bàtẹ́. orí ṣáàtì tí wọ́n lọ ń kọ́mẹ̀tì sí ní ọ̀dọ̀ lórí YouTube tó ti ń ṣépè fún ọ̀tá mi àtọmọ mi kì í ṣe tó fi ń ṣépè fúnra wọn was ṣáàtì kan tí mo ṣe fún K1 lórí YouTube ọmọdé yìí ló ń ṣe ó dẹ̀ ó máa deny nípò nǹkan mo wá ní ta ló wá mọ̀ kò sẹ́nìbọ̀ tó béèrè YouTube lọ́wọ́ mi kò sẹ́nibọ̀dì tí mo bá sọ̀rọ̀ mi ilẹ̀ tí ìlọ̀bẹ̀ sí ń ṣiṣẹ́ padà lórí ibẹ̀ yẹn mo ní why tí ó fi jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ń lọ disturb mi lórí ibẹ̀ láti àná òun ọmọ kankan wú òun ọmọ kankan wú ẹ máa gbọ́ ẹ mọ̀ pé mo suspend àwọn ibi tó ti ń sọ̀rọ̀ gbogbo àwọn èèyàn tí kìíní pa tí kìíní pa tí kìíní pa tí kìíní pa kìíní pa mc ló lẹ̀ ló ń pa mc ló lọ́ ń ṣe fún kìíní kan kìíní kan ẹ lọ wádìí ṣọmọ wàsíù ni àbọ̀mọ wàsíù kan ni correction kan bẹ bóyá wọn kan ti wà ń bẹ. no monitor yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀. no mi ìjẹ́jẹ́ mi ò ṣe correction kankan bẹ́ẹ̀ there is no correction being made up till now but i just put address nothing nothing. ọdúnbọ́lá ibo lórúkọ tẹ fi ṣe youtube yìí èmi ò lo youtube o ẹni pé mo bá ń sọ̀rọ̀ youtube rí èmi ò òyìnbó náà láti ló bring youtube kà tó bá dẹ̀ ní. irú àwọn láti yẹn let me tell you something láti máa ní àwọn èrò púpọ̀ lẹ́gbẹ̀ẹ́ àbíkẹ́ ó ní wọ́n ń sọ̀rọ̀ irú ọba pálá irọ́ ni he has a lot of people in his. ó ti ní ẹ wo ẹ yànjú túbọ náà ẹ gbọ́ mi gbọ́. sẹ́ni tó ti kú. ẹ gbà mí please I don't want to lose you you are a good person ẹ má ṣe báyìí ẹ má ti kí n feel bad please. ṣé ẹni bó ṣe ń ṣe yẹn ẹ má jẹ́ kí n lù sí mi mi ò ní kú omi ò sì yíyẹ ṣé wọ́n ṣe ń sọ̀rọ̀ ń sìn ṣé máa rò pé èèyàn gidi ni tó bá ti sọ̀rọ̀ tán mẹ́yẹn ó máa lọ gbé fídíò kan bí tó ti ń bú mi àbí nǹkan kan tó ti sọ tán bí tó ti ń sọ̀rọ̀ sí ó máa jù sí mi àbí kó ní kí lọ́wọ́ ẹ bó ṣe ń sọ̀rọ̀ yẹn ẹ̀ ní sọ pé tẹ́ ẹ bá gbọ́ ẹ̀ ní sọ pé èèyàn tán <laughs> bàbá Chris lọ́mọ yẹn ọlọ́run. because I was like me me me I don't know what to I don't I was like you know me myself. like every time tàbá dẹ̀ fẹ́ sọ̀rọ̀ I tell you everything is not everybody ni máa ń gbé kọ̀rẹ́ tí màá dẹ̀ máa sọ fún ebi ń pa to tòótọ́ wọn fún mi níṣẹ́ tòótọ́ wọn disturb mi tòótọ́ but at the same time mo kàn wọ́n pé òkèlè èmi ọjọ́ kan ọjọ́ kan ló máa ló máa happen ni ọlọ́run máa ṣàánú fún mi ló dẹ̀ máa bá mi ṣe wúni. ẹ sọ fún mi pé ẹ fẹ́ kú òkìní kan wọ́n lọ́tọ̀ bọ́lá follow your instinct nǹkan tó pọ̀ yín bá sọ tó bá jẹ́ pé ọkàn yín ní pé kẹ́ ẹ kú ẹ kú tó pọ̀ yín bá ní pé kẹ́ ẹ kú ẹ dúró síbẹ̀ ẹ̀yin ọkàn èèyàn ní òun ní àwọn ní àwọn ọ̀nà èèyàn because that's where I live my life èyí wà sọ nǹkan fún mi gbà mí màá ní ẹ ṣe mo ti gbọ́ màá tẹ̀lé nǹkan tí ọkàn mi bá sọ fún mi that's what i'm doing mi ò sọ pé ẹjọ́ mo lọ Auto kí wọ́n máa kó síbi kan kí máa gbé fún yàn ọlọ́run ẹlẹ́dàá má sọ mí di èèyàn rádaràda tí a máa gba information èèyàn tí a máa ba àwọn làkejì jẹ́ ọlọ́run ò sọ mí di. ṣé ẹ gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ Esabod níjọ́ tó sọ pé òun ò sọ òun ò gbó Esabod òun bá gbàgbàlagbà rí ẹ gbọ́ tán play gbogbo voice ẹ ọmọdé ọlọ́run má bàtò ní kó máa dẹni tó máa ẹ gbọ́ ní ìdẹ̀ ní time ni o voice note méjì péré mo fẹ́ play bọ̀ ṣé mo rí time. mi ò mo tún mo tún máa ṣàmú. I trusted you I showed you my life mo fẹ́ kẹ́ ẹ rí pé bí mo ṣe rí rè bí mo ṣe wà rè Auto Bola because people have betrayed me so many times ẹni tí mo finú tán ó pe ọkọ mi pé mo gbóyún ọmọ àlè wá I told you that. I cannot do such I don't do such. ẹ máa gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ yìí ẹ ṣe gbọ́ gbogbo èpè tó tó ṣẹ́ ó dẹ̀ ní anybody ò connect wọn bó ṣe ń sọ̀rọ̀ yìí ló máa connect mi mọ́ ọkùnrin kan ló máa sọ pé obìnrin kan ló máa ní lágbájá ló máa ní tẹ̀mẹ̀dò ló máa ní kòkó bá àbáṣà sùn á dẹ̀ lóhùn bẹ́ẹ̀ níbọ̀dì sọ̀rọ̀ mi rí á tún padà wàá lóhùn ẹ̀nẹ̀tẹ́ni kan tí n bá tí n bá play another one sin á lóhùn àtẹnìkan àwọn jẹjọ sọ̀rọ̀ nígbà ìgbà tó òun àti láti sinẹ́ sọ̀rọ̀ ó ní kò gbé wọn sórí aago invert gan ẹ̀ Tony King ẹ̀ ó lóhùn kó gbé wọn sórí aago ìlò mo ní ẹ̀bùgbà tí mo ṣe pé everybody just you know gbogbo wọn kẹ̀lé rí nǹkan tó fi bú mi tí àwọn kan ṣe updating kan a máa tag ẹ̀ mọ́ mi tẹ́ǹdẹ̀ sí mi á dẹ̀ máa ṣépè ẹjọ́ yẹn wà alright ní tó kàn ṣẹlẹ̀ ni pé ó ń fi gbogbo ayé ẹ̀wọ̀n mí ó fi gbogbo oníkẹ́dẹ̀sì ẹ̀wọ̀n mí gbogbo ibi tán ti ṣe operation fún yẹn tó ti ní èṣe tó ti wọ́n ti wá bá correct lamẹ́ríkà ó gbogbo ẹ̀wọ̀n mi fọmọ ẹ̀wọ̀n mi ó rò bóyá màá ya fọ́tò yìí màá gbé wá sórí Facebook ṣé ẹ mọ̀ pé òun wà lamẹ́ríkà ń bí á lè easy fún láti sù mí bíkọ́ kéwọ́n ní ò fẹ́ kí n nísìmí kò dẹ̀ fẹ́ kí n bọ́ lọ́wọ́ ogun ó ti yé àwọn tó ń ṣe wọn kò fẹ́ kí n nísìnyí kò dẹ̀ fẹ́ kí n bọ́ lọ́wọ́ ogun á dẹ̀ máa ṣe bí ọ̀rẹ́ sí ẹ ọ̀tá dẹ̀ ni ó dẹ̀ ń pa ẹ́. bí ọ màmá àwọn béèrè pé kí ló ṣàwọn lé sáwọn olè sọ torí kò ṣe lè sọ. ẹ ẹ nígbà tó yìnbọn fún lẹ́sẹ̀. àwọn olè sọ àwọn sọ fún yàn kankan kò sọ pé mi sí ló yìnbọn nà tí o sinẹ ò sọ pé mi sí ló yìnbọn fún lẹ́sẹ̀. kò ṣe sọ kò ṣe sọ. no àbí mo fẹ́ béèrè àbí àbí bóyá òun lọ jalè torí gbà yẹn o. ṣé ẹ rí pé èmi tún ń béèrè pé ah, àbí láti lọ jalè tí wọ́n wá yìnbọn fún torí pé ń gbà yẹn a gbọ́ pé wọ́n ní MC máa ń yìnbọn fún àwọn èèyàn lóṣòdì tí wọ́n bá jalè mo tún béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ kẹ́ mọ̀ pé because mi ò béèrè lọ́wọ́ ẹ pé ṣé o mọ MC rí mi ò béèrè lọ́wọ́ mi mọ̀ pé o mọ láti sinẹ́ mi ò mọ̀ bóyá kinní kan gbogbo ohun tó ṣe yóò lè jẹ́ pé ọmọ ewé ni o. Eh, kó kàn jẹ́ pé bẹ́ẹ̀ ni hmm, kó kàn fẹ́ náà kí orí kan ó fẹ́ máa wá torí Esabod máa ń wá kọ́sítọ́mà gan kò ń fẹ́ kó ń báyàn sọ̀kan má dáhùn lóhùn ó dẹ̀ fẹ́ máa engage pẹ̀lú mi àdáwọn náà á àdúrà la máa fi dá gbogbo èèyàn lóhùn gbogbo ẹni bá yọ mí lẹ́nu tí bá ní mo fẹ́ hó peace mi tó ní mi ò ní ní peace ẹ̀dá bẹ̀ máa ṣòfò gbogbo tó dùn mọ́ nínú ló máa bàjẹ́ gbogbo tó bá dáwọ́ lé ló máa bàjẹ́. nítorí ìgbà yẹn wọn ní mc ló fo oṣòdì mọ́ o pé mc máa ń lé àwọn olè ó máa ń pa irọ́ ni ó ti ó lè tí kò dára tí máa ń jà bó dára tí ò ní pa rọ́ṣẹ́ ó lè tí kò dára tí máa ń jà ó máa ń sọ máa. ṣé ẹ máa gbọ́ tẹ báyìí wà ń bí ẹ máa tẹ lọ́ọ̀fù àti láìkì sórí bí o ṣe ń gbọ́ mo tún béèrè lọ́wọ́ ẹ pé ìbọn tí wọ́n yìn fún òun ló kọ́kọ́ wá sọ gan kó tó di pé láti tún wá confirm ẹ̀ so láti ò lè gbé géèmù wá fún mi kó tún gbé géèmù fóun you understand me èmi tún sọ pé ìbọn tí wọ́n yìn fún yẹn bóyá láti máa ń jalè you understand me ẹ máa gbọ́ o ó tún sọ pé rárá omc ìbọn ni apààyàn lẹ́mc ẹ máa gbọ́ ah, ọmọdé yìí. torí gbà yẹn o ní mc ló fo oṣòdì mọ́ o pé sọ pé mc ló yìnbọn nàti o sinel sọ pé mc ló yìnbọn fún lẹ́sẹ̀. Ah, kò sí sọ kò sí sọ. no àbí mo fẹ́ fèrè àbí àbí bóyá òun ló jalè torí gbà yẹn o torí gbà yẹn o wọ́n ní mc ló fo Oṣòdì mọ́ o pé mc máa ń lé àwọn olè ó máa ń pa wọ́n. irọ́ ni ó ti olè tí kò dára ti máa ń jà láti máa ń ṣe bọ́dà láti òde pààrọ̀ sẹ́ olè tí kò dára ti máa ń jà ọmọ Somalia máa ń jẹ owó mọ́mí mi pé máa lọ́wọ́ máa pé two million three million máa gbé wá ṣọ́ọ̀bù tó gbá fi ṣe fàájì ṣé o pẹ́lẹ́jọ́ ẹ̀ náà sọ fún yín pa àwọn bá wọn ṣe pé bàjẹ́ báyìí àwọn náà kó àwọn ní ọ̀sán létí yín náà ó máa lọ two million owó màmá ẹ̀. two million ẹ. ok nǹkan tó ń kọ́ṣọ lánàá láti máa ṣe fún mi nìyẹn kó máa lọ gba owó wá ah, ah, kó máa fowó náà ṣe fàájì. ṣé ẹ rántí pé náà sọ pé pé yẹn ń wo blue tẹ bá rántí pé sọ. ẹ ẹ gbà pé blue yẹn pọ ibi tó ti ní wọn pààyàn yẹn mo fẹ́ wò pé ṣé òun ó pa àwọn èèyàn ó pààyàn ó torí tó bá jẹ́ pé ó ti ṣe ọmọṣẹ́ wọn. ó yẹ nìyẹn ó yẹ nìyẹn bóyá ó pé ó yẹ kó gba nǹkan bóyá ó parọ́ bíi pé ènìyàn parọ́ nǹkan yẹn wọ́n dẹ̀ mú tọ́ ẹ̀ ṣe mọ̀ ah dára sí làwọn ò lè rí nǹkan báyẹn pé òkè fún àyàwó ti rí orí bọ̀tà àwọn orí bí tó ti ṣe nǹkan báyẹn rí láì àwọn ọgbà òkè ó gé orí ẹni mc gé orí ẹni yẹn ẹ ẹ wọ́n ní pé àwọn ti rí ibi tí wọ́n ti ṣe nǹkan bí àwọn omi kan ló rí orí èèyàn ṣe mọ̀ tó bá sọ pé bá rí inú báàgì wọ́n lè rò pé àbóyá wèrè kan tó kó sí ní tì Mentality, wọn àsọ̀wọ́n kékeré gbà ẹ̀pà bóyá wòlé kan tó kó sí títì náà kọ̀ lọ́kọ́ lè àbí mọ́ṣúárì but pé yóò ṣù tèèyàn live àwọn ò rí rí that's the first time táwọn máa rí nǹkan báyìí. ok eh, mc wan bẹ ó ṣùtẹ ẹnìyẹn live ẹnìyẹn ti ṣubú ó ti kú. ó ti ṣubú ó ti kú wọn ní àìlè yìí kọ ọlọ́wà ní à ọmọ ilé ọmọ èèyàn ti wà nílé yìí kìnìún kò gidi kọ́ ni nìkan ṣé wàá sọ àwọn ìgbìyà ìbọn ẹ̀sẹ̀ àwọn ọláwọ̀n eré kìrìkìrìkìrì àwọn òdú pẹ̀lú ẹ̀sẹ̀ yẹn náà làwọn ń wọ lọ báwọn ṣe lè bá wọn bá wọn ní kí ló ṣe àwọn lẹ́sẹ̀ wọ́n ṣe rí ẹ̀sẹ̀ ìbọn náà fún ìṣubú kíní torí kì í ṣe ìbọn lọ́ta àwọn ọ̀bọ̀n ní bọ́ọ̀lìsì kékèké yẹn tó máa fọ́ tó máa fọ́ ká yẹn ní ìbọn tán tán tán ṣe yẹn kò ń ṣe ìbọn English kankan. ok ṣé ìbọn tó fọ́ ká yẹn náà ló pa èèyàn yẹn. òun ni ìbọn yẹn máa pààyàn ẹ ẹ mọ kíní yẹn ni mo ti rí dáadáa ẹni nǹkan tẹ nǹkan tẹ everybody mọ ni ẹ mọ bọ́ọ̀lìsì orange tó wà tó wà. àwọn ìbọn ṣakabula wọn yẹn. ṣebí kíní kókò kókò kókò àwọn kíní kékèké kékèké bọ́ọ̀lù ti bọ́ọ̀lù kékèké kékèké táwọn kékèké kúkúkúkú báyìí òun ló máa ń ṣàpọ̀ mọ́nu kíní kíní kíní ẹ̀tù yẹn òun ló máa ń ṣàpọ̀ mọ́nu kíní yẹn ló máa rọ papọ̀ ìdí tí mi ṣe mọ̀ nípa kíní yẹn ni pé ìgbà tá à ń dàgbà dáàdì mi sọ fún wọn gbà yẹn pé nǹkan tó máa ń sọ̀rọ̀ nípa àgbọn wọn wá ní ẹnì kíní wá ìgbẹ̀mí kíní dúdú tó ń rọ sínú ẹ̀bùbọ̀n yẹn wípé kò ń ṣí pòun yẹn nìkan ó kàn máa dá mákìsí yẹn lára ni wípé tó bá rọ bọ́ọ̀lì sí yẹn sínú ẹ̀ kò lè pa ni wípé yẹn kàn máa bu lọ́gùn àbígbà tó bá yẹ bá ń gà ní gbogbo tó bá rọ bọ́ọ̀lìsì yẹn tó bá ṣe yìí báyìí tí bọ́ọ̀lìsì bá gbá wọlé báyìí ó máa bọ́ọ̀lì bọ́ọ̀dì èmi ṣe wọ pé èyí tí a lọ dúró sínú òfun tí a lọ dúró sínú ní tó máa pa ẹnìyẹn nìyẹn ṣé ti yẹn nǹkan mo sọ. ó lè jọ̀gbọ́ ló ń yọ láti sinẹ́ lẹ́nu báyìí gbogbo rẹ̀. níbo tẹsẹ̀ ẹsẹ̀ ni ilé tẹ dúró rí yín mọ̀. ẹ ilé pọ̀ sí ẹ̀ náà. mi ò pọ̀ sí i wọn ò kàn sí àìdùn. ẹ̀yin lẹ kàn sí ẹsẹ Ọlọ́run. ok bóyá tó pẹ́ fẹ́ bọ́lẹ̀. ó ti omi ò ẹni kọ́ọ̀lù wọlé kò ṣe kò díẹ̀ ó kàn ṣe. Oh. nítorí pé ó ti rí wọn ó ti mọ̀ wọ́n ó ti wá wò pé ókè o. ẹ mọ̀ pé gbogbo àwọn tó kù yálà ìjọpọ̀ ẹ̀jẹ̀. ó ti wá rí pé ó ti dá wọn mọ̀. tí òkú ọlọ́pàá jẹ́lẹ̀ sí kò sọ. tó tó ní sí báyìí sí ẹ bá wá rí ẹ bá wá rí so kò dẹ̀ mọ ẹni tí wọ́n pàjọ yẹn láti sílẹ̀ ọ̀gbọ́n ẹni tẹ́mi sí pàjọ yẹn. àwọn òmùgá kódà àwọn ọ̀gbọ́n tọ́jọ́ ń fà. ẹ náà kò mọ ìgbà tó ti sọ pé òun ò mọ pé nǹkan rìn bá wọn bẹ̀ bọ̀ kí ni nǹkan tí kí ni ó ṣó mẹni tó pàjọ náà àbí wọn ò ní máa wà nínú. mi ò bóyá mẹ́rin yìí bọ̀tara àwọn bọ́ìsì wọn náà lù wọ́n ní ọgọ́ sọ fún ọ ìkan tó jẹ́ pé wọ́n lè wà tó wà di a week after tí àwọn wá sí nàìjíríà. kí ló dé tó ń tó ń. ṣé mò ń rí yìí. èmi ń rìbọn tí mi ò gbọ́ ó nígbà tó dé ewì tó wá sí nàìjíríà. ẹ ewì kìtà tiwọn àti wọn bá tí wọn wà Dublin. Hmm. so yẹn ni mú mi wọn wá pé pé àwọn yìí wọn gbádùn ẹsẹ àdèmó tó ṣe ń bẹ but torí láti tó wọn yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ so wọ́n ti rò pé à ah, bóyá ó lọ bì kan bóyá ó gun lẹ́sẹ̀ àkọ́ṣe nǹkan kan so nǹkan tó kàn fàṣọ ọ̀hún kàn fàṣọ wé ni àti ibẹ̀ kan tó jẹ́ ẹsẹ̀ yẹn ló fi já ló fi já dúró ní ló fi já dúró ní Dublin ẹsẹ̀ yẹn ló fún wọn níwèé ẹsẹ̀ yẹn òun ló fún wọn níwèé àwọn náà lè náà ti tọ́jú ẹ̀ kópa ọkọ̀ bọ́ọ̀lì tó wà nílẹ̀ ó tẹ̀lé wọn láti Nàìjíríà kébé ibẹ̀ yẹn náà ti lọ ó máa pẹ̀lú nǹkan tí wọ́n fi díwèé ẹ̀dárí náà tí wọ́n fi fún. ó ti òun kọ́ o nǹkan tó jẹ́ kó máa tọ́tọ́ tí wọ́n wọ́n fún wọn ní ó ti ó ti wọ́n fún wọn ní ẹ̀mí definite wọ́n ti gba ìbọn travel káàkiri wọ́n ti ẹ̀fẹ́ west america wọ́n travel káàkiri bọ̀ tó dàbí pé wọ́n ṣe kí lorúkọ ẹ̀ wọ́n lọ bá àwọn èèyàn ṣe driver bíi sí driver license bíi kí wọ́n lọ bá yàn lọ ṣe test crime ni ṣé nǹkan tí mo sọ yìí kẹ lọ bá yẹ ṣe driver test. ó ní nǹkan tí n bá play ẹ̀ ń bì báyìí lè mọ gbogbo nǹkan tí wọ́n ń ṣe they actually want to set me up seriously o ọmọdé yìí ó tún ní latisne ní ẹnìkan fẹ́ gbé àpá that is ó fẹ́ gbé ó ló pè òun pé ẹnìkan fẹ́ gbé àpá that is báàgì tí wọ́n di kókèsí <laughs> hey God hey, latisne wọ́n wá ní pé kóun lọ báwọn ra awó ní ọ̀dọ̀ ẹnìkan ní Amẹ́ríkà kóun fi pẹ̀lú ẹ̀ kóun sẹ́ǹdì ẹ̀ sóhun ó lóun wá sọ pé òun ò lè lọ gbé o ó ló tún sọ pé ẹnìkan náà ní Amẹ́ríkà ń gbé torí pé tóun bá ń kọjá ní airport wọn kì í ṣẹ̀kì òun torí condition òun wọn kì í ṣẹ̀kì òun pé ẹnìkan gbé àpá fún ọmọdé yìí sọ̀rọ̀ ọmọdé yìí bóyá ó rò pé màmá sọ̀rọ̀ kan wọ́n fẹ́ set me up ni wọ́n ti parọ́ mọ́ mi wọ́n ti parọ́ mọ́ mi so táwọn náà ò bá ṣàlàyé títí wọ́n dẹ̀ ti mọ̀ pé kò sẹ́ni tó máa mú àwọn wọ́n mọ̀ gbogbo nǹkan tó yé latisne sọ àwọn èèyàn mọ̀ pé kò kúrọ̀ wọ́n dẹ̀ mọ̀ pé latisne jalè gbogbo nǹkan tó ń lò ṣe ló ń ṣe òtítì ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ lọ ẹ jẹ́ àgbọ́ lọ ó ga. ẹ̀sùn kíráìmù ni ẹ̀sùn kíráìmù ni so kìnìyẹn ló dá wàhálà wọ́n á padà find out pé bọ̀dà láti gba owó lọ́wọ́ ẹnìyẹn ẹni tó bá ṣe yẹn kó jẹ ṣe pọ̀ fúri ẹnìyẹn fún wọn ní nǹkan so àṣírí yẹn tú. èwo ni sọ wípé owó torí latisne mo ṣe wò pé kó má lọ jẹ pé latisne jalè ó ti yé tí ó jẹ pé bóyá òun lọ jalè tí ó lọ wá yìnbọn fún. no no no tó bá jẹ́ bó ṣe rí ni ọmọ sọ fún ọlọ́run àmọ́ yìí kó oríṣiríṣi mi tó jẹ́ pé ó tóbi dáadáa tó ìpọ́n máa sọ wọ́n ń parọ́ sẹ́ ọlọ́run mhm. èmi ò ní ìfẹ́ dáàtò èèyàn. ṣe gbọ́ láti sinẹ́ ó ní kò kí ń parọ́ kò parọ́ gbogbo nǹkan tó sọ ẹ̀bọ̀ tó wá fẹ́ yí sí pé òkè Auto Bola ẹ̀ ó play game ẹ̀ mo lọ edit ṣé mo pé láti sinẹ́ sọ̀kan lánàá pé mi edit fídíò ni ẹ jọ ṣé mo ṣé mo editing wà nínú ọ̀rọ̀ yìí ní tí n bá sọ gbogbo ẹ̀ ni mo sọ síbẹ̀ mi ò edit anything so mc um, ẹni yẹn ó ti rí ẹni yẹn tí torí ó sọ pé wọ́n ní ṣé ó ní wọ́n ní àwọn èèyàn wọ́n gé orí wọ́n máa ń ṣe yẹn mo fẹ́ gbé ni tó bá yẹ pé torí kò pè mí látànà mo dẹ̀ wá wò pé kó má lọ́ọ́ máa bá àwọn mc sọ̀rọ̀. Eh, ó dàbí pé ọdún sáà àwọn tó yẹ kó pè mí mú sọ fún yín wọ́n pè mí pé túnde àbórí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ kí wọ́n bá kàfé fún tinubu. ẹ ṣe bẹ náà ló máa gbé mc náà ló máa gbé náà. ẹ má lọ ó tí o ẹni tó ń júwe ó ń júwe nìyẹn fún yín tẹ́yìn náà dẹ̀mẹ̀ nìyẹn. ó ń júwe fún mi o. ó ẹ wọ́n ń describe ẹnìyẹn yìí náà wà lè mẹjọ mẹ́nìyẹn mi ò mọ mi ò jọ mẹ́ni yẹn o ẹni yẹn ló lẹ́sì sí mc lóṣòdì everybody know them tó bá invite ẹtí party i don't know them personally okay mo dẹ̀ ti sọ bí mo ṣe mọ̀ wọ́n so let's continue. mi ò mi ò mi ò mi ò mi. wàsíù máa ń purọ́ gbogbo nǹkan tọmọ ìwà sọ tó tọ́ ni o but ó rò pé bóyá tí láti sinẹ́ ńgbà tó nǹkan kọ́ bá mi sọ̀rọ̀ yẹn òun fúnra mi ti sọ ó ti sọ fún mi voice note pọ̀ tí bá play kan ìgboro máa dàrú gan ọmọdé ọ̀rọ̀ ẹ sú mi mo block ẹ àwọn ni àǹtí ẹ jẹ́ kí n fún yín ló kẹ́ fi ra ẹ lọ pọ̀ champagne sí i wọ́n tó wọ́n ṣáàlì dìpọ̀ tèèyàn kìnìún kan á máa bá mi sọ ó sọ̀rọ̀ títí títí títí pé mò ń sọ gbogbo inú mi fún mo ní dìpọ̀ tèèyàn báwo ọmọ yìí sọ̀rọ̀ ẹ jẹ́ àmọ́ kò describe ẹni tó tó pè é wọ́n ní yàmù yẹn yàmù ló pè wọ́n wọ́n láwọn ti bá wọn ṣiṣẹ́ kan rí pẹ̀lú kánsẹ́lọ̀ kan àbí nǹkan kan wípé gbogbo wàhálà táwọn ṣe ń gbà ẹni yẹn wọlé wọn dẹ̀ wọn yà á lẹ́sọ́ ọmọ ojú ọmọ yóò ṣòdì tó fẹ́ fún kí Akíndélé tó fi sọ gbogbo sórí rẹ̀ jọ yìí ẹ bá rántí wọ́n ní sọ àwọn wọn bá wọn bá wọn ṣiṣẹ́ wọn ò fún wọn ní nǹkan kan ẹ̀tọ́ wọn fẹ́ gbélé eléyìí dẹ̀ ní big project ni ẹ̀jẹ̀ máa sọ fáwọn tẹ̀ ń gbowó lọ́wọ́ gbà ẹ̀ ti ṣètò àwọn ará Facebook ní tó bá take from me kò ń ṣe pé ó fẹ́ take his story from me alone you understand me ṣé ẹ̀rí tèmi bá wà èèyàn bá ṣe burúkú sèmi tó bá yá ó máa ròbà rẹ̀ ibi ni wọ́n ròbọ̀ tọ́lọ́run mímọ́ sí rere tó bá jẹ́ pé mi ò wá tètè smart kí n gbé voice note jáde ó possible kó ní voice note lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn ẹ rí kíákíá tó ti sáré lọ tàbí sọ̀rọ̀ tó ti lọ gbé rìsíìtì owó sórí pláfọ́ọ̀mù ẹnìkan mẹ́ẹ̀ kán balẹ̀ lèmi ń gbowó lọ́wọ́ ẹ̀ ní ìránṣẹ́ pé èmi block ẹ̀dà nítorí ìyálájẹ yẹn sọ pé èmi ń kọ́ èmi mo pé mo block iṣẹ́ tó má gùdù fún mi tí mo kó jẹ ṣé mo má mo má máa pè mo má block ẹ̀ sọnù mo block ẹ̀ lórí ó ń lo account number ẹ̀ mẹ́mí Facebook ẹ̀ méjì mo block méjèèjì mo dẹ̀ tún block WhatsApp ẹ̀ mo block ẹ̀ kékeré adult ni èyí tẹ bá rí pópè yín ẹ lọ fún tẹ bá rí pé ìrànwọ́ gbà bẹ there is no point àwọn tẹ bá mọ̀ pé owó jẹ wọn máa gbà ó máa pa àwọn èèyàn kan lára it's better you don't do it kó wọ́n ti pa àwọn èèyàn kan máa ṣe pé fún yín that's my own nǹkan tó bá ti nǹkan mú nǹkan tó bá ti wù yín nìkan ṣe anything but to me tẹ bá fi pé nǹkan tẹ máa ṣe yẹn ó máa affect yín ọdún what's the point ẹ máa spend hours lórí pé ẹ defend yín ẹ defend yín because kò make sense lórí tèmi ẹ spend hours lórí pé ẹ defend yín ẹ defend wọn tó wọn appreciate nǹkan tẹ ẹ ṣe wọn ò fún yín ní nǹkan kan at the end of the day àwọn tẹ́ǹtì tó tẹ́ǹtì fẹ́. wọ́n máa wọṣọ wọ́n máa ní gáàgì kan ni wọ́n máa fọ́ gbogbo wọn ọlọ́run mi ò fẹ́ kí tí ó bá jẹ́ pé ìjọba kan lè wà tó kàn máa pa oṣù nìyẹn rẹ that's it. òun náà ni ó kì í sí wọn ló fẹ́ jọba ọ̀rọ̀ ọba ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti sọ bẹ́ẹ̀ láti ní kébì máa wò ó ṣe é yẹ kí èmi jọba ike kì í máa rò pé nígbà tí pé wọ́n wá nírú àwọn yìí ìjọba lóṣooṣù tó bẹ̀ because òyìnbó fúnra àwọn sọ̀rọ̀ sí wọ́n mi àwọn everything gbogbo nǹkan. báwo ni láti sílẹ̀ ṣe máa jọba lóṣòdì láti sílẹ̀ tí ò lówó àní wọ́n kọ̀ wọ́n kọ̀ ń sọ ẹ ẹ àwọn ń sọ. olórí burúkú ni wọ́n Nàìjíríà wọ́n kọ́ mọ̀ tó bá ti ọmọ onílẹ̀ kọ̀ọ̀kan wọ́n mọ̀ mọ̀ bá yé ẹ̀jẹ̀ ni wọ́n gbájọ̀ jì wá kó wá lè borí ẹ̀. ṣé mo kójú títì ni mo wà ó tó kọ láti kékeré bá. ẹbí náà ṣe ń dùn ọmọ yẹn ti wà process gbàgbọ́. no mi ò fi yọ mi ò fi yọ wọn àwọn pípù yẹn ba ayé èèyàn jẹ o yẹ tó wáyé pé láti sílẹ̀ bó ṣe wà yẹn mo fẹ́ pè é ṣá my sister kí ló máa fi help me for this month jọ. ẹ ẹ bá ti sọ pé èmi yìí ẹ fẹ́ nǹkan tẹ fẹ́ ṣe yẹn náà nìyẹn ṣé kí n sẹ́ni five hundred sí ló wà tó. ṣe mọ̀ pé eléyìí ọjọ́ tó ṣẹlẹ̀ two days kó tó di pé ọjọ́ tí láti sinẹ́ tí mo wá play níjọ́ kẹta ọjọ́ tí mo play oṣù yìí ló ṣẹlẹ̀ on the first that's the, this one happen on the first after a month ó so promise me ní owó tó ti ń bá mi sọ̀rọ̀ ó ti yé bẹ́yẹn ni mo wá béèrè lọ́wọ́ ẹ̀ tó ń sọ pé tí n bá gbogbo nǹkan tí n bá ṣe ni mo wá ń sọ fún ó ti yé bẹ́ẹ̀ yẹn bó lẹ fẹ́ kó lọ kí lẹ́nu nǹkan tẹ́ fẹ́ ṣe next because they want to know everything about me they want to know my next step you understand me mo dẹ̀ sọ mo ní kí ló fẹ́ fi help me for this month màá play ìkan náà fún yín ẹja máa gbọ́ lọ kẹ́ lè pé mi ò edit anything this happened on the first after a month tá a ti sọ̀rọ̀. for uh, eh, share for the okay send it èmi kan tèmi rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mi rò bóyá ẹ ti rí yẹn bọ̀ tẹ́ bá sọ pé èèyàn kò sí wàhálà. ó ní kí n lọ máa wá ilé ó ní kí n lọ máa wálé tí n bá ti rí ilé mùnà kò ní ìdí kan máa wálé tó bá ń wálé tó bá ti rí owó wàá rílé lọ́jọ́ méjì pé ilé wà ó dẹ̀ ní kí n lọ máa wálé nígbà tí mo dẹ̀ rí pé kò fowó sílẹ̀ kò tẹ̀ sọ sí yẹn ìgbà tí mo wá sọ sí ẹ rí pé nígbà mo sọ̀rọ̀ owó ẹ rí pé òun ẹ lọlẹ̀ ṣẹ́ ti rí mí ìwà yìí ní tó lòun fẹ́ ṣe fún mi gangan nìyẹn bọ̀ kò ṣe mọ́ ẹjọ́ ló wá gbé wá fún mi so he is using system to be giving me that story so màá máa sọ so màá máa jáde màá máa lọ kojú àwọn APC màá kojú MC màá máa kojú gbogbo wọn ṣó ti yé owó ìrànlọ́wọ́ ló lòun fẹ́ ṣe fún mi kò dẹ̀ ṣe é tó kò tí ì pẹ́ tó fún mi ní ọjọ́ tó fún mi lọ́wọ́ yẹn náà ló bu jáde because he is also looking for bó dẹ̀ bó ṣe fi owó yẹn sílẹ̀ báyìí ìṣòro tó fún mi gbogbo a ní kí n lọ wo Instagram àwọn kan àwọn kan tó bú mi a ní kí n lọ wo bí àwọn kan sọ̀rọ̀ mi lọ láti sinẹ́ ń bú mi lọ́wọ́ ẹ̀ kìíní kan bú mi lọ́wọ́ a máa sọ fún mi gbogbo àwọn tó ń bú mi kí n lọ wò you understand me ẹ máa gbọ́ o ṣé èèyàn máa fún mi lówó yẹn tó ṣe á fún mi yẹn tó fún mi ní nígbà tó fún mi ní tó send five hundred naira sí mi oh before then ó sọ pé kí n lọ wá ilé pé ilé yẹn nígbà tí mo ní mo rí ilé kan ó wá ní òkè gbogbo lẹ́yìn ìgbà tí mo sọ pé mo nídìí six thousand ó wá ní òwò lè rí gbogbo owó yẹn nígbà tó ti yá pé òun ò lè yá mi lówó pé bọ̀ tó máa fún mi ní half of the money tí bá ti lè mọ́ ni mo ti rí lè ó wá tún sọ fún mi pé ibi ibẹ̀ yẹn náà sọ pé ehm, asylum ma ti easy láti gbà ó ti yẹ ó ṣàǹsọ owó oríṣiríṣi fún mi ẹja máa gbọ́ lọ he doesn't want to give a money money but ó ti partner mọ́ mi a máa sọ̀rọ̀ nígbà mẹ́ba a máa lo two hours three hours mi ò sùn látọjọ́ tọmọdé yìí àtọjọ́ tí ó ti ń bá mi sọ̀rọ̀ báyìí mi ò sùn tí wọ́n bá dẹ̀ ti ń sa orí èèyàn níbì kan sáì ni téèyàn bá ń porí mi níbi níbì kan number one mi ní sùn the spirit of God will be telling me to be praying ẹ jẹ́ àmọ́ gbọ́ lọ. ewo wá sẹ́ndì five hundred yìí dẹ̀ ká máa plan against the moving. moving jẹ́ kí n kúnlẹ̀. ayé ti yé ti bẹ́ẹ̀ni tẹ̀jẹ̀. kò tí ì fún mi lówó tí mo ti ní jẹ́ kúkúlẹ̀. ìkúnlẹ̀ mi rè o. tí bá nìdí kankan ṣé tí bá rí nǹkan lára yín. ní pdp pdp ni o láìkì mo ti gbé kinní sókè mo ti mi ò lọ mi ò lọ pẹ̀lú òbí. ìyá ọ̀tọ̀ bọ́lá mo kàn láìkì fún jákindélé ni. ẹ pdp mi láìkì dídò màláyé mo láì dídò màlá yọ ọmọ ìlú mi màmá mi ni mo láì ṣé kí mi má parọ́ ṣé kí má parọ́ ṣé kí má parọ́ mo láìkì mo láìkì ìyàwó àtìkù àti títí. ìyàwó àtìkù kan lọ. Mm. mo láìkì. ẹ rí bó ṣe dákẹ́ lọ ó ní ìyàwó àtìkù kan náà ó lóun láìkì pdp ó ní bọ̀tà kíndé nìkan lòun láìkì ẹ̀yìn òpó mo ṣe Akíndélé ẹ̀mọ́ pé mo ti play kan náà tó ti sọ̀rọ̀ Akíndélé pé Akíndélé kí n bá ń gbé Akíndélé kí n máa sọ̀rọ̀ Akíndélé kí n dẹ̀ máa bóyá mi dẹ̀ ti play yẹn voice note ti pọ̀ ọmọ yìí ń pa fún irọ́ ó sọ fún mi ní kí lọ́ọ́ máa wálé ó dẹ̀ wá fi gbogbo gbà yẹn rán mi níṣẹ́ ó ti yé <laughs> mi kàn jáde wá sọ̀rọ̀ ni mo kàn wí pé ọ̀dẹ̀ lélẹ̀ ni èmi ní kí wọ́n máa sọ̀rọ̀ ọpẹ́ mi sí gbórí ohun wọn lẹ́ máa ti gbọ́ ẹnu ẹ̀ direct lẹ́ máa ti gbọ́. ló mà mo láìka àwọn Adélékè torí pé wọ́n ti fẹ́ẹ́ pa fámìlì wọn you see i was saying mama pé i like Dino Malaye i like àwọn Adélékè i like ìyàwó atiku I was, you know, mo ní mo dẹ̀ sọ reasons tí mo ní gbogbo nǹkan tó ti ṣe fáwọn families wọn ó pain mi ó dẹ̀ jẹ́ kí n inú ó jẹ́ kí n onímọ̀ sọ ẹ máa gbọ́ mi ṣé ó yẹ kí n edit àwọn nǹkan kan I don't edit anything for you to know that I'm a straightforward person ní ti bá dẹ̀ sọ lẹ́yìn má sọ lójú èèyàn ok ọmọ yẹn ń purọ́ ọmọ yẹn dẹ̀ sọ pé kò sẹ́ni tó ràn wá ṣé wọ́n ràn àbí wọ́n ràn ẹni tó bá lọ́gbọ́n kó máa mọ̀ kó ràn àbí wọ́n ràn wọ́n dì pẹ̀lú yàrá wọ́n dì pẹ̀lú wọn o. Ah! wọ́n dì pẹ̀lú wọn gangan. àwọn apc. you see òun náà confirm pé wọ́n dì pẹ̀lú àwọn Adeleke family ó ní wọ́n dì pẹ̀lú ogun everybody knows ẹ gbọ́ òun náà sọ ń sìn ó ní wọ́n dì pẹ̀lú wọn èmi tí mo sọ lẹ́yìn náà ni ẹ mọ̀ pé mo ti sọ. tìyẹn tẹ bá gbọ́ apc kílà apc kílà ṣé mo sọ lórí Facebook àbí mi sọ tí mo sọ lẹ́yìn náà màá sọ lójú àjọ àwọn èèyàn kò tí nǹkan tó sọ ẹ máa gbọ́ ó rán mi iṣẹ́ ni o ó dẹ̀ bó ṣe ti rán mi iṣẹ́ yìí ló ní kó máa bú mi ló ní kó máa bú mi lòun náà ń bú mi ló ń fòró mi. ẹ ẹ rí pé nobody tó sìkì funfun jákèjìlẹ ó dẹ̀ sad lady yẹn dẹ̀ lady yẹn as far as torí tí mo gbọ́ torí tí mo gbọ́ torí mo ní parọ́ fún yín ó léyàn kan ńláńlá tí mo mọ̀ at least mo mọ̀ ènìyàn èèyàn ńláńlá ni wọ́n mo mọ̀ yes she is a very wonderful person a very good person na ẹ bá dórí instagram mi kan àwọn èèyàn máa ń bèèrè pé akílẹ̀ tí mo máa ń celebrate àti. somebody say ẹ ṣáà máa rántí Kẹ́mi Olúnlọ́yọ̀ kí ló ṣe Kẹ́mi Olúnlọ́yọ̀. kí ló ṣe Kẹ́mi Olúnlọ́yọ̀. mo ti mọ̀ and she will come there and die mo ní à èmi náà kéré nu ayé ẹ mọ̀ ojú ti mi ọlọ́run wà pàláwà náà wọn náà mi. àlùkà tí ó ṣé wọ́n fẹ́ àwọn tó ń lò ní nàìjíríà ṣé wọ́n fẹ́ lò jẹ́ lè twelve thousand and twenty-two model. wọ́n lé mi náà wọ́n lé mi náà wọ́n ní mo kéré. two thousand and twenty-two kọ́ ló ń lò but it's a good car Sienna is two thousand and eh, be fourteen or sixteen or fourteen to sixteen or seventeen. Wọ́n máa tó mọ́tò lọ́wọ́ mi yẹn ti ra rí náà, tí bá ra rí gold color. Mo sọ fún un, mo ní iye, mo ní model báì báì ni, ó ní twenty two, twenty two two ni. Mo ní twenty twenty two ni mọ́tò eléyìí. Ó ní ìyẹn, mo ní mo ti gbọ́. Bóyá ti Amẹ́ríkà dẹ̀ yàtọ̀ sí ti Canada. Ayé nínú mi, mò ń ṣẹ̀ mi, mo àǹtí ìyẹn dáadáa ni wọ́n. Ibo mo ti pàdé wọn, London mo ti pàdé wọn mo dẹ̀ bá wọn ṣe rùn àti ìgbà yẹn ni mo ti láìkì wọn mímọ pé ìyàwó èèyàn ńláńlá ni wọn I never know pé. bó ṣe gbé sórí àǹtí Ṣadé nìyẹn ibẹ̀ yẹn mò ń sọ̀rọ̀ lọ bó ṣe gbé sórí àǹtí ṣí Mrs. jáde. ìyàwó èèyàn ńláńlá kan ni wọn dẹ́ni ẹlẹ́kejì nǹkan tí mo tún fi. ìyàwó ta ni. àǹtí tí mo ti ẹmí àǹtí tó máa ń pè ní dẹ́nà àǹtí yẹn náà tí mo sọ yìí náà kò láìkí. Ah, kí lorúkọ ẹ kí ló ìyàwó ta ni pẹ́sẹ́ǹtì kìíní àǹtí kìlórúkọ àǹtí tí yìí náà láìkí aláàjì wàásù àyìnlé tẹ̀ sọ yìí náà àǹtí Ṣadé àǹtí Ṣadé ọkọ ya. you know her. how màá màá ju Instagram page mi sí kẹlẹ wo. no you know her personally. I know her personally UK ni mo ti mọ̀ ọ́ àti níkẹ́. okay you were uh, olówó. Uh, àwọn ah, lówó àǹtí yẹn bẹ́ẹ̀dẹ̀ mi èèyàn kan tí mo mọ̀ pé ó máa ń jẹ smile lọ́jọ́ bẹ́ẹ̀dẹ̀ mi apart from my husband. kò láìkí K1? kéwọ nù wọ́n lẹ̀ lọ́jọ́ tí kéwọ bọ́dí ọkọ ẹ̀ láìké wọn. ọkọ wọn K1? But kan tó ṣẹlẹ̀ ní pé bá ti yẹ ṣe kọ́ńtró nǹkan tó wọ́n máa ń fi bẹ́ẹ̀ kéwọn àyẹ̀ bóyá bíi pé àwọn kí n gbẹ̀síkẹ́ pé lọ́ọ̀bù yẹn bí wọ́n náà jọra she never felt like that. ẹ eh? mi ò understand mi ò gbọ́ bẹ̀ yẹn mi ò gbọ́ nǹkan tó wí o. wọn fi òbí ìgbà tó jẹ pé lọ́ọ̀bù yẹn ó natural. ok ṣé tọkọ wọn ní síkẹ one ẹ wọn fi pé ó wà natural gá ọlẹ ẹjọ máa láìkẹ ọba yẹn tíyàwó yóò dé láìkẹ mi you bá rí wọn máa nígbà orí ah, pé mi ò kí máa ń tọ́ pé wọn bá kí wọn wọn smile ẹ pé wọn smile pé eh, ń dé wọn. ẹ nítorí pé ẹ eh, kéwọn máa lọ ṣoògùn sí gbogbo wọn gbogbo olówó nàìjíríà and ọ̀rẹ́dẹ̀ ni ọkọ́ya eh, àti Tinubu. he is a very very aunty he is a very one. ó dẹ̀ gbọ́n tó bá ní pé èèyàn gbọ́n tó bá ní pé èèyàn gbọ́n àtọwọ́lá àǹtí yẹn ní sense eh, eh, àǹtí yẹn gbọ́n láti yẹn máa sọ àwọn oríṣiríṣi nǹkan mọ́ ní Túndé bí mo ṣe wà yìí ìyàwó ọlọ́run ní jẹ́ ká burú ṣẹlẹ̀ o ìyá oníjẹ àwọn àtàwọn fámílì àwọn àtàwọn ọmọ láyé báwọn ṣe wáyé in case tẹni ti bá lè ṣẹlẹ̀ in case nǹkan ṣe wọn ọgbà bàbá oríṣiríṣi kan ló máa ló tọwọ́ bọ̀ àwọn òfẹ gẹẹtì wọ torí àwọn ọmọ kí ni bàbá máa ń tọwọ́ bọ̀. <laughs> Eh, eh, wọ́n ní pé ṣé mo gbogbo àwọn bàbá yẹn oríṣiríṣi àwọn kan ló máa ló tọwọ́ bọ̀ gbogbo àwọn àwọn tó lọ rẹ̀ yẹn eh, mo tó máa lọ tọwọ́ bọ̀ wọ́n ní sẹ́yìn pé díìlì mi ẹ máa lọ ṣe díìlì mi tó máa para wọn dànù ṣé mi ò mọ̀ díìlì olówó ńláńlá àwọn tó máa lọ́wọ́ fi gagbága lórí díìlì tó jẹ́ pé àwọn gan àwọn èèyàn ńlá nú ayé ni wọ́n ọ̀tọ̀ ikú bàbá náà lẹ́nu wọ́n strong wọ́n strong àbáwọn tẹ̀sán pé àwọn gbogbo àwọn àjàbá yẹn jọmọ àwọn bàbá yẹn wọ́n làwọn ò lè believe because táìmù táwọn fẹ́ bàbá bàbá fi odidi odidi ta owó thirty years ni bàbá gbà lọ́wọ́ lọ́wọ́ àti ṣàdé náà bí thirty one years ti rà wọ́n bàbá yẹn gbà lọ́wọ́ so àwọn ò believe báwọn máa jọ dé stage yìí rárá wọn ò believe pẹ̀lú bàbá yẹn máa gùn tó yẹn ṣé nǹkan tí mo sọ yẹn wọn ò believe pé that man is gonna be eighty years ah oh, oh, oh huge oh huge she never know but you know all oh, you know she's now using system also to release information of baba pé baba máa ń dì pẹ̀lú ẹ mọ̀ pé ó ti sọ̀rọ̀ aṣíwájú sìn systematically láti sọ iṣẹ́ burúkú tí aṣíwájú tó ní oṣù òun ló sọ ọ́ ó tún wá ń sọ pé ṣe mọ̀ pé mo tún sọ pé ah bàbá yẹn ọ̀rẹ́ ni àwọn àtàṣíwájú náà ah ní gbogbo wọn àwọn ọ̀rẹ́ tó jọjọ máa ń ṣe dí yẹn wọ́n máa ń tọwọ́ bọ nǹkan ńláńlá ẹ wọ́n máa ṣe dirty dirty things wọ́n máa para wọn dànù ó fẹ́ kí n jáde kí sọ hey god ó yá ẹgbẹ́ tí àtẹ̀wé máa gbọ́. Hmm. wọ́n fèsì gbogbo bísíǹnẹ̀sì wọn kí ó ní bí mo ṣe wà wọ́n fèsì ó ní i don't do anything shady face business business ó máa hẹ́ ní ẹni. ee ní kò jọ torí ọlọ́run àbúrò mi àbúrò mi torí ọlọ́run jọ jẹ́ kémi náà mú èèyàn gidi o mo láìkí ẹ o ah, tó bá ti ẹ̀fẹ́ jẹ́ kí ọmọ kó mọ̀ mọ̀ mi ní godmother o. ibi tí ọ̀rọ̀ godmother ti wáyé nìyẹn o bó ṣe sọ̀rọ̀ <laughs> ó kàn dé ń wà mí ni o you know what she's trying to do here let me tell you because of recent nígbà tí K1 ṣe fifty years on the throne yẹn tí mo challenge ẹ̀ these people I speak for them because I notice on some things funny thing that K1 did on the stage with the wife tó fẹ́ tó máa tó wá ń kọrin tí mo dẹ̀ mọ gbogbo slang tó máa lò tó bá fẹ́ wọ̀yàn tó sọ pé ó wẹ tàbí ó wẹ tó gbéyàwó ẹ̀ tó fi sísẹ̀mù ń sọ pẹ̀lú àwọn ọmọ tíátà I was saying it so bí mo ṣe wá sọ̀rọ̀ yóò dẹ̀ pé mi sọ̀rọ̀ bàbá yẹn rí bad that's why and this girl now she like systematically they are putting the word and the secret of the baba into my mouth àní pé ó tún sọ fún mi ní pé gbogbo Paris bàbá yẹn ní àwọn ọ́fíìsì gan àti shop yàgbé pé di wọ́n wà ní designer things also pé gbogbo èyí tó wà ní Paris yẹn pé chief mrs adé ọkọyà ló wà behind it was given. àṣẹ mi pé mo dẹ̀ ti sọ́njẹ́ náà pé wọ́n mi ti play iṣẹ́ àtìyọrí ṣá mọ̀tẹ́jà máa gbọ́dọ̀. ìmọ̀ pé ẹ máa wà òkè ẹ máa wà òkè pẹ̀lú. ẹ ó lóun fẹ́ introduce mi ó dẹ̀ ti mọ̀ pé máa wà òkè pẹ̀lú ẹ̀ so nǹkan tó fi sọ̀rọ̀ yẹn náà jáde nǹkan tó sọ ní òfin sọ fún mi ó ti sọ̀rọ̀ oríṣiríṣi àwọn èèyàn tó fẹ́ introduce mi sí ìgbà tí mo ṣe mọ̀ pé níbi ìbámu sọ pé àwọn ni mo láìkì ìyàwó àtìkù o ṣe mọ̀ pé ìyẹn ìyàwó àtìkù sa màmá yẹn wọn làwọn náà lówó òun ló ṣe gbé ṣàdé ọkọyà síta ṣó ti yé bẹ́yẹn kí n má lọ sọ́dọ̀ àtìkù ọkọyà ti yé bẹ́ẹ̀ tó ń gbé ọ̀rọ̀ wọn náà àti gbogbo story wọn sọ́dọ̀ àti anytime tẹ́ bá fẹ́ bú wọn tó bá ní kó bú wọn wàá ti ní story wọn lọ́wọ́ gbogbo tó sọ nípa Latisne bí Latisne ṣe ní cancer hey God ọmọdé yìí. she is a very nice person. lóò mo máa wà ókè o ah, ṣé o rí pé mo máa ń celebrate ẹ lórí page mi ni. fọ̀rí mo máa ń ṣe. Ah, èmi ò fẹ́ celebrate wọn ni omi ò tiẹ̀ bá rí. jésù ó yá check out o present oh, oh, bọ́lá fọlọ́sàdé yẹn happy birthday ti máa ń kì í my say my kìnnìkan torí pé kìnnì máa ń fẹ́ wọ́n lẹ̀ náà àbíkẹ́ dáadáa because àìmọye àwọn èèyàn tó máa ń ṣe oríṣiríṣi pẹ̀lú àti yẹn tó ní mi àkàn wò ó ní dáadáa ẹni bó kò lè sọ. ìyàwó kéwọ̀n tó lọ fẹ́yàwó lẹ́jọ́ mẹ́ta ló bá lọ kàn bí ìyàwó ẹ̀ pẹ̀lú Ṣadé Ọkọya èmi ni mo já iṣẹ́ yẹn lórí Facebook ah. tí mo sọ fún pé look at it kó má lọ patí kí bàbá Ọlọ́kọya má lọ patí kéwọ̀n mọ́ ìyá àjà yóò pàdé wọn fún ìjọ yẹn. ó ṣe èrè ni ta ni eléyìí tó kọ pé anyway she is your step daughter madam king wasiu ẹ yá wèrè ni mi kò ní dáa fún yín. pàtẹ́wọ́ fún mi báyìí. <laughs> ọkọ ya àmì ìṣáde ọkọ ya kò ń ṣe àtìyàn ń ṣe kò ń ṣe oní kò ń ṣe dọ̀tí kò ń ṣe àwọn àwọn obìnrin tó jẹ́ pé wọ́n máa lọ́kọ tó máa tó àbí tó máa máa ṣe yẹn máa irú báwọn èjè wọ́n ṣe ń fò káàkiri. ṣé èjè ní ọkọ ni ṣé o fẹ́ kàn pé èjè pẹ̀lú Ṣadé Ọkọyà ni. òun náà ni mo sọ pati wọn ní olójú pati tí mo máa ń lọ ìgbà mi alájí yẹn dáàdì ló máa ń fọ́ọ̀sì àwọn lọ sí pati dáàdì ló máa ń fọ́ọ̀sì àwọn lọ sí ah, pati. introduce me sí àti ìgbọ́dọ̀ jẹ́ kókó ìjọba fún mi contract kó máa rán mi iṣẹ́ kí n tẹ̀ máa rówó mo máa wà kó dẹ́ẹ̀d mo máa wà kó dẹ́ẹ̀d kódà ibi tá à ti yẹn ṣe dé ìgbà tó náà níta àwọn lọ sí London mo ní kí ló ṣe dé wọn ní ti bá àwọn nǹkan tó bí àwọn olóòmọ kọ́ wọn bàbá sọ nǹkan yẹn ṣe kúrò lórí fúfú làwọn ẹ̀ wọ́n ní àtìgbà yẹn wọ́n ní Paris business Paris gbogbo business ọkọ wọn tó wà ní outside àwọn ló máa ń dùn lẹ̀. wọn ò ní ní Canada mọ̀ pé ló kọ́kọ́ pé ìlú abúlé ti mọ àti ìlú tí wọ́n ti pé last year ẹ̀ celebrate wọ́n dé lọ́dà tó ń torí pé ẹ̀ tún celebrate àti àṣọ come there and comment. jẹ́mi mi celebrate yàn o ṣé ìgbọ̀n tó kàn jẹ́ pé ṣé wọn ò ní máa gbógun tí wọn ò ní sọ pé kó sá fún mi ṣé wọn máa gbọ́ ṣé kò ní sá. wọn ò ní sá fún yín kíkà ó dà pé màá délé màá sọ ọmọ ọkọ sá fún yín báwo. ẹ eh, ẹ eh, connect me with her i will, I will put her picture here not a bad person a very nice and sweet. she said she oh no, she ṣe pé nígbà tí mo ti mú ọ̀rọ̀ títí kinní yẹn kẹ́lẹ̀ mọ́ pé lórí live chat tí a wà yẹn i mean Lori live video tá a wà there was people there listening to my conversation also that they will be sending message to another phone Lori, ọ̀dọ̀ ẹ̀ to know exactly what to do to me and what to tell me and that's why nígbà tí wọ́n ń sọ̀rọ̀ ní ibi kan tó wà tí láti sinẹ́sì mo ń béèrè lọ́wọ́ pa kí lẹjọ́ ń ṣe gbogbo wọn jọ gbójú sẹ́gbẹ̀ẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ìnú bóyá sọ pé kó wo fóònù ẹ̀ you know. very sweet and i will be coded i will be coded ah hey my god eh? odidi ṣi fọkọ ya odidi ṣe adé fúnra rẹ̀. Oh my God. Hey, oh, oh very nice auntie, very nice. That you are you came by. I'll block your ass. Don't mind that. I'll block you. ṣe tí wọ́n bá ti sọ̀rọ̀ owó báyìí rí pé oorun ẹ máa lọlẹ̀ ni gbogbo ọ̀rọ̀ tá a ti sọ láti bí oṣù kan ó fẹ̀fẹ̀ jọ pa mí mo rojọ́ rojọ́ ń jọkọ̀ bá orí ń fọ́ mi I was looking for something to use ẹjọ́ nẹ ẹjọ́ tí ò yọ owó ó mọ̀ máa póòsì mi ni ìgbà tó ṣẹ̀yẹ̀ ọ́. onígbà yẹn ni àwọn ìsanwó sukùl ní àwọn ìsanwó sukùl pé màá lọ sanwó sukùl pé màá lọ sanwó sukùl lọ́la wọ́n ní fún mi ní kìnìún sukùl mo ní ẹ̀wọ́ ẹ fi mí lẹ́jà òbúrò kàbí àwọn ní òbúrò kìtẹ́ bá fún mi lówó màá gbà ó wọ́n dẹ̀ fún mi wọ́n dẹ̀ bá mi fi four thousand four thousand pounds for his account ẹjọ́ yẹn mo ṣọ́ọ̀kì mo lè àní níwọ̀n ọjọ́ méjì mò ń gan ni mo ẹ fún mi ní four thousand wọ́n ní ẹ ah, òun ṣọmọ kékeré náà wọ́n ní wọ́n fi ṣe kípìn wàrà nǹkan sílé. mo rẹ́dì o mo. jẹ́ ká dúró lérè lé èkejì yẹn gùn mo have many things to do eleven ti lò ah, ah, eléyìí gùn èyí tí mo eléyìí yóò gùn let's stay on this one ó ti yé ó ní nǹkan Yétúndé máa ń ṣe ìpè gan ṣé kàfáyà ni àbí kàfílà àbí nǹkan kan kàfáyà àbí nǹkan kàfáyà ó ń ṣe bàbá ìpè ó ń pa bàbá irọ́ gbà torí pé mo ti block mo níjẹ ló bá ní ìgbà tó ń sọ pé wọ́n bá yín sọ̀rọ̀ títí ẹ gbọ́ sí owó tó ń fún un wọ́n tẹ̀sí ní kàn dá padà wọn fún un lókọ̀ọ̀kan ó ti yẹ. Mm-hmm. Ramat West. Let me suspend you. You won't be able to commit here. You are banned. Yeah. I told you to to to be careful. Don't write nonsense on my platform. please. Krishna. Anyway. Holy Spirit. Holy Spirit. Holy Spirit. ọmọ yẹn fúnra rẹ̀ ló ń ṣépè fúnra rẹ̀ just to convince me. she say na small God na your mate. ọmọ yẹn fúnra rẹ̀ ló ń ṣépè fúnra rẹ̀ just to convince me. she say na small God na your mate. my paper. Let me tag my paper. Okay. I'll tag my paper. Yes. I'll tag my paper. You understand? Ọ̀rọ̀ pọ̀ tó bá yẹ pé mo ti ń record ọmọdé fún oṣù kan ọdún ọdún tí sí next year la máa parí recording yẹn gbà tí mo wá rí i pé tọ́mẹ́tì ó tó ṣé lọ́wọ́ ìwọ́n máa pa mí lẹ́kún during that time tó ń bá mi sọ̀rọ̀ ni mo jáde wá pariwo ẹ gbà mí o oríṣiríṣi nǹkan lọ. wọ́n ń kóná bora wọn lábẹ́ ọjọ́ tí mo jáde yẹn tọ́mọ yẹn ń bá mi sọ̀rọ̀ ṣe nìkan ń wọ̀ sí sí tó dẹ̀ pè mí tó lòun máa ẹ̀mí onímìrì níṣẹ́ gbogbo omi tó sọ pé kí n google pé iṣẹ́ kan wà tó máa lọ ń ṣe máa lọ ń deliver máa lọ ń ṣe gbogbo ẹni mo ṣe nígbà tó dẹ̀ tún yá tó kù díẹ̀ kún kún approve ẹ̀ báyìí torí wọ́n bú mi mi ìgbà pé kán pè mí ń wèrè mo ní mi ò fẹ́ ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí fi gbogbo àkáǹtì yẹn ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí í petition mi tó ń sọ pé kémi wá report ní police station <laughs> ó rò bóyá ẹ̀rù máa bà mí bá a ṣe wà ń bí ìsìn gbogbo ibi tó bá ti ń ṣe ọ̀rọ̀ kéwọ̀n gbogbo àwọn ọmọ ẹ̀ pátá gbogbo tíìmù tó ń ní nìyẹn. Tis well, tis well, no be small thing. Tis well, tis well, no be small thing. àwọn kan gùn jẹ lè lọ ó ti yé jẹ́ gbélé ìwalẹ̀ jẹ́ gbé ìyá èrè ìwalẹ̀ tó lẹ́ni tó bá ti ṣoore fún ó fẹ́ kí n wá gbàdúrà fún ni torí pé ó ti ṣépè fúnra ẹbí kọ́ mo ṣépè fún ọ ṣé ti rí wọ́n mm, wá ló fún mi lówó. mi ò record every conf every conf tó bá yẹ pé mo ń record gbogbo ọ̀rọ̀ ọdún márùn-ún àti ìparí live àti ìparí voice note ọmọdé yìí torí ọ̀rọ̀ tó sọ ní oṣù kan àti ọ̀sẹ̀ kan yẹn ọ̀rọ̀ téèyàn máa sọ lọ́dún márùn-ún ni ọdún márùn-ún gan pàápàá èmi gan tí mo ní mò ń sọ̀rọ̀ kí ló dé ọmọ yẹn hmm. anyway. ẹ sábọ̀dù níta ló bí ọmọ kéwàá ní kẹrìnra ọmọ kéwàá ní so òun ní gbọdọ̀ ti rówó ọmọ kéwàá ní so mm. tó bá dẹ̀ sọ̀rọ̀ ń ṣe máa sọ pé ọtí bọ́lá ti wà tí process wa tó bá kéwàá ní it's kéwàá daughter confam. Mm. Anyway. Mm ó mọ̀ bẹ̀rẹ̀ sí ṣe blog ń sìn ní. ẹ jẹ́ kí máa um, fi gbogbo nǹkan tí ọmọ yẹn torí ẹni tó reason why tí mo fi play lè tẹ́nìkan ni mo ń ṣépè fún òun ló ń ṣépè fúnra ọmọ yìí tí n bá sọ gbogbo ọ̀rọ̀ ẹ ti sú mi màá block ẹ̀ màá tún friend. ẹ̀ màá tún block ẹ̀ pé nígbà tó bá sọ pé ẹni tẹ́ bá ti rí ilé ilé ni is coming ni kéèyàn báyàn sọ̀rọ̀ kó o dẹ̀ sọ pé ọjọ́ to o pè mí kó o sọ o fẹ́ jẹ́ godmother kí o <laughs> anyway no time let me go and do whatever I want to do ok ó kàn fẹ́ máa Di mi ibi tó máa dè mí mọ́ ibi tó máa ti lè sùn mí ó fẹ́ sùn mí ni owó tó wà nílẹ̀ yẹn owó kọ́ dẹ̀ pọ́ǹpù ẹ̀ fáwọn èèyàn kan waste ẹ̀ sọnù kan ṣáà waste ẹ̀ kan máa sú àwọn èèyàn that's it ó fẹ́ sùn mí ni tí wọ́n rò bóyá tó ṣe fara ẹ̀wọ̀n mi màá wá wá màá wo gbogbo ara ẹ̀ màá gbé ẹ jọ ọjọ́ tó ti ń bá mi sọ̀rọ̀ kó lè wọ́n kò lè bẹ̀ mí sí ó kàn fẹ́ náà kórí mi bó ṣe lọ sọ́dọ̀ Fábóyímíká yẹn náà ó ti mọ̀ pé Fábóyímíká wà l'Amẹ́ríkà ń bẹ̀ yẹn ó fẹ́ náà kórí mi ó ti mọ̀ pé torí mi bá ti tán bá ti bú mi dáadáa ó ti mọ̀ pé màá dì pẹ̀lú wọn tí bá ti sọ̀rọ̀ ó ti mọ̀ pé wọ́n máa ní problem bẹ́ẹ̀ ni kì í ṣe irọ́ kì ṣe pé mo fi ṣègbéraga you understand me so people don't really understand irú ẹ ìyálájẹ yìí sì tó ti ṣe dá ìyálájẹ ò ṣe dáadáa from beginning èébú ló bú mi náà pọ̀ mo kàn pé wọlé ni pé má jẹ́ kán ṣépè fún má jẹ́ kán mú lẹ́sìn tí wọ́n bá lè rẹ̀ mí lẹ́kún kẹ́nìbọ̀dì má tún drag me that's what i went under the ìyálájẹ to say to explain and because ó dẹ̀ nígbà tó dẹ̀ yà mí i think he wanted to because my pre my present with me ó máa intimidate immediately ni my present for me calling into that show ó máa wà intimidated i mean yeah lẹ́sẹ̀kẹsẹ̀ ló dẹ̀ ṣe ìjẹ òun ló wá bẹ̀rẹ̀ sí sọ pé kán bá òun dáwó fún mi ìbèrè owó lọ́wọ́ ẹ̀ mo kàn sọ pé téèyàn bá nídìí owó yes ìgbà tí mo ń báyàn tí mo wà nílùú Canada mi gbà tó dẹ̀ ń yọ mí lẹ́nu tó ń dà mí láàmú wọ́n yọ mí lẹ́nu wọ́n dà mí láàmú kí wá ni kàfílà ó ní kó fún mi five thousand ó wá ó wá ṣetán ó mú five hundred ọjọ́ tí ó ọjọ́ tọrọ yẹn jáde a day two days before the day ni ló sọ pé bó ṣe ń dìsọmù ni wọ́n fún mi níṣẹ́ ó ní à ah, ó ga iṣẹ́ dẹ̀ wà anyway mi nídìí ẹjọ́ mi ní ìdẹ́jọ́ tí bá ti ráyè máa máa fi voice note ẹ̀ àti mi sọ àti tó ń sọ a máa máa gbé síbẹ̀ àti ti latinẹ́ ó dẹ̀ fẹ́ pílẹ̀ ti latinẹ́ sìn latinẹ́ èpè ló máa gbà gbogbo ẹni tí ò bá ti mọ bẹ́jọ́ ṣe rí tán máa fún ẹ lóṣè mo èèyàn lòun fẹ́ mo èèyàn pè mí mo ní mi ò rówó lé san o ó ní ọmọ yẹn wọ́n pílẹ̀ voice note mi ò bẹ̀rẹ̀ tí sanwó lẹ́yìn ó wá wá olófẹ́ help mi ó dídì help mi ó dẹ̀ gbọ́ pé mo ní mo tọrọ two thousand ó dẹ̀ ní ọmọ náà kò ṣe dáadáa ó ní kí n bú mo ní mi ò bú so tó bá láti oṣù kan àtàbọ̀ tó bá fún mi ní three thousand tó bá fún mi four thousand ó fún mi five thousand ṣé tẹ́jọ́ ẹjọ́ yẹn máa tó yìí gan ṣé tó bá fẹ́ ṣòro fún ẹ máa sọ gbogbo eléyìí fún ẹ àyẹ̀ bíi àìlè pààyàn mc pààyàn ogori sí nylon bag eléyìí ló ṣe kiri kan kiri kan ló ṣe kiri kan ìgbádá ló ṣe kò bẹ́ẹ̀ bá ṣá sùn kémi kí wàá lọ máa sọ pẹ̀lẹ́nu mi kó àbíkẹ́ kó jókòó sí korodo kó jókòó sí kọ̀rọ̀ kó máa sọ pé wọ́n fẹ́ bayé ara wọn jẹ́ ayé ẹni tó bá lò máa fi ayé mi ayé yìí ló máa bàjẹ́ o èmi fẹ́ lè ṣe lọ torí mo ní nǹkan tí mo fẹ́ ṣe lónìí ẹni bá ní máa dèmí ìdílé bá èmi máa wá màá sí máa bá wọn olólùfẹ́ mi láyé àti láyé ẹni tó bá ti ń complain tó bá ti ń sọ pé tó bọ́lá ń ṣe pẹ̀lú platform yẹn ń lọ bẹ̀ ẹ lọ wọn dáadáa olórí burúkú ni wọn àwọn alájàlẹ̀ ni ẹ má gbàgbé o nàìjíríà gọọmẹ̀ntì ẹ má gbàgbé nǹkan mẹ́ta ìjọ ẹjọ́ lọ́hùn àpàṣẹ fún yín bọ̀ tí afẹ́kọ́lẹ̀dẹ̀ nàìjíríà dá afẹ́kí justice wà gbogbo àwọn tó ń confess yìí confession ni ẹ bá wa mójútó wọ́n yìnbọn nínú ṣáàtì kan tí Lisa Anjorin ṣe ń gbà náà ẹ bá wa investigate ẹ̀ ó ti yẹ yín wọ́n dẹ̀ tún ṣe kí ni ó tún sọ pé àjálẹ̀ kan wà ní ìṣàrà ṣé ìṣàrà bí pàrà ó ló wà ó lẹ́nìkan tiẹ̀ sọ story fún un pé wọ́n ní ọ̀tọ̀ àjálẹ̀ yẹn ọ̀tọ̀ bọ́lá ẹgbà tó ẹ má gbàgbé o ó ti yé so òtọ́ ni wọ́n lè sọ pé wọ́n ń ṣeré èmi ò kàn ti criminal thing like that I can joke o whatever I say I mean it and whatever anybody is saying they should mean it they should not tell us that it's a fun you don fun you don cash. I mean cash cruise with bad thing pé ẹnìkan ń ṣe nǹkan kan tẹ̀wọ̀ pé nǹkan tó ń ṣe nínú ibẹ̀ yẹn kì í ṣe nǹkan tó dáa ká máa sọ pé cash cruise ni no gbogbo ala gbọ́ nǹkan short tó shot gunshot níbẹ̀ yẹn tí ọmọ tó ń pè Lizzy náà tó explain títí títí láti defend ẹ̀ just like Bill láti sinẹ́ náà ṣe ṣe nìyẹn ẹ má wò wọ́n níran o that ìtàn ṣe gangan ẹ investigate ẹ̀ Nigeria government Nigeria police DSS everybody àtàwọn tó wà labroad àwọn tí Irish kan investigate bọ̀bọ̀ yẹn ó ti yé kan investigate ẹ̀ ó sọ ó ní láti máa ń jalè àti ń gbé drug tí bá play kan fún yín níbí bá ọmọdé <laughs> tí bá play kan fún yín níbí bá <sighs> mo kọ kàfáyà mo bẹ́ẹ̀ bo gbogbo ẹ̀ mọ́ ni bọ̀ bó ṣe ní kó máa bú mi kiri yẹn náà torí pé simply because bàbá ẹ̀ ṣẹ́ mi mo bú mo sọ̀rọ̀ sí bàbá ẹ̀ ló yẹ kó kẹ́ ẹ bá wí kò ń ṣe kó a máa lọ bẹ́ẹ̀ yẹn you just coveralize yourself ọ̀rọ̀ tó ti sọ yìí nsìn ọ̀rọ̀ tó ti sọ n bá fi àjásà sí láti support ẹ pé wọ́n náà ti wà bẹ́ẹ̀ ṣe ń gbé wá fún wa náà láti máa sọ nìyẹn gbogbo yín so tí ò bá ṣojú yín ṣe máa sọ ní tí wọ́n ṣàṣe tẹ́mi sí ti sọ fún mi ni mo sọ pàtó sọ fún mi náà pé sáré àsọ pé MC máa ń pààyàn kí MC jáde kó fi àlùkùrọ̀ àbúrà pé mi ò béèrè lọ́wọ́ òun rí lọ́jọ́ tí mo rí because mo lẹ́ni tó bá ń pààyàn mo béèrè lọ́wọ́ ẹ̀ mo ní wọ́n mà ló ń pààyàn oníta ló sọ mo lè dárúkọ ẹni tó sọ mo ní sáré àsọ mo ní sílẹ̀ àdámàlẹ́ká sọ ó ló fẹ́ pa sí ńdódó póun ló ń ra padà kò sọ pé ní yes kò sọ pé ní ó kàn ṣèkò rí ni bóyá ó bóyá ó ṣe ṣèkò rí bó máa dí pẹ̀lú wọn àbó máa pa òun náà mi kò yé mi but kò sọ pé no kò dẹ̀ sọ pé yes ó ti tán so ohun tí wọ́n bá sọ tó bá dẹ̀ jẹ́ rọ́ ni kò sọ pé iná rọ́ ni wọ́n pamọ́ kò sọ pé òótọ́ ni wọ́n sọ mo dẹ̀ tún sọ mo dẹ̀ ti ń sọ mo ti sọ more than ten times sínsìn so ohun tí wọ́n bá gbọ́ tí bá tó máa sọ fún mi but this time around ṣe mi pé mo sọ pé wọ́n sọ pé ni so tó bá yẹ pé mo ti mọ̀ pé ó máa di gbangbangba yẹn màá ti record mc amin saria màá rìkọ́dù màláìkà ńgbà yẹn kò ní sọ pé irọ́ ni o irọ́ ni o ṣé lè ń sin láti sinẹ́ lè sọ pé irọ́ bó tẹ̀ fẹ́ twist ẹ̀ ṣáwọn èèyàn ti mọ̀ pé àpúrọ́ kò púrọ́ bó kàn fẹ́ máa àwọn tó bá support ẹ̀ ń sìn náà pé ó púrọ́ mọ́ rẹ̀ torí pé wọ́n fẹ́ bo àwọn kan láṣìírí ni let us say no to killing violence terrorism okay scamming fraud gbogbo ìwà burúkú ló wà ní orílẹ̀-èdè yẹn ẹ jẹ́ ká say no to it ẹ bá wa investigate yẹ o torí bẹ́ẹ̀ ni ẹ bá wa investigate ẹ̀ ó ti yé ti latisne náà ìlú irish government wọ́n lè téèyàn bá ti débì kan sí tó bá ti jólè ọmọ àbẹ̀sí jalè wọ́n ló ti jalè jalè jalè ńbẹ̀ ó ti lọ sẹ́wọ̀n ọlọ́run ò ní jẹ́ kí n rógun ẹjọ́ téèyàn bá sọ̀rọ̀ fún mi tí mo mọ̀ pé ò lè fi ọ̀rọ̀ yẹn tó fẹ́ kìpè àbí ó fẹ́ máa gbá mi lẹ́nu tó sọ bíi criminal thing máa mú ẹ jáde torí ẹ̀ mo ti sọ when you are evil person don't come close to me i'm not evil mi ìdẹ̀ rẹ́dì láti wá owó gbígbóná mi ready láti wá owó tí ò dáa àbí kí n lọ pa ènìyàn lẹ́kọ́ láti ṣe nǹkan kan bó ti yẹ yín mẹ́yẹn so ẹ sábà dùn náà tó máa ti pé bàbá ọmọ ilé nílé o ilé kan kiri kan ẹ kàn ní kán gbé ọ̀rọ̀ lẹ̀ ilé mi ni bó jẹ́ mi àti bàbá ọmọ mi lónìí ó dẹ̀ ti kú ọmọ mi ṣe bí sarah yẹn bàbá sarah ni àbí bẹ́ẹ̀ kọ́ àǹkódẹ̀ tó kú láì kúrò láyé náà ni ọ̀rọ̀ báyìí ti ṣẹlẹ̀ ní ayé so kò kàn yín that is not the word we are saying we are talking about owó tí mo ní àwọn nǹkan mi tó ń gbà yàtọ̀ sílé yẹn náà ẹ jẹ́ ká sọ so kọ́ máa wá sọ pé ilé yẹn gangan ni actually another target of them but kò ṣeé gbà fún wọn so nǹkan tó bẹ́ẹ̀ sì tán lè máa sọ náà ni pé ẹ ẹ délé lónìí lé wọ́n dẹ̀ ló ti ṣe fraud nígbà tó wà láyé for you tó bá tiẹ̀ purọ́ ọmọ lásán tí ò bá ṣe nǹkan tó ló ṣe yẹn tó ló ṣe yẹn lágbára ọlọ́run ó ní pẹ́ lọ bá gbogbo ẹni tó bá sọ tí ò bá ṣe tó dẹ̀ wá ń sọ just to tarnish or just to tell people pé nǹkan tó ń sọ right tó lẹ́ni tó ń gbélé mi láti lè da àwọn tó bá ń gbé ilé mi rú pé kí n lè máa bá wọn jà lágbára ọlọ́run o ò ní pẹ́ lọ bá wọn tọmọtọmọ ò ní pẹ́ lọ bá délé mi tó lọ so torí bẹ́ẹ̀ ẹ ṣọ́ra yín ẹ ṣọ́ra yín mo kàn play eléyìí torí àwọn kan sọ pé ẹ téèyàn bá ti ṣèyàn lóore ó máa ń dúpẹ́ ni mo tún wá sọ pé kẹ́nìkan kú tọmọtọmọ mo tún wá fi sísẹ́mù ṣépè fún ọmọ náà nígbà tí ẹ ó ṣoore fún mi tán ó ní mo ṣe gbébi tó ti ń ṣépè fún rẹ̀ jáde lẹ́ni tó ń ṣèkà fún mi tó ń tọ̀ mẹ́tì mi tó dẹ̀ ń lọ kiri pé irọ́ ni o tó dẹ̀ sọ pé tó ṣépè burúkú fúnra ẹ̀ fọmọ ẹ̀ fọkọ ẹ̀ fún ọgbọ́n nǹkan tó ní imagine can you imagine that ó dẹ̀ lọ sábẹ́ abẹ́ latin ó dẹ̀ ní òun pé dáàdi òun àti mọ́mí òun ní wọ́n ní skánskán pé dáàdi òun kéwọn àti ìyàwó tó bí pé wọ́n ní skánskán imagine. Hmm. oríṣiríṣi nàìjíríà gọọmẹ ẹ bá wá wọn kàn ṣe sí i ẹ jẹ́ máa lọ báyìí bye for now mo kàn play kékeré ni ẹ máa fún mi ní star tẹ bá ti wá síbí ẹ fún mi ẹ máa fún mi at least ẹ fún mi ní star ẹ ṣàánú mi all right.